إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدب الله ọlọ́wọ́n bá tí ó kó wa jọ pẹ̀lú àánú ẹ̀ ọlọ́wọ́n bá àdéjọ́lá tó wa jọ pẹ̀lú kẹrẹ̀ lórí ẹ̀sìn ọlọ́wọ́n bá tí ẹ̀sìn Islam òun náà bá tá dúpẹ́ fún ọlọ́wọ́n bá yìí lọ́ba tó jẹ́ sí pé. kí nǹkan ṣe é ṣe ọwọ́ ẹ̀ wà kí nǹkan má ṣe é ṣe ọwọ́ ẹ̀ wà ìtẹ̀dá ni kó gbèrò wípé òun fẹ́ ṣe nǹkan kó sì ní pinnu kó òun fẹ́ ṣe lásìkò tó gbèrò láti ṣe àmọ́ kí nǹkan yẹn wá ṣe é ṣe kó ajẹ́síkó ti ṣáájú nínú ọmọ ọlọ́wọ́n ba síwájú kọ́lọ́wọ́n ba àlékẹ́lá tó dá sánmà tilẹ̀ nígbà tí ọlọ́wọ́n ba àlékẹ́lá òjì ẹ̀ sì dá èmi pẹ̀lú ẹ̀yin rárá kódà tọ́lọ́wọ́n ba àlékẹ́lá òjì dá àwọn alìmọ̀láìkà àwọn màláìkà tọ́lọ́wọ́n bó ti dá ẹ̀dá kankan ju alkọ́làmù lọ ju gègé lọ ló ti wà ní ọmọ ọlọ́wọ́n ba wípé lọ́jọ́ òní tá a wà yìí ìjókòó yìí yóò máa wáyé nínú sàárẹ́ ọlọ́wọ́n ba tó wá pè bùbú bẹ́ẹ̀ òun náà ni ó wá lo àwọn kan ní sábàbí tọ́yẹ́ pọ́nà wọn bá ti kàkọ́lẹ̀ rẹ̀ láti gbà yẹn náà pé àwọn tí ó jẹ́ sábàbí ìjókòó náà tí ó fi wáyé òun náà ni àwọn èèyàn báyìí báyìí nígbà tí ọlọ́run ò tiẹ̀ tí ì dá wọn gan ọlọ́run wa lẹ́gẹ́ láti kàkọ́ọ́lẹ̀ pé lágbájá ọmọ lágbájá tàmẹ̀dùn ọmọ tàmẹ̀dùn wọ́n wà nínú àwọn tí ó jọ ṣe sábàbí ìjòkó tọ́lọ́run wa lẹ́gẹ́ láti kàkọ́ọ́lẹ̀ pé yóò wà yẹn àwọn sì lọ́run wa lẹ́gẹ́ ló lò gẹ́gẹ́ bí irinṣẹ́ láti ṣe àgbéjáde àkọọ́lẹ̀ ọlọ́run ba ẹ̀rí pé alámàríta wà ń bẹ̀ yìí nǹkan kan ni tó yẹ sí pé ọ̀nà rẹ̀ ti jìn gan nígbà táwọn òjì ẹ̀ tí mà bí yóò wáyé òun náà lọ́wọ́ bá alẹ́kẹ́ ti parí ètò lórí bí ó ṣe wáyé àsìkò tí ó bẹ̀rẹ̀ gan àti irú nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ilé táwọn òjì mà àmì náà bá kọ́lọ̀ jẹ́ jẹ́ dáadáa ọlọ́wọ́ bá ti mọ gbogbo ẹ̀ tó bá ti tásìkò tí kọ̀ọ̀kan ó máa ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ dáadáa lámbẹ́ náà bá alẹ́kẹ́ lákọ́lọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́yìn kọ̀ọ̀kan wa ọlọ́run ọba tí ó parí àwọn ètò yìí lé wa lórí tó sì kádàrà èmi pẹ̀lú ẹ̀yin sínú àwọn tí ó wà níjòkó ọjọ́ náà abẹ́lọ́run ọba kọ́lọ́run ọba má kí a ṣe rí ibú nídìí ètò náà abẹ́lọ́run ọba kọ́lọ́run ọba kí ó mẹ́yọ ọkọ̀ wa kú ònú àwọn tí ó máa wà níbi nǹkan rẹ̀ láíláí. Lai lai abẹ́lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ àlejò kọ́ mọ́jì ká máa gbẹ́yìn nínú àwọn nǹkan tí ọlọ́wọ́ ọba àlejò yọnu sí torí jòkóta jòkó lẹ́yìn jamaa ìjòkó kíni jòkó àti sàlàyé ẹ̀sìn ọlọ́wọ́ ọba ìjòkó àti tàmálẹ̀ sí ẹ̀sìn ọlọ́wọ́ ọba òun náà ni jòkó tá wà ń bẹ̀ yìí jòkó àti tàmálẹ̀ sẹ́sìn ọlọ́wọ́ ọba ni nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá lè kẹ́lá yọnú sí òun náà nílé ìbá ìwà so ìbá nísìnyí so abẹ́ lọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá kọ́ wá jẹ́ kí àníyàn wa kọ́lọ́wọ́ bá kí ó jẹ́ kó má kanga fún òun ọlọ́wọ́ bá nìkan kọjá pé gbogbo eléyìí ni àtàwọn ni kó jẹ́ torí àníyàn tọ́lọ́wọ́ bá nìkan yàtọ̀ fún ọlọ́wọ́ bá nìkan torí pé lèyìn láti lè sàǹfààní lórí àsìkò wa ta filẹ̀ àti lórí iṣẹ́ yìí lẹ́yìn tá a yan ọlọ́run bá ta dúpẹ́ fún lórí àwọn orin tọ́lọ́run bá ṣe lé wa lórí atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́run bá àtúrí àjẹjẹ tọ́ ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run bá àlékẹ́lá ní kó fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà tá a wà yìí ẹni tọ́lọ́run bá àlékẹ́lá ní kí ó wá sàlàyé fún wa n ta fi dá ọlọ́run ọba mọ̀ bá ṣe mọ ọlọ́run ọba sìn bá ṣe bá ìyọ́nú ọlọ́run ọba pàdé gbogbo ìgbà ló tọ́ fún wa láti máa ṣàdúrà fún anábì sallallahu alayhi wa sallam lórí oore àti àánú tọ́lọ́run ọba àdébílá fi anábì ṣe fún wa sallallahu alayhi wa sallam tí kìí bá ṣe kádàrá ọlọ́run ọba ni àti gbìyànjú ànábì sallallahu alayhi wa sallam ẹnì kọ̀ọ̀kan wọn ò ní wà lórí ìlànà tá a wà lónìí. tí kìí bá ṣe kádàrà ọlọ́run ọba àti gbìyànjú ànábì sallallahu alayhi wa sallam ẹnì kọ̀ọ̀kan nù wa ò bá ti dá ntọ́nà wọn bá fẹ́ yàtọ̀ màsí ntọ́nà wọn bá ọ̀fẹ́. lótìrí ló fi jẹ́ sí pé gbogbo gbà ló yẹ ká máa tọrọ àdúrà fún anabi sallallahu alayhi wa sallam lórí orí ńlá ńlá tá anabi ṣe fún wa yìí ó jẹ́ kí ìgbésí ayé wa kó nítumọ̀ a máa gbégbèsí ayé tó nítumọ̀ a ní gbégbèsí ayé wàhálà a ní gbégbèsí ayé ìgbáyé kẹ̀kẹ́ a máa gbégbèsí ayé tọ́lọ́wọ́n bá àlékẹ́lá yọ́nú sí a sì máa rin gbogbo ètò ìsẹ̀mí ayé wa nílànà tọ́lọ́wọ́n bá àlékẹ́lá fẹ́ káfíọ̀rin bẹ́ẹ̀ náà lọ́nà kìí a máa wa a máa ṣiṣẹ́ fún lójú ọ̀nà tọ́lọ́run bá lè gbáfẹ́ kágbà fi wá ànábì sallallahu alaihi wasallam ló ṣàlàyé gbogbo eléyìí tó gbogbo ẹnikẹ́ni tí ò bá kí ń ṣe mùsùlùmí tí ò kí ń sọmọlẹ́yà ànábì sallallahu alaihi wasallam wàláhí kò lè mọlé ayé gbé ẹ̀yin lè rò pé bí ṣe ń gbélé ayé yẹn ẹ̀yin lè rò pé bóyá bóyá orílẹ̀ ayé gbé bóyá nítorí pé ó kọ́lé ńlá bóyá nítorí pé ń gbó mọ́tò wàláhí láàfin kò ní yẹ kò ní gbò lẹ́ni tí ó máa ṣẹrú fáwọn ẹ̀dá ọlọ́run kò ní yẹ kò ní gbò lẹ́ni tí ó máa ṣẹrú fún àwọn ẹ̀dá bíi tiẹ̀ ìmọ̀ kó mú wọn lọ́lọ́run ọba tàbí kó mú wọn ní igbákejì ọlọ́run lẹ́ni tọ́jọ́ sí pé a tún máa béèrè àwọn bùkátà lọ́dọ̀ wọn yàtọ̀ fún ọlọ́run ọba nìkan pé à àgbàpọ̀ náà ọba náà ọba tó lè gbọ́ bùkátà wa ni o ṣùgbọ́n òun nìkan ò lè gbọ́ tán a tún gbọ́dọ̀ láwọn míì tí ó jẹ́ bí igbákejì ọlọ́run àwọn tí yóò jẹ́ olùrànlọ́wọ́ fún ọlọ́run bá àtàbá ń wáwó sàn tó ẹ́ pọ̀dọ̀ wọn láàmà wá sí sọ́dọ̀ nìkan náà láwọn àmà kókò bùkátà wá fún ni tàbá ń wá ìsọ́ ọ̀dọ̀ wọn láàmà wá sí tàbá ń wá àrísìkí ọ̀dọ̀ wọn láàmà wá sí àwọn wọ̀nyí tí wọ́n rìn lójú ọ̀nà ìsìláàmù yìí wọ́n lè là kúrò nínú àwọn nǹkan tá à ń sọ yìí torí gbogbo ẹnikẹ́ni tí ò bá ti sin ọlọ́wọ́n ọba tí ò bá ti rin ọ̀nà ọlọ́wọ́n ọba yóò máa sin nǹkan míì ìmọ̀ kéèyàn jẹ́ ẹrú ọlọ́wọ́n ọba tàbí kéèyàn jẹ́ ẹrú ìfẹ́nu rẹ̀ ìkanu méjèèjì ni almaru imma an abdan li rabbih wa imma an abdan li hawa ọmọ èèyàn ò lè wà láì tí ó máa jọ́sìn fún nínú kọ́ máa jọ́sìn kọ́ tí ó máa jọ́sìn fún lọ́wọ́ bá rẹ̀ àbí kọ́ ni tí ó máa jọ́sìn fún sẹ́nu rẹ̀ kọ́ jẹ́ pé ìjìfẹ́nu rẹ̀ bá ti là fún ìjìfẹ́nu rẹ̀ bá ti gbé kalẹ̀ ní tó bá ti bá làákàyè rẹ̀ mu ni ó máa tẹ̀lé ó ń ṣerú sí fẹ́nu rẹ̀ náà nìyẹn sọdúpẹ́ fọlọ́wọ́n bá tọ́lọ́wọ́ bá ṣe wa lẹ́rú ọlọ́wọ́n bá tí ò láti tẹ ìfẹ́ inú wa lórí ba fún nǹkan tá a bá fẹ́ náà àtúntọrọ àlékún ìkẹ́ ọlọ́wọ́ bá ọ̀rẹ́ àjẹjẹ fún àwọn ará ilé sallallahu alayhi sallam àtàwọn sọ̀hábà ànábì sallallahu alayhi sallam àti gbogbo olùrẹ́jọ́ ànábì sallallahu alayhi wa sallam títí dọjọ́ gbẹdọ̀ kìyàmà lẹ́yìn náà kíra wa ní kíkí islam tọ́lọ́wọ́n bá àlékẹ́lá yọ́nú sí tọ́lọ́wọ́n bá àlékẹ́lá sàlẹ́sà ilé tí ó yẹ pé ìtumọ̀ rẹ̀ òun náà ni pé àlàáfíà ọlọ́wọ́n bá ìkẹ́ ọlọ́wọ́n bá àti àlùbáríkà ọlọ́wọ́n bá ti ṣeré àjẹjẹ tán rẹ̀ kó wọn bá ẹnì kọ̀ọ̀kan wa. sọ ilé ìtọ́ni kí agbéyẹ̀wò òun náà ni al-a'yad. في الإسلام أبي الأعياد في Islam, àwọn ọdún nínú ìwòye sí Islam ìhà wo Islam kọ sí ọdún ṣíṣe àti pé àwọn ọdún wo ni Islam yọ̀ǹda fún mùsùlùmí láti máa ṣe ǹjẹ́ gbogbo ọdún táwọn èèyàn bá ń ṣe ǹjẹ́ gbogbo ẹ̀ náà ni islam fi yọ̀ǹda lẹ̀ fún mùsùlùmí láti máa fọwọ́ pẹ̀lú wọn níbẹ̀ àbí islam ó dé mùsùlùmí pẹ̀lú àwọn ọdún kan wípé àwọn ọdún wọ̀nyí òun náà lọ́wọ́ bá àlékẹ́ ọlá yọ̀ǹda fún yín gẹ́gẹ́ bí mùsùlùmí láti máa ṣe nítorí bá ti lè yàtọ̀ sí àwọn ọdún wọ̀nyí gbọ́dọ̀ bá wọn kó pa mẹ́rin gẹ́gẹ́ bí al-ayyad fil islam àwọn ọdún ṣíṣe nínú islam òun ni nǹkan tí wọ́n ní ká gbéyẹ̀wò náà síwájú ká tó wá lọ síbi àwọn nǹkan súwẹ́wẹ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí yóò dá kí á kọ́ sí àwọn ìtìsíwájú ọ̀rọ̀ kan tí ó mú ìjókòó yìí ṣàǹfààní fún gbogbo ẹnikẹ́ni tí bá ń gbọ́ ó jẹ́ ẹni tí ń gbọ́ wa lórí ìjókòó ni àbójẹ́ni tí ń gbọ́ wa nínú ilé ni ó jẹ́ pé lè tó dáa jù òun náà ni pé gbogbo àwọn tó bá ń gbọ́ wa nínú ilé tó dáa jù ní kí wọ́n jáde tó yẹ báyìí ṣe nítorí pé ilé báyìí ìrántí ọlọ́run bá ní díkùrù lọ́ so tọ́bàdì ìrántí ọlọ́run bá èèyàn máa ń jáde lọ sí tọ́bà tí ìrántí ọlọ́run torí pé ìyọ́nú ọlọ́run bá àti ìkẹ́ ọlọ́run bá yóò máa sọ̀kalẹ̀ sí gbogbo ààyè tọ́bà tí ń ọlọ́run ìdùnnú ọlọ́run ọba yóò máa sọ̀kalẹ̀ sórí gbogbo àwọn tí bá wà níbi jẹ́ tí ń ṣèrántí ọlọ́run ọba ṣùkáwà nù lé ṣúra ní ṣe yìí kò lóore fún wa bí kí a bọ́ta láti wá kópa níbi ìbá ṣèrántí ọlọ́run ọba náà a ní àwọn ọ̀rọ̀ tí síwájú kan bẹ tó sáǹfà níyàn láti kọ́kọ́ yẹ̀lẹ̀ná kí ọ̀rọ̀ yìí kó lè ba nílapa dáadáa ìlapa tá a fẹ́ kó ní nínú ìṣẹ̀lẹ̀ nìkọ̀ọ̀kan wa. òun náà ní pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí a fẹ́ gbé yẹ̀wò pẹ̀lú ojú tí ọlọ́run ọba àlékẹ́ ọlá tó fi wo ọ̀rọ̀ náà a fẹ́ gbé ọ̀rọ̀ náà yẹ̀wò pé kí ni àti ọlọ́run ọba àlékẹ́ ọlá kọ sí ní tá a mẹ́sọ̀ yìí tá a bá dẹ̀ fẹ́ mọ ìhà tọ́lọ́wọ́n bá nkankan kọ sí nǹkan ọ̀nà tá a máa ń gbà mọ ni kí a lọ wọnú ọ̀rọ̀ náà bá kí lọ́wọ́ bá fi bá wa sọ̀rọ̀ ń kí lọ́wọ́ bá àdékẹ́lá sọ fún wa nípa nǹkan báyìí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀ sọ́nà wọn bá fẹ́ nǹkan ni ó wá sí inú torí pé yìí òun náà ni nǹkan tọ́lọ́wọ́ bá àdékẹ́lá fi bá wa sọ̀rọ̀ nípa tọ́lọ́wọ́ bá àdékẹ́lá pa wá láṣẹ ká máa ṣe àti tọ́lọ́wọ́ bá àdékẹ́lá ṣe wá lójú kòkòrò ká máa ṣe àti tọ́lọ́wọ́ bá àdékẹ́lá tó kọ̀ fún wa pé ká máa ṣe pé bá ní àti tọ́lọ́wọ́ bá àdékẹ́lá gbà wá níyànjú ká ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí á sì àgbéyẹ̀wò alukur'an pé nínú alukur'an kí làwọn ìtọ́nà ọba àdékẹ́lá sọ fún wa nípa àwọn àlámọ̀rí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tá a rìn láti gbé nǹkan yẹ̀ wò òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam wọ́n yẹ́ pé òun lọ́wọ́ ọba àdékẹ́lá gbé ẹ̀sìn yẹn òun lọ́wọ́ ọba àdékẹ́lá gbé ẹ̀sìn islam lé lọ́wọ́ ọlọ́run ọba dẹ̀ fọkàn tán nẹ́bì lọ́lọ́run ọba àríkẹ́ fi gbéṣẹ́ rí lọ́wọ́ kọ́lọ́kọ́ wá jíṣẹ́ fún wa ọlọ́run mọ̀ ipá nẹ́bì sallallahu alaihi wasallam yóò rí sí ọlọ́run ọba jẹ́ ẹgẹ́ bọ́lọ́run ọba àríkẹ́ fi gbé kọ́ lọ́rùn lọ́lọ́run ọba àríkẹ́ fi gbéṣẹ́ rí lọ́wọ́ àbí gbogbo wa náà tábà fẹ́ gbé nǹkan ráyà sẹ́mẹ́mẹ́ nǹkan tá àkọ́kọ́ wò ní pé ǹjẹ́ ni tí mo fẹ́ ránṣẹ́ yìí tó lè ríṣẹ́ yìí jẹ́gẹ́ mo lè fẹ́ ràn á wà wu àwọn ọ̀rìn kan lára rẹ̀ láti gbéṣẹ́ ẹ̀lẹ́ lọ́wọ́ àwọn iṣẹ́ kan bẹ̀kọ́ pé àwọn náà mọ̀ pé ta bá gbé lé ọmọ kékeré lọ́wọ́ kò lè ríṣẹ́ ẹ̀ jẹ́ nítorí pé làákàyè rẹ̀ ò tí ìgbéṣẹ́ náà àìbẹ̀kọ́ ni àti wípé àwọn ìròyìn kan tó yẹ kó wà lára ẹni tó yẹ kó jíṣẹ́ yìí ò sí lára rẹ̀ a máa bẹ̀rù pé ọmọ yóò ṣe nǹkan iye ọmọ ẹ̀bọ tàbí àgbàlagbà náà a máa ìròyìn kan tó yẹ kí ó wà lára ẹni tá a fẹ́ gbéṣẹ́ yẹn rán kò sí lára rẹ̀ kò yẹ báyìí a ní gbéṣẹ́ yẹn rán lóyìn ẹ̀bẹ̀ ó tó ní ta bá fi lè gbéṣẹ́ rán yẹn kan a ti wò fínífíní a ti rí pé ẹni yìí ó wẹ̀ ó yẹ kẹ́yìnkẹ́yìn ó kẹ́ṣẹ járí láti lè ríṣẹ́ náà jẹni gbogbo àwọn àròyìn tí ó yẹ ká wò lára rẹ̀ ká tó gbéṣẹ́ yẹn lọ́wọ́ àti wò nígbàtí eléyìí báyìí tó bá yẹ pé ọmọ ẹ̀dí ènìyàn ọlọ́run bá àdíkẹ́lá bá pẹ̀lé ó fún nílá káyè déjú pé kó ma talẹ́ni tó yẹ kóhun gbéṣẹ́ rán tí sẹ́yìn òfin ní mẹ́hẹ àti talẹ́ni tí ó yẹ kóhun gbéṣẹ́ rán tó wọ́n bá fẹ́ baṣẹ́ jẹ́ báwo wá ní ọlọ́wọ́n bọ́bọ̀ ọ̀jọ̀gbọ́n ọba tó yẹ kóhun gangan ní pín ọgbọ́n tó yẹ kóhun gangan ní fún ẹ̀dá lọ́gbọ́n ẹni tó bá wù ní máa fún ẹni tó bá wù kò ní fún ọba ọba kí nǹkan òun kí nǹkan tó lè rí nǹkan yẹn tó lè rí ṣe àbí kóun gbélé lọ́wọ́ kóun sì wá àwọn nǹkan wo lọ́gbọ̀dọ̀ wà lára ẹni náà kóun tó gbé sẹ́yìn lé lọ́wọ́ báwo wà lọ́lọ́wọ́ bọ́ bọ́ ọ̀jọ̀gbọ́n tòótú mọ̀ sí pé bọ́lọ́wọ́ bá àlékẹ́lá ṣe yàn Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ẹni tí ó wà jẹ́ iṣẹ́ Islam ọlọ́wọ́ bá rí pé gbogbo àwọn ìròyìn tó yẹ kó pé lára Ànábì tí ó fi ríṣẹ́ ẹ̀ jẹ́ ó pé lára rẹ̀ ọlọ́wọ́ bọ̀ wá rí ìròyìn yẹn lára ẹnì tó yàtọ̀ fún ànábì sallallahu alaihi wasallam nìkan ló fi jẹ́pọ̀ nìkan náà lọ́nà àbàdé kíra gbéṣẹ́ ìran lẹ́yìn ànábì gbogbo àwọn ìròyìn tí ń bẹ lára ànábì tó fi rí sọ́lọ́ àbàjẹ́ kò sí ẹ̀dá kankan tó ní mọ́ ojú wo lànábì sallallahu alaihi wasallam ìhà wo lànábì kọ sí rọ̀rọ̀ yìí afẹ́gbéyẹ̀wò ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n rin ojú ọ̀nà ọlọ́run ọba àtòjọ́ ọ̀nà Nabi sallallahu alayhi wa sallam tó yẹ pé àwọn ni wọ́n dààmú tí ẹ̀sẹ̀ fi dọ́dọ̀ ti wáyé sáà bá nàbì láyé ẹ̀rùpá bá nàbì láyé tó yẹ bá but àwọn kan ni wọ́n jí sí ànábì sallallahu alayhi wa sallam fún wa àwọn kan ni sallallahu alayhi wa sallam tó fi di wípé tó fi di wípé ẹ̀sìn dọ́dọ̀ ti wá ojú wo làwọn náà ti wo ọ̀rọ̀ yìí lápapọ̀ àwọn ojú táàtì wo nìyẹn nà síwájú ká tó wá lọ síbi àwọn ojú wọ̀nyí lẹ́yìn kọ̀ọ̀kan ó wọ́pọ̀ nínú àwọn mùsùlùmí àwọn tó jẹ́ sí wípé kùránì nìkan la nígbàgbọ́ sí a nígbàgbọ́ sí hadith wa nabi sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lọ́jọ́ sí pé tán bá ti ń bá sọ̀rọ̀ pẹ̀lú kùránì a ní ẹ̀hẹ́n ìgbà yìí ló ń sọ̀rọ̀ àmọ́ tí èèyàn bá ti lè mẹ́nu kan hadith wa yóò ní àá àbá àwọn ògbà yóò ń gbọ́ tẹ́ ẹ bá ń ka hadith Ànábì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí etí tí ó fi gbọ́ àti ọkàn tí ó ọ̀rọ̀ náà etí àbùkù gbáà ni ọkàn ọkàn bàjẹ́ ni fi kò tí ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ rárá kò ní dùn ma kò sí ní ńlapa lórí ẹ̀mí ẹ̀ àfi bí ìgbà pé ẹni tí ò wúlò ní sọ̀rọ̀ àfi bí ìgbà wípé ẹni tọrọ ẹnu rẹ̀ ọ̀tọ́rọ̀ náà lẹ́ni kọ́ mọ́ sọ̀rọ̀ àfi bí ìgbà pé ẹni tí ò mọ nǹkan ti ń sọ ní sọ̀rọ̀ kò yẹ báyìí nìsí tó sì jẹ́ sí pé alukur'an àti gbogbo islam yìí anabi sallallahu alaihi wasallam fi rán sí wa o ọlọ́run bá dẹ̀ pa wá láṣẹ láti máa tẹ̀lé anabi ọlọ́run bá pa wá láṣẹ láti máa gbọ́rọ̀ ẹ̀ káàdẹ̀ máa tẹ̀lé òun kọ́ la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ akànfẹ́ rọra kán mọ́ sí nǹkankan ni àmọ́ àpè àkíyèsí wa àpè làkàyè wa lọ sí nǹkankan tó yẹ pé tí ìyẹn bá ti lè dúró gbogbo àwọn ẹ̀rí tó kù tá fẹ́ mú ayọ́ wọlé òun náà ni wípé tẹ́ ẹ bá rí èèyàn kan tó sọ wípé òun ò nígbàgbọ́ sí hadith anabi sallallahu alayhi wa sallam alukur'an nìkan ní kí a máa ké fóun ẹ bá mi sọ fúrú èèyàn báyìí wípé rú èèyàn báyìí kò ní ṣe ìsìláàmù tá ń ṣe yìí irú ẹni báyìí ò lè rí ìsìláàmù ṣe irú ẹni báyìí ò ní ṣe ìsìláàmù nítorí gbogbo ẹnikẹ́ni tó bá ti lóun nígbàgbọ́ sí anabi sallallahu alayhi wa sallam àbí ọ̀rọ̀ anabi òwúlò irú ẹni báyìí ò ní kírun jama àti lójúmọ́ fi ní kò ní kírun gbogbo àlàyé bá ṣe kírun pátápátá hadith wa nabi sallallahu alaihi wasallam ló gbé wa ẹ lé nínú alukur'an àmọ́ ń ké suratul fatiha lórí irun àbáyíké ayàwó lọ́sọ bẹ́ẹ̀ náà alukur'an ní ká máa ké suratul fatiha naam tá a bá dẹ̀ ké suratul fatiha a nírun abẹ́yìn rírí ṣé ẹrù wípé yóò rọgbọ́n ní mọ́sálásí kan kí ìmáàmù wá bọ́ sí ààyè ibi tí ó ti kírun Allahu akbar nígbà tó ká tó sí Allahu akbar tán kí ló mẹ́nu lé oríṣiríṣi àwọn síwárù Kùránì àwọn ẹ̀tún mẹ́nu bá arínú atọ́jẹ́gbọ́n ní bóyá ìsáájà ló mẹ́nu lé ní Suratul Nas àbí suratul Kawthar ló bẹ̀rẹ̀ sí máa ké inna a'tainaka al-Kawthar àbí suratul Baqara òun náà ló bẹ̀rẹ̀ sí máa ké bóyá sí Allahu akbar tán kíláṣe àwọn kan ṣe subhanallah subhanallah pé a sàfọ̀mọ́ fọ́lọ́hun láti fi rán ìmáàmù létí pé a ẹ̀ tẹ̀fà tó bẹ̀rẹ̀ àtúnṣe subhanallah tí o bá fẹ́ gbọ́ ṣẹ̀rí àgbà wà láyé ká sọ fún mọ́mù tí o bá gbọ́ ń tàn sọ yí pé imam ẹ̀ ìké fatiha irú ọ̀rọ̀ báyọ̀ ọ̀bàrún jẹ́ pé imam fatiha lásán báyìí ti wá mẹ́rin kó ní mo ni kìí sáyà kò sí sínú alukur'ani bẹ́ẹ̀ kò sínú alukur'ani pé ẹ̀kẹ́ suratul jama'a inu sunna inu hadithu anabi ló gbogbo ẹnikẹ́ni tí o bá ti ké fatiha wallahi ko kí òun ṣeré pari kí ni mo ní ṣe jama'a tí bá ti ń ṣe tí bá ti ń ṣe irú nǹkan báyìí ọlọ́run sànù ọlọ́run mẹ́rin kí ní ìmọ̀ ìrẹ́lú rẹ̀ ìdánẹ́ta káwọn ẹ̀mọ́ rẹ̀ tó fẹ́ ya naam ọlọ́run sànù wa bákan náà tàbárẹ̀ yẹn tọ́lọ sí rùkú rẹ̀ tọ́lọ sí ìtẹ̀kọ̀kọ̀ rùkú kápẹ́ bá ṣe máa ń pè kó lè yé wa tọ́lọ sí rùkú tó wá débi rùkú yìí ẹ̀rọ kí ní wí ọkàn mẹ́rin ní suratul Fatiha ní níbi rùkú ní bá ń ké suratul Fatiha yẹ́rù rẹ̀ dá àbírù rẹ̀ bàjẹ́ kò sí inú Al-Qur'ani bẹ́ẹ̀ nínú súnà láti rí ṣe rẹ̀ nìsí iye rọ́kà àtàkì níbi irun irun súnmì láti kí báyàrí rọ́kà mélòó láti jama'a níbùlá alkùránì ti sọ bẹ́ẹ̀ níbùlá alkùránì ti ní rákà méjì ní kákiri súbì sọ̀látù súbì ìrun súbì ìrun àsùbá ìrun àsùbá tá a máa ń sọ níbùlá wà ní alkùránì tọ́lọ̀ ti ní ìrun àsùbá ni wọ́n mọ̀ jẹ́ iye aago tá a máa kí iye àsìkò tá a máa ní afẹ́ kí òun zuhuri láìpẹ́ ìkọ́nà ojú kó bá wa láyé rákà mélòó láti jàmáà láti bí láti lẹ̀ ẹ mọ́ sọ pé tó fi dé Saudi ẹni tó fi dé lu èbó lọ́dọ̀ àwọn tó yẹ pé ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ń wọ̀ ọ̀dọ̀ wọn ni wọ́n bá kí àyílà wọ́n gbọ́dọ̀ kí tayọ mélòó tẹ́yìn bá níyàn tó kí mẹ́ta àbó kí méjì jàmáà kí ní ṣe ẹ́ láì sáàrin àjò bó bá ti ẹ̀já rìn àjò kọ̀wọ́rọ̀ kí ní mẹ́ta náà méjì yẹn àkí àti pé yóò kí méjì láàrin àjò àti yóò kí mẹ́rin níbo láti rí láti bí tó fi dé ìlú òyìnbó tó fi dé Amẹ́ríkà kódà láti bí tó fi dé Israel tó rà nísìnyí nílẹ̀ àwa mùsùlùmí tí àwọn alákatakítí àwọn ọmọ Israeli tí wọ́n fi agídí gbà nílẹ̀ Palestine lọ́n tó fi débẹ̀ mẹ́rin ní òkè tọ́lá alákatakítí lẹni tó bá wọ̀ lóòlù tó ní Yorùbá ní àìbó nílé ńlé ká ló ṣe ìlú ogodo àbí ẹlẹ́nu rúrùn ló sì làmọ̀yẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá dé lóòlù tó wá ní irọ́ àfikóhun gbalé lọ́wọ́ onílé ní tipátipá alákatakítí ni àbálàlájú èèyàn ẹ̀rìpàdàmà kàtàkìtì ni so àmọ́ lónìí ẹ̀ ní gbọ́ lórí gbogbo social media ẹ̀ ní gbọ́ lórí àwọn media bóyá television ni bóyá rédíò ni àtàwọn ọ̀nà tamafin spread àbí newspaper ni ibi tí wọ́n ti sọ yí pé àwọn ọmọ Israeli nǹkan o alákàtàkìtì ni wọ́n àmọ́ àwọn ọmọ tí wọ́n máa ń jà wípé ká má gbàlú wọn lọ́wọ́ wọn àwọn ọmọ wọn sọ pé kí ni o terrorist ẹni tó sọ wípé má gbalẹ̀ bàbá mi lọ́wọ́ mi ẹ ti understand tó bá ní à èyí gbà kó lé mi kó lé bàbá mi ẹ wá ní ẹni tó ń sọ pé ká má lé òun gangan alákatá kìtì ẹni tó wá lé kó lé bàbá rẹ̀ òun lè yẹn dáadáa ẹ́ ọlọ́run ṣàánú ra o àbòsí tó káyé nìyẹn kò dẹ̀ sí nǹkan tó fà á tó dájọ́ wípé àwọn tí wọ́n ń darí àwọn mídíà táwọn yìí àwọn tí ń darí àwọn iléeṣẹ́ tí ń gbé ọ̀rọ̀ jáde sí gbogbo ayé àwọn alákatakítì náà ni ẹ́ débi pé lẹ́ni tọ́bá ti sọ wípé tọ́bá ti dákọ̀ nù rìn tọ́bá ti ní alákatakítì ó kọ tẹ́ ma ẹ̀spẹ́tì kan dálẹ́yìn rí pé mùsùlùmí ó ti fẹ́ di súnà mùsùlùmí pé mo fi ọlọ́run bá búra mùsùlùmí sì kọ́ alákatakítì àwọn tí wọ́n ń sàbòsí fún mùsùlùmí lórí ẹ̀tọ́ mùsùlùmí gẹ̀rẹ́ alákàtà gidi ẹ̀dí ọ̀nà náà nígbà tá a sọ pé àjọ nílùú ni nàìjíríà yìí gbogbo alájọ ní àrí gbogbo wa pátápátá lájọ ní nàìjíríà tí wọ́n wá sọ wípé èmi ò gbọ́dọ̀ ní ẹ̀tọ́ láti ṣe ntí ó tẹ́ mi lọ́rùn gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà tí ó sì takò fẹ́ wa ẹ̀tí ọ̀nà náà ẹ wá sọ wípé nítorí pé èmi nírùngbọ̀n nítorí ẹ̀ èmi ò gbọ́dọ̀ ṣiṣẹ́ ìjọba kí lẹ́sẹ̀ tí mo ṣẹ̀ èmi sọ ọmọ Nàìjíríà máa rí àbí irùngbọ̀n ti sọ mí dọmọ Saudi ẹ́ irùngbọ̀n ti sọ mí dọmọ Saudi ah. subhanallah ẹni torí pé mi jésù kò tó tèmi èmi ò gbọ́dọ̀ jẹ́ni tí ṣiṣẹ́ ìjọba mọ́ iṣẹ́ ọlọ́pàá wù mí ẹni rẹ̀rẹ̀ láàbí kí n párùngbọ̀n kí n tó lè rí ṣe ṣe irùngbọ̀n ni ó jẹ rí bayìn ní àbírùngbọ̀n ó máa kọ́ba ṣe irùngbọ̀nsẹ́ ìmọ̀ dí ìbayìn lọ́wọ́ ẹ tí ọ̀nà náà tọ́ ni ó ní kí àti ṣòkòtò ló di lọ́wọ́ àti lọ́mọ nàìjíríà jọ níwá tí ó bá ní sí ọ̀dà àwọn mùsùlùmí tó fẹ́ ní báńkì tiwa ẹlá àgbọ́dọ̀ ní àní <laughs> ẹ kúrò sí báńkì tí yí èmi wọ́n sọ pé àwa náà fẹ́ ní àbí àwọn báńkì tí a ń rí òun kéèsì àwọn kan lónìí ni ẹ́ UBA ẹnìkan kò ní Intercontinental bí o ti ẹ̀sí máa sẹ́ẹ̀sì ní jẹ́ǹsì ta ló ní gtb àdémínà ọbẹ̀ ní tèmi ẹwádẹ́mi ọgbọ́dọ̀ ní a ní cooperative àwọn mùsùlùmí fẹ́jọ máa ṣe ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ẹwá ní tẹ́ẹ̀bá ti fẹ́ rẹ́gísítà ìlú tààlà àjọ ní rẹ̀ o ẹ bá ní ẹ bá ti fẹ́ fún kọ́lẹ̀ ọ̀rọ̀ ìjọba ẹ kọ́kọ́ yọ ìsìláàmù kú mẹ́ tọ́ráwọ̀ recognize yìí mùsùlùmí ẹ tó ń sọ sá pé a bìlí pé mùsùlùmí ọmọ àlèlè nígbà pé àjọ nílùú à ẹ wà máa kọ yín ẹ má jẹ mọ́ ń nìyẹn kódà sẹ́ àwọn ẹgbẹ́ kan tó ní ọ̀dà náà àwọn kan kó róòdù ńkọ́ nato ńkọ́ àwọn èèyàn náà kóra ọjọ wọn ní muslim workers union ẹni ẹyọ muslim kó bẹ́ẹ̀ <laughs> ah, muslim yìí náà sa lọ báyìí mo ọ̀nà sáà pé ẹyọ muslim kó ẹ lè jẹ́ nǹkan mi o àbẹ̀yọ muslim kó bí àà àà àà àbòsí náà ń pẹ̀lú ilé ìwà lọ́ì ọlọ́ọ̀bó sànú síbẹ̀ gbé ẹ̀wò in tó kó náà rẹ̀ o gbogbo pẹrẹ tí ń ṣẹlẹ̀ sáwà mùsùlùmí yìí tó di wípé kí sọ pé báwo yàrá wòlè yóò sún lé bàbá

lọ́lọ́wọ́ bá àlékẹ́lá ló ti wá ń fi àwọn ọ̀tá ló ti ń fi àwọn ọ̀tá ṣèdíyà jẹ fún wa so ọlọ́wọ́ bá àlékẹ́lá kọ́lọ̀ bá kí sànú wa kọ́lọ̀ bá kó jẹ́ káwọn mùsùlùmí ká lè dúró déédéé níbi tí sì máa ń fàárè òun náà ni kí nǹkan tí mùsùlùmí ní kọ́ máa kún lójúmọ́ kọ́ jẹ́ pé tẹni ẹlẹ́ni lòun máa gbé lárugẹ jàmáà ẹ bọ́ síta dáadáa ẹ rìn káàkiri ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù tẹ́ ti máa rí àwọn iná yìnyìnrin ẹbí wọ́n léèrè kéèsè kéèsè kèfèrí lọ́pọ̀ ní àwọn ṣọ́ọ̀bù náà kí náà ń gbé gàùn jẹ́mà wọ́n ń gbé ẹ̀sìn ẹlẹ́sìn ga wọ́n ń gbé àṣà aláṣà ga gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ kí àṣà tí wọ́n parun láyé kó fi àṣà wọn lẹ̀ kó máa lọ gbé àṣà aláṣà ga ẹ̀ tí ọ̀dà sáà aṣọ kan ń bẹ tí Yorùbá máa ń wọ̀ wọ́n pe wọ́n pe aṣọ náà wọ́n pe ṣòkòtò wọ́n pe ṣòkòtò ẹ̀ ní kẹ́mbẹ̀ ta ni wọ́n ma kẹ́mbẹ̀ tẹ́bàdà ń tọ́wọ́ kẹ́mbẹ̀ ń sì kílẹ̀ ma ṣe àwọn yóò ma ṣe yẹ̀yẹ́ àbí kí ló fà á nítorí kó parun ni pé àṣà aláṣà ló kún wa lójú rí àwa ti rò pé Yorùbá ò nílà káyè a ti rò pé Yorùbá ò lọ́là jù àwa rò pé àwọn kan tí wọn àwọn lọ́là àwa ń promote àṣà àwọn àṣà tí wọn wá parẹ́ ẹ̀ tí ọ̀nà náà ọlọ́ọ̀hìn àbí nǹkan burúkú gbà ni o ìlàgbẹ́tí ajá tani lè mọ́nìtì náà tẹ́lárí ẹ̀ tó ní ìlàgbẹ́tí ajá kílẹ̀ ṣe èyàn mọ̀ fi ẹ̀ face cap ńkọ́ ẹ́ ìlà fàájì ìrora àwọn ọmọ tó ríta ìlà corporate yẹn wàlọ́ọ̀hìn náà bí nǹkan tá ń sọ ni pé yòòbó òwúlò yòòbó ọmọ yá yìí orí yòòbó pé ẹja wa ẹ̀mẹ́jẹ̀ á dá pè mọ́ níta ń sọ ni pé orí àwọn bàbá wa ò pé ìyún ni ó tó wọrùn làkàyè wa tẹ̀mẹ́jẹ̀ máa ń pé yóò bó pé o níta ń sọ nípa àwọn bàbá wa tó ṣẹ̀ wá lẹ̀ wọn gbọ́n wọn mọ́ ṣe wọn ní làkàyè ẹ̀ tí ọ̀nà sáà torí tá bá gbà kí wọ́n gbọ́n wọn mọ́ ṣe wọ́n ní làkàyè ni títẹ́ lẹ́lẹ́ni ò ní kún wa lójú kéèyàn fi àwọn kó fi bàbá rẹ̀ lẹ̀ kò yẹ bá nísìn kó wá jẹ́ pé tẹ́ni ẹlẹ́ni yóò kún lójú sọlọ́run sànù wa níta bá débẹ̀ ni pé anabi sallallahu alayhi wa sallam láì tẹ̀lé anabi ẹ̀ lè rí islam ṣe kò rọrùn wallahi kódà béèyàn bá ti lóhun ọ̀tẹ̀lé tà anabi pé òun ò fẹ́ gbọ́ hadith anabi irú ẹni bẹ́ẹ̀ ò lè ráwẹ̀ gbà ẹni kó wá fi qur'an gbàwẹ̀ fún wa ẹnikẹ́ni wá fi qur'an yọ zaka fún wa irú ẹni bẹ́ẹ̀ ò ní ṣèkó mọ́ à ń ṣèkó mọ́ àbá ṣèkó mọ́ ibo ló wà nínú ká máa ṣèkó mọ́ ká máa pẹran ẹ bá ti bí máa o ìjọ keje kódà ìjọ kẹjọ ta àwọn èèyàn ń na náà ìmọ̀lọ́wà náà alukùrán ìjọ kẹjọ náà àti ẹ̀pàdé ìjọ kẹjọ ìjọ kẹjọ lẹ́yìn mọ̀ nínú ìjọ kẹjọ tẹ́ ń sẹ́hùn ayàwó lọ́sọ bẹ́ẹ̀ náà alukùrán ẹ́ kásọmọ ló kọ ayàwó ló ní ló kọ tẹ́ bá ti bí ayàwó lọ́sọ bẹ́ẹ̀ kápẹ́ran fún ayàwó lọ́sọ bẹ́ẹ̀ ẹ́ a sì ní a sì ní a ọ̀dà bá ti ṣe ìyàwó ẹ́ bá ṣe ṣe ìyàwó bá ṣe máa ń so igi yẹn ẹfà Al-Kùránì sàlàyé ẹ̀ fún mi kí n gbọ́ bá ti gbogbo tàà máa ń ṣe ń bí igi ìlànà mùsùlùmí lórí igi síso ẹfà Al-Kùránì sàlàyé ẹ̀ fún mi ní fòsù ẹ̀ kí n gbọ́ súnà nẹ́bì ṣe báyìí nìsí ṣe lé báyìí lójò pé wàlláhì láàzí èyàn lérí ẹ̀sìn ẹ lè rí islam ṣe láì sí súnà ẹ lè rí islam ṣe láì gbọ́ràn sáàlẹ́bì lẹ́nu ọ wá kú wípé àwọn èèyàn ní tó kù báyìí ni pé wọ́n gbogbo tó ń ṣe súnà ní o ṣùgbọ́n eléyìí tó bá bá fẹ́ nú wọn mú ní ọmọ sí inú súnà eléyìí tí ọba ti bá fẹ́ nú wọn láwọn fẹ́ gbọ́ ẹ má kàdíìsì fún wa à bọ́ bá ti ní amákàdíìsì fún wa má kírun mọ́ tó rádìsì náà lákàfọ́ tó fi ń kírun gbogbo bó ti ń kírun àdìsì nínú kí bẹ́ẹ̀ tó bá ti lè rí hadith tó bá ti lè lo hadith wallahi tó adé kùránì pé á ah, kùránì pọ́nbélé kùránì sẹ́pẹ́ná náà làwà gbàgbọ́ irú ẹni báyìí wallahi alazim kìí ṣe mùsùlùmí torí kò ní ṣe nkankan nínú ẹ̀sìn ilé lọ́pàá ló fi jẹ́ sí pé àwa gẹ́gẹ́ bí ìlànà tí Islam gbé kalẹ̀ àwo kí ń fọwọ́rọ̀ ànẹ́bì sẹ́yìn tó rọ́ba tó náà ànẹ́bì iṣẹ́ gan fọwọ́rọ̀ sẹ́yìn ọba tó rà nẹ́bì jẹ́ gẹ́ pé dá sọ́rọ̀ kò yí báyìí nìsí nínú àwọn àyà tó pọ̀ a nímọ̀ ìyànà náà yẹn púpọ̀ jù a kàn fẹ́ pè lákàyẹ̀wá sàkíyèsí lórí bí àwọn èèyàn ṣe máa ń ìhà táwọn èèyàn máa ń kọjú sí náà nẹ́bì mo rò pé eléyìí báyìí kódà gbogbo àdìsá yà kúrò àtàbà padà máa mú wá lórí pé ọ̀ràn yẹn ni ká tẹ̀lé ànẹ́bì ọ̀ràn yẹn ni ká fi ànẹ́bì ká máa lo ọ̀rọ̀ láti fi ṣẹ̀sìn mo rò pé yóò máa wọlé báyìí alhamdulillah náà lákọ̀ọ́kọ́ náà a lọ sí àwọn àyà Qur'an àwa tí a ń gbélé ayé méjì ni wá àwọn alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn tí wọ́n jẹ́ olùgbà fún Ọlọ́hun ba àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ olùdúpájú sẹ́lẹ̀ fúnfin Ọlọ́hun àwọn apá kan nìyẹn àwọn apá kejì làwọn kèfèrí ṣẹwárí apá alákọ̀ọ́kọ́ yìí mùsùlùmí tá ń wí ẹni aníran èèyàn méjì níbẹ̀ àwọn mùsùlùmí àtàwọn kèfèrí mùsùlùmí náà wá pín sí méjì mùsùlùmí tó dúó dédé ń bẹ mùsùlùmí lòun náà mùsùlùmí gidi nìyẹn mùsùlùmí tó jẹ́ olùsẹ́lọ́wọ́n bá ń bẹ mùsùlùmí nìyẹn àmọ́ mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí gidi nìyẹn ṣùgbọ́n òun náà tí ìjáde kó ní islam tó pé ń sẹ́lọ́wọ̀n ọba tó yẹ́ bá ní sí ó ní àwọn nǹkan kan tó disqualify yàn tó yọ̀yàn jáde kó ní jẹ́ mùsùlùmí pátápátá gẹ́gẹ́ bó jẹ́ sí pé àlùwà látàrí ń ṣe yẹn jamaa ó ní àwọn nǹkan tó ń bàjẹ́ àbí ẹ̀kọ́ ni àwọn nǹkan kan ń bẹ tẹ́yàn bá ti ṣe ó bá lù alájẹ́ àwọn nǹkan náà inú inú àdíṣì lẹ́ti rí ẹ̀ lérí inú alukọ̀rádì ayàkọ̀rán sọ pé tẹ́yàn bá yasó àlùwárá rẹ̀ ti bàjẹ́ ayàkọ̀rán sọ sọ rẹ̀ ẹni tó bá ti yasó àlùwárá rẹ̀ ti bàjẹ́ ẹni tó bá mọ̀ ń gbé kọ́kọ́rọ́ mọ́tò mi fún mo fọ́ náà bá búra ẹni tó bá rí àyà náà inú alukọ̀rán nam àbáwọn ní tí a di ẹ tí ó fi wu eyín wèrè rí láyé wàláì inú àdíjì lẹ́tìrí kí ẹ̀wà ní kí lọ́gà wá ẹ fún wa bí n bá ti ya ma lọ ni ìbárùgbà ní òwú bẹ́ẹ̀ ń kí rà mí ṣeré pa ń ṣeré pa ló ni tí ń bàjẹ́ irun táǹkì ẹ̀rẹ́ ni tí ń bàjẹ́ ni àwẹ̀ ni tí ń bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ìsìláàmù lódìdí náà ni tí ń bàjẹ́ ó láwọn kan gbẹ́gbẹ́ tẹ̀yìn bá ti ṣe yóò yàn jáde kónú islam pátápátá yóò gbé yàn jáde kónú islam yẹnyẹn náà torí àsìkò wa àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tí ọlọ́wọ́n bá àdékẹ́lá pàwọ́ láti nípa wọn ní àpapọ̀ ní àkótán ká tó wá fẹ́nu ẹ̀sọ́ orí ìntàfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀gẹ̀gẹ̀ aláwọ̀kọ́ tí a bá lọ́wọ́ lárùkùránì nínú suratul Jathiyah àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún títí dé ẹlẹ́ẹ̀kọkàndínlógún tàbálọ̀ wọ àyà náà ṣùgbọ́n tí mo fẹ́ kà mo fẹ́ kà láti di àyà ẹlẹ́ẹ̀kejìdínlógún títí dé àyà ẹlẹ́ẹ̀kọkàndínlógún àbíọ́jẹ́ nǹkan látòkè náà walaqad atayna bani Isra'ila al nínú àwọn tí ń gbé orílẹ̀ ayé lọ́wọ́ bá lékílá mẹ́ṣàn yìí ọlọ́wọ́ bá ní ní pàápàá àwọn ọlọ́wọ́ bá lékílá fún àwọn bànú Israel àwọn ọmọ Israeli ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́wọ́ bá fún wọn ní tíra a fún wọn ní tíra bá fún wọn ní tíra wal hukma wan nubuwwata wa razaqnahum min at-tayyibat wa faddalnahum 'ala al-'alamin a fún wọn ní tíra a dẹ̀ fún wọn ní àwọn ìdájọ́ tí wọ́n tẹ̀lé bákan a fún wọn ní ìjà nẹ́bí ọlọ́ọ̀ba a gbé ànẹ́bí ọlọ́ọ̀ba dìde láàrin wọn àbá fún wọn bẹ́ẹ̀ warazaqnahum min at-tayyibat sẹ́rí gbogbo orí tọ́lọ́wọ́ bá sọ yìí ataynahum al-kitab wal-hukma wan-nubuwwa àwọn ni'amud-din àwọn orí ẹ̀sìn nìyẹn àwọn orí tí ó mú wọn rí ẹ̀sìn ọlọ́wọ́ bá sìn oníkọ́lọ̀ bá fún ẹ̀ ní tíra kó dẹ̀ fún ẹ̀ ní àwọn òfin tí ó máa tẹ̀lé àti àwọn ànábì ọlọ́run ọba tí ó máa tọ́sọ́nà tí ó máa kọ ní àwọn tíra náà tí ó dẹ̀ máa kọ bí ó ṣe máa tẹ̀lé òfin ọlọ́run ọba sẹ́ni gbogbo àwọn eléyìí orí ẹ̀sìn ni ọlọ́run ọba ní wàrọ̀zẹ̀kọ̀nẹ́hùn mìíràn pọ̀ yìí bá àtúwàsí orí ayé ni pé à ń fún wọn ní àrísìkì láti fi ìtí wọ́n máa ná níbi tọ́ má orí ayé nìyẹn méjèèjì lọ́lọ́ọ̀bà lékẹ́lá fún wọn ó fọ́wà náà bí ó fọ́wà náà fọ́wà náà wọ́n fọ́gbọ́ náà hù màlẹ̀lẹ̀ àlẹ́mí lásìkò tí wọ́n nígbàtí ìjọ ànábì ò tí ì dé agbé wọn agbọ́lá fún wọn lórí gbogbo àgbáńlá ayé nítorí pé àwọn ẹ̀ńtà fi gbọ́lá fún wọn ní pé àfún wọn ní tíra ẹ̀ tí ò dásáà ẹni tá a bá fún tíra ní tíra àti gbọ́lá fún lórí ẹni tá a fún ní tíra nìyẹn àbí ẹ̀kọ́ ni tí ń pa àsàpínlẹ̀ ìlàrí fún òní tíra láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fún bí àpẹẹrẹ ń ṣe bá ṣe wáyé gbogbo ṣe wáyé kí wá dá ẹnìkan nísìn kí wá dá fún ní microphone pé mo fún ọ gbogbo tó bá wù ọmọ ibi ṣe ẹ̀rí pé mo gbọ́lá fún láàrin àwọn yòókù àbí ìgbọ́lá fún torí pé mo ti fóun ní nǹkan kan tó lékún tí ò sí lọ́dọ̀ àwọn yòókù àbí wa ataynahum naam afúnwọn ní ọlọ́ọ̀bá ní afúnwọn ní alkitab wal hukmu wan nubuwwa gbogbo àwọn ènìyàn fún wọn la fọ́ gbọ́ náà hù máa nílẹ̀ àlẹ́mí agbọ́lá fún wọn lórí gbogbo àgbáńlá ayé nítorí pé kí ni o nítorí pa fún wọn láwọn nǹkan wọ̀nyí lásìkò tí wọ́n nìyẹn kìí ṣe pọ́lọ́wọ́n bá àlékẹ́lá gbé ọlá fáwọn ọmọ Ísírẹ́lì lé àwa lórí ọlọ́wọ́n bá àlékẹ́ ń sọ fún wọn síwájú kánẹ́bì tó dé bá ṣe sàwọn ọmọ Ísírẹ́lì lélẹ́yìí wa ataynahum bayyinatin min al-amr ọlọ́wọ́ bá lè gẹ́lẹ́ ní afọ́ àwọn ọmọ israeli afún wọn ní sharia òun náà ni albayyinat àwọn àlàyé tó kún rẹ́rẹ́ nípa tọ́lọ́wọ́ bá fẹ́ àti tọ́lọ́wọ́ ọ̀fẹ́ tó pè ní sharia òfin ọlọ́run gbogbo ẹ̀lá fún wọn ọlọ́wọ́n bá ní famọ́tálẹ̀fù ọlọ́wọ́n bá láwọn Banu Israel wọ́n yapa sí àṣẹ ọlọ́wọ́n bá wọ́n jẹ́ni tí ń yapa àṣẹ ọlọ́wọ́n bá wọ́n ti jẹ́ni tó pín yẹlẹyẹlẹ láàrin ara wọn so ibà ní sí wàmọ̀tálẹ̀fù wọ́n yapa illa min ba'di ma ja'ahumul ilm àyàfi lẹ́yìn tí ìmá àti ìlànà tọ́nà ọba àlékẹ́lá yọ́nú sí ìgbà tí ma yẹ́ dínà bẹ̀rẹ̀ sí ma yapa báwọn ya mbà ìnáhùn nítorí ìmá ṣọ̀tẹ̀ láàrin ara wọn náà fi yapa ara wọn nítorí ìmá bínú ara wọn tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ inna rabbaka yaqdi bainahum yawmal qiyamah ànábì ọlọ́run ọlọ́wọ́n bá àlékẹ́lẹ́ ó sì dájọ́ láàrin wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà fíìmà kánù fíhì ọ̀tẹ̀lifù nípa ìtúwọ́nsì àpá lórí ẹ̀ ọlọ́wọ́n bá àlékẹ́lẹ́ ó sì dájọ́ lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà lórí ọlọ́wọ́n ní tún mẹ́jà ìnáka aláṣẹ́rí àti ìmìnà ẹmùrí fàtàbí ìhà ọlọ́wọ́n bá ní lẹ́yìn náà lẹ́yìn tọ́lọ́wọ́n bá àlékẹ́lẹ́ fún ọmọ Israel tọ́nà bá fún wọn ní hukmu àti nubuwa tọ́nà bá fún wọn ní gbogbo ilé ìtẹ́ tọ́nà sì fún wọn ní àrísìkí látọ̀ wọn àtọ́ mọ́tán ọlọ́run ní lẹ́yìn tí wọ́n yìí lẹ́yìn táwọn bànú Isra'il lórí àlámọ̀rí ẹ̀sìn ọlọ́run bá amú ìrìn ànẹ́bì sallallahu alaihi wasallam agbé olórí ìlànà tọ́lọ́run bá lórí òfin ọlọ́run bá fattabi'iha ọlọ́run bá ní ìlànà tọ́lọ́run bá yẹn ni kó máa tẹ̀lé ṣẹ̀rí àta fúnrí ànẹ́bì sallallahu alaihi wasallam ní kó ṣe kéde o kó máa tẹ̀lé fattabi'iha máa tẹ̀lé ṣẹ̀rí ọlọ́run ọba àlékẹ́lá wá kọ̀ fún wa bí báyìí ọlọ́run bá ní wà láti tẹ́bíẹ̀ àhàwá alladhina la ya'lamun ọlọ́run bá ní mẹ́tẹ̀lé ìfẹ́ nú àwọn tó jẹ́ aláìmọ̀kan àwọn wo ni àwọn ọmọ Israẹli ìfẹ́ nú wọn làwọn ń tẹ̀lé wọn tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba tó gbélé wọn lọ́wọ́ mọ́ ìfẹ́ nú wọn ni wọ́n ń tẹ̀lé ọlọ́wọ́ bá díkẹ́ sọ fánàbí pé wà látẹ̀tẹ́bẹ̀ àhọ́wà alẹ́dínà láyà àìlẹ̀mú ilé annabi àti gbogbo àwọn tó wá fẹ́ ní ojú ọ̀nà rẹ ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ìfẹ́ nú àwọn tán jálá ìmọ̀ká yìí nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè yapa òdodo aláìmọ̀ká ni tó bá yẹ kó bá nímọ̀ kò ní yapa òdodo àbẹ́ẹ̀kọ́ ni ẹni tó bá mọ̀ pé nǹkan léwu tó nímọ̀ nípa bí nǹkan ṣe léwu ṣe yóò débẹ̀ aláìmọ̀kan ní máa ń débi tó léwu èèyàn tó bá mọ bí iná ṣe máa ń ṣèyàn iná iná ìjọba àti iná iná tá ń dá yẹn náà tó bá mọ ṣe máa ń ṣèyàn sí yóò débi náà èèyàn tó bá mọ bí acid bí ṣe máa ń ṣèyàn sí yóò débẹ̀ bẹ́ẹ̀ aláìmọ̀kan ó lè dá acid mọ́ àbí ó lè dàrú tí kò mọ bí ṣe máa ń ṣèyàn gbogbo ẹnikẹ́ni tó bá yapa òdodo aláìmọ̀kan ni àwọn ọmọ Ísírẹ́lì yapa òdodo wọ́n jẹ́ aláìmọ̀kan so ibà nìsí náà abẹ́ni tí ó bá yapa òdodo tó ń ti pọ́mà olórí kókó nìyẹn ó mọ òdodo ó wá tún yapa rẹ̀ olórí kókó nìyẹn ní báyìí ọlọ́run ọba ní kí a má tẹ̀lé fẹ̀ẹ́rú àwọn tí ṣe àwọn yahudi àti nasọ́rọ́ àwọn ọmọ israeli ká má tẹ̀lé fẹ́nu wọn nínú ìfẹ́nu àwọn ọmọ israeli tí ó lágbómìlà gbangbala tí ń wù yìí nínú ìfẹ́nu wọn tọ́lọ̀ wọn bá lè kíra ní ká má tẹ̀lé olọ́dún christmas wà kí ni mo pè jẹ́ máa ìfẹ́nu wọn ni wallahi ìgbésòfin tọ́lọ̀ wọn gbé fún wọn gbogbo ẹnu mo fi ń sọ wípé Christmas ọdún kérésìmesì tẹ́yàn bá lọ wo inú ìwé tí àwọn nàṣọ́rọ́ ìwà àwọn Christian ìwé tó fi ń ṣẹ̀sìn ó bẹ̀rẹ̀ láti Genesis ìwé yìí bẹ̀rẹ̀ láti Genesis ó parí sí Revelation ẹgẹ́ bí Al-Qur'an ṣe bẹ̀rẹ̀ láti Suratul Fatiha tó parí Suratul náà sábí kò sí mẹ́bí tó ti ní ká máa ṣe Christmas

àwa nínú fẹ́ nú àwọn tí ò nímọ̀ ní Christmas wà torí kò sínú Bible kò yẹ báyìí nìyí ẹ̀tún wá ní mo parọ́ kan kò sínú Bible wípé wọ́n gbé ànẹ́bì ẹ̀yìn sá ní 25 of December ní 25 December kò sínú Bible from Genesis to Revelation wípé bí ànẹ́bì ẹ̀yìn sá lọ́dún náà lọ́jọ́ náà lọ́hùn ọdún Christmas kí lẹ̀rọ pọ́ láwọn ṣe náà ọjọ́ bí ànẹ́bì ẹ̀yìn sá ló fi ẹ́ pé tẹ̀ bá ń gbọ́ àwọn ìwàásù wọn lórí rédíò wọ́n máa sọ ìtàn bá ṣe bí ànábì ẹ̀yìn sá wọ́n bu sí ibùjẹ ẹran ẹ́ wọ́n máa sọ ìtàn bá ṣe bí ànábì ẹ̀yìn sá ẹ dákun ẹ béèrè lọ́wọ́ àwọn kírísítẹ́nì pé ṣé twenty five december òun lọ́dẹ ànábì ẹ̀yìn sá ni tó bá níbẹ̀ ni ẹni kó mu wọn bí tó wà nù báíbù tó bá ti lè mú wa ibi tó wà nù báíbù ajẹ́sí pé kìí ṣe fẹ́rú náà ń tẹ̀lé mọ́ni ẹ́ ajẹ́sí pé kò ń ṣe fẹ́rú náà ń tẹ̀lé mọ́ni kò sínú báíbù láti Genesis Revelation kò dẹ̀ sínú báíbù ibi tí ànábì Ìsá tó ti pè wọ́n sí pé ká máa ṣe Christmas ànábì Ìsá gan òkì ṣe ń gbà tọ́wà lórí ilẹ̀ tọ́wà lórí ilẹ̀ kọ́lọ̀ tó gbé lọ sí sọ́mọ̀ ànábì Ìsá ò ṣe ẹni tó tó wá dùn mọ́ wa nínú ìdúta ìkànnù àwọn àgbàlagbà pásítọ̀ ní nàìjíríà yìí tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà pátápátá tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn kódà tí gbogbo àgbáyé mọ̀ pé pásítọ̀ ni pásítọ̀ kúmúyì pásítọ̀ kúmúyì jẹ́ kóyọ̀ pé Christmas nǹkan o ẹ̀sìn òòṣà ni wàlọ́ọ̀hìn àwọn bíi pépà gbé owó àti tìdìsìn nígbàtí ìjọba àwọn deeper life wọn kì í ṣe Christmas ẹ́ nítorí pé wọ́n gbà pé ẹ̀sìn òsà ni kò sínú Bible eléyìí ní táwọn ń ṣàlàyé táwọn ń ṣàlàyé ni pé ọmọ mùsùlùmí tó bá ní tí wọn náà bá lọ fẹ́ máa join wọn ó fẹ́ máa kún wọn láti celebrate Christmas kò mọ̀ pé dùn ẹbọ ló ń ṣe kí ló fà á nítorí pé àwọn Rome àwọn Romans tó jára Rome àwọn ni wọ́n gbé ọdún ìwá fún wọn kò sí mẹ́sìn wọn àwọn romans ní àwọn òsà wọn bíi mẹ́ta ni wọ́n bí ní 25 of december òsà mẹ́ta ni wọ́n bí ọdún òsà wọn birthday òsà wọn ni wọ́n ń ṣe táwọn romans gbé wá fún wọn tí wọ́n ń ṣe tí wọ́n pè lọ́jọ́ bí alẹ́ ìyá fún wọn alẹ́ ìsọ̀láàtù sẹ́lám ìjọ́bi wá clear ìjọ́bi clear ò ní pé àní ẹgbẹ́ mo tún sọ pẹ̀lú pé mo fi ń rinlẹ̀ gbangba yá sí wàtá ti ń sọ̀rọ̀ yìí tí àwọn ọ̀dọ́ sáà ìyẹn lè máa rò pé ẹbí mùsùlùmí ni ẹgbẹ́lẹ́ ìtàkì lọ́kàn àmì tòwọ́dà aláwa fẹ́ la àwọn ọmọ mùsùlùmí tiwa tí wọ́n ń pẹ̀lú ọ̀bọ jẹ́kó ẹ̀jẹ̀ ọ̀dọ́ sáà abẹ́ la àwọn ọmọ mùsùlùmí tiwa tán jẹ́ alátẹnujẹ àtàwọn tí wọ́n jẹ́ aláìdákanmà ẹlòmíyẹ̀sán alátẹnujẹ kọ̀dákanmà ni ẹlòmíyẹ̀ alátẹnujẹ ni kò síbẹ̀ tẹ́wí jù báyìí lọ àwọn ọmọ ẹjẹ́ náà ni à ń sọ ilé báyìí bọ́yọ́ lọ́wọ́ bá àdékẹ́lẹ́ lè sàánú àwọn tó bá rí báyìí pé wallahi alazim kò sí ẹ̀rí kankan nínú báíbù wípé kí ẹ máa celebrate Christmas láti Genesis to Revelation ẹ́ láti ìwé Genesis dé ìwé ìfihàn kò sí ìkàkà tó ṣe ní ká máa celebrate Christmas náà àṣìmọ̀ wa bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá lè kẹ́lẹ́ pé wà láti tọ́lú àhàwá alẹ́dínà láyọ̀ àìlànà ọlọ́wọ́ bá lè rìn ànẹ́bì àti gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá tẹ́ fẹ́ máa rin ojú ọ̀nà ànẹ́bì ojú ọ̀nà tá a gbé kalẹ̀ fún ànẹ́bì ni pé o gbọ́dọ̀ máa tẹ̀lé ìfẹ́ inú àwọn tí ò ní mímọ̀ àwọn tó ń yálà ìmọ̀ kan àwọn yahudi àti nasọ́rọ́ o gbọ́dọ̀ máa tẹ̀lé o gbọ́dọ̀ máa tẹ̀lé ìfẹ́ inú wọn. náà innahum lan yughnu anka min Allahi shay'a ọlọ́wọ́ bá nítorí pé àwọn wọ̀nyí wọn à lè rọ̀ ọ́ lọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba rárá wọ́n lè rọ̀ ọ́ lọ́rọ̀ láti rí ìyọ́nú ọlọ́wọ́ ọba tó bá ń tẹ̀lé wọn bẹ́ẹ̀ ni wọ́n lè rọ̀ ọ́ lọ́rọ̀ láti là bí ìyọ́nú ọba kí ló fẹ́ máa tẹ̀lé wọn sí. wà inna zalimina ba'duhum ọlọ́wọ́ bá ní rí àwọn alábòsí apá kan wọn ni ó máa jẹ́ ọ̀rẹ́ olùrànlọ́wọ́ pápá kan abákejì wọn ẹ̀yin ẹ má wọn ẹ wọn lọ́wọ́ lórí àwọn aburú wọn ẹ̀yin mùsùlùmí ọlọ́wọ́n bá ní àmẹ́ tí ó máa jẹ́ olùrànlọ́wọ́ bá olùpáyọ̀ ọlọ́wọ́n bá ẹni tí ó máa jẹ́ ọ̀rẹ́ tí wọn òun náà lọ́wọ́n bá kìí ṣe àwọn aláì kìí ṣe àwọn kìí ṣe àwọn kèfèrí ni ó máa jẹ́ olùrànlọ́wọ́ wọn. náà eléyìí báyìí ó jẹ́ kó yọ wípé ọlọ́wọ́n bá àlékelá ń kọ̀ fún ànábì àti gbogbo mùsùlùmí láti máa yapa ojú ọ̀nà àwọn tí ni àwọn Yahudi àti Nasara. a jẹ́ pé in tí alkùnránì ń sọ fún wa òun náà ní pé èèyàn mẹ́ ìyapa wọn ni tẹ́ bá rí tí àwọn àwọn tí àwọn yahudi àti nasọ́rọ́ tẹ́ bá rí tí wọ́n ṣe nǹkan kan báyìí ẹ̀yin ẹ̀yin ìyapa wọn ẹ má tẹ̀lé wọn ṣe ẹ má pẹ̀lú wọn ṣe ẹ̀yin mẹ́ ìyapa wọn ni ìlànà tí ọlọ́wọ́n bá lè gbé kalẹ̀ fáwọn mùsùlùmí nìyẹn bákan náà nínú áyà mi ọlọ́wọ́n bá lè gbé sọ pé والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك آية لوا من سورة الرعد آية 36 37 ọlọ́run ní àwọn tí a fún ní tíra síwájú ìjọ ànábì sallallahu alaihi wasallam yafrahuna bima unzila ilayk àwọn gan dùnnú sí nǹkan tọ́nà ọba àríkẹ́ lásọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi torí wọ́n rí pé nǹkan yìí in tó pé tó pàfẹ́tì tí ọ̀takora wọn ni kèé sí àwọn ọ̀rọ̀ kátàkátà ẹgẹ́ bó ṣe wà nínú àkọọ́lẹ̀ tàwọn táwọn yìí tọwọ́ bọ̀ yẹn lọ́wọ́ nínú alukoran inú wọn gbọ́dọ̀ máa dùn pé káì ìwé tán fún ànábì yìí o ìwé tó dúró déédéé ni ìwé tí ọ̀tá kóra wọn ni yafrahuna bima unzila wa min al-ahzabi man yunkiru ba'dahu ọlọ́wọ́ bá ní ó ń bẹ nínú àwọn èèyàn àwọn kan tó yẹ kí ni o wọ́n ń apá kan àwọn قل إنما أمرت أن أعبد الله ولا أشرك ولا أشرك به ọlọ́run ní ìlànà ìmọ̀ sọ fún yín pé ẹnu àṣẹ tọ́lọ́run ọba pa mí òun náà ní pé kí n máa jọ́sìn fún ọlọ́run ọba kí n má wà orogún pẹ̀lú ọlọ́run ọba kí n má pa nǹkan kan mí papọ̀ mọ́ ọlọ́run ọba ilé yìí adùn ẹ̀wù ọ̀dọ̀ ọlọ́run ọba lèmi pèpè sí wà ilé yìí máa ààbè ọ̀dọ̀ ọlọ́run ọba sì ní ìṣẹ́rí padà ní ó já sí àti gbogbo ẹ̀yìn èèyàn náà wa kadhalika anzalnahu hukman arabiyya ọlọ́run ní bẹ́ẹ̀ náà láti sọ alukur'ani kalẹ̀ pẹ̀lú èdè lágbọ́wá wàlá ilẹ̀ tàbáyàtà àhùwá àhù ọlọ́ni tó bá wà lọ tẹ̀lé ìfẹ́ inú àwọn yahudi àti nasọ́rọ́ báyìdàmà jẹ́ àgàmínà lẹ́yìn lẹ́yìn alukur'ani tó ti dé wá báwọ̀ lẹ́yìn mọ̀nà yìí lẹ́yìn alukur'ani yìí mẹ́lẹ̀kẹ̀ mìíràn lọ́hìn mi o ní rí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba lórí àwọn nǹkan wọ̀nyí wàlàwà ọ̀kàn o sì ní bá ọlọ́run ọba lẹ́ni tí ó máa sọ ẹ kó lè dàbúrò àwọn èèyàn téèyàn bá ti téèyàn bá ti jẹ́ títí kíni tí bá ti ń tẹ̀lé pẹ̀lú àwọn Yahudi àti Nasara ẹja so nǹkan yìí lẹ́nu papọ̀ mọ́ tí mo ti ń bá bọ̀ kí mo sọ kéka mo ní ìtọ́fà ìyẹpẹrẹ fún àwa mùsùlùmí lónìí òun náà ni wípé à ń tẹ̀lé ìfẹ́ inú àwọn tí ò kí ń ṣe mùsùlùmí ìlànà wọn ló wù wá gẹ́gẹ́ bí ìlànà òun là ń rò gẹ́gẹ́ bí ọ̀làjú àwọn ń rí ìlànà Islam gẹ́gẹ́ bí nǹkan tí ń dọ̀tí yàn à ń rí ìlànà Islam gẹ́gẹ́ bí n tí ò làjú ẹ̀tún ọ̀nà sáà wọ́n jẹ́ kí àwọn mùsùlùmí rí ìlò ìjáàbù fún obìnrin wọ́n jẹ́ kárí gẹ́gẹ́ bí ìwà ìnílàjú wọ́n pè yẹn ní tahrirul mar'a women liberation Allah àwọn obìnrin kúrò lóko ẹrú tí Islam fi wọ́n sí so wọ́n jẹ́ ká rí ìkọ́bà káwọn obìnrin kọ́bà ara wọn wọ́n jẹ́ ká rí gẹ́gẹ́ bí pé oko ẹrú ni wọ́n wà ìtọ́ bá dẹ̀ ní ìjẹ̀mọ́ àlèyàn máa ń kọ́bà àbí ìtọ́ bá ní ìlèyàn máa ń nǹkan bò mo bẹ́ẹ̀ṣe wà yìí tọ́wọ́ ẹgbẹ́ ní owó kan tọ́pọ̀ lọ́wọ́ ẹ̀dà nǹkan bò wà mẹ́kùn síta yẹlẹyẹlẹ náà ẹ̀dà nǹkan bò ẹkù pamọ́ torí pé kíni kọ́wọ́ di gbígbé kí wọ́n ní dà nǹkan bà lọ́pàá fún wọn ṣe nítorí pé di gbígbé náà ni kọ́wọ́ kọ́ bàjẹ́ mọ́ ọlọ́wọ́ bá ní záàlìkà àdínà àyè ìrọ́fúnná fọ́lá yóòzẹ́yìn ọlọ́wọ́ bá ní ìdá nǹkan bó àwọn obìnrin òun ni yóò ṣe kíni yóò sún mọ́ kí a fi ma àwọn obìnrin musulmi yàtọ̀ fún obìnrin pòkì fọ́lá yóòzẹ́yìn òun sì ní oníjẹ́ káwọn èèyàn wọ́n ní ṣùtà ìtẹ́ níbi àwọn nípa dídá díbò ara àwọn obìnrin mùsùlùmí ẹran ẹranko ewúrẹ́ àbí ajá àti àgùntàn wọ́n máa ń dà nǹkan bóra kírétà wọ̀ wọ́n lásọ ẹ́ torípẹ́ ẹranko ni wọ́n àbí. àjẹ́sí pé ẹni tóun náà bá túra rẹ̀ sí òhù ẹranko ni wàlọ́ọ̀lì mùrúà ìjọmọlúwàbí èèyàn ó ti kú lára rẹ̀ àwọn obìnrin tẹ́ àwọn èèyàn wá ń kọ́sẹ̀ lónìí wàlọ́ọ̀lì wọ́n túra wọn sí òhù sẹ́yìn ti mọ̀ wípé yàtọ̀ fún ìlú èbó àwọn èyìnbó tí àwa pé wọ́n gbọ́n yẹn tá a pé ìlànà wọn lọ́dà yẹn wọ́n ní àwọn kan tó jẹ́ sí pé ìròrí tí wọ́n ní pé ẹjá máa ní òhò bọ́nà ṣe dáwà kí láfẹ́ dáṣọ bọ́lá sí kódà wọ́n máa ń celebrate ọdún òní òhò àríẹ̀ kọ́ ni náà ní àwùjọ tiwa náà lónìí nílọrin nílọrin ìlọrin kálàwà ìsàárẹ̀ làwà ìmú ní nílọrin nílọrin ìmọ̀bí ìṣẹ̀lẹ̀ ìsàárẹ̀ ọlọ́run tó ṣẹlẹ̀ ìsàárẹ̀ tí ò bá ti mọ̀ ṣẹlẹ̀ ìlọrin títí ń ṣẹlẹ̀ náà ọlọ́run bá ní kí lọ́wọ́ wa tó ṣe yọ́ba tó ṣe ká wá sí èkó ká sí àbújá ibẹ̀ ló jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn klọ́ọ̀bù kan bẹ mo fi ọlọ́run bá búra òhò ni wọ́n máa ń jó bẹ̀ láwọn obìnrin ìbẹ̀lẹ̀ iná àtọ̀ ọlọ́run bá ní kí lọ́sàánú òhò làwọn obìnrin jó bẹ̀ kọ̀dá kí máa ju èmi tá burú bá wà ní ìmá ju èmi tó ti ṣe bẹ́ẹ̀ lọrin níṣe ń bẹ wàlọ́ ìdí táwọn èèyàn ti ń jó ní òhun ọmọlúwàbí ṣe ẹranko ni wọ́n ni àbẹ́yàn wàlọ́ ẹranko ni wọ́n àwọn òyìnbó táwọn aláwà ń kọ́ sí lẹ́gbẹ̀rún ṣe ẹranko ní máa ń rí òhun ìwọ ọmọ ènìyàn wọn máa wọn ni àbí èsì ẹ́ torí pé wọ́n ṣe ẹranko ní wọ́n fi máa ṣe ń gbagba nẹ́bí ń ṣe ní kọ̀rọ̀ tó ń ti pé ní tó dáa ni wọ́n ń ṣe kí ló dà máa ṣèṣe ju àwọn ọmọ wọn ká máa pa àwọn ọmọ wa ẹ̀yọ́ ọmọ ẹjọ́kòó ẹjọ́kòó káwọn bàbá àtìyá ebi tọ́ da náà lẹ́sẹ̀ àbí èyàn sì máa ń ṣe tọ́ bá dé àríṣẹ́jú àwọn ọmọ ni kí ló dà máa ṣèṣejú àwọn ọmọ wọ́n náà bẹ́ẹ̀ bá yẹ wọn jẹ́ àrí ajẹ́ pé in tí èèyàn bá ti ń pamọ́ in tó níyì ni nítorí ẹ̀ ló fi máa níyì tó bá ti dijọ́ tí ọkọ àti àwọn bá ti bọ́ tàbá ìtàn bá ń ṣe ń tán máa ń ṣe ní kọ̀ọ̀kan yẹn ní gbangba wọ́n ní yàbí wọ́n dẹ̀tẹ́ mo wà ní leventis ní táìmù kan lẹ́kọ̀ọ́ ní leventis mo á wà ní etí ọ̀sà níbi tí àwọn marine police wà yẹn tẹ́bá ibi ẹ̀yìn àwọn marine police yẹn pedestrian bridge kan bẹ́ẹ̀ bíríjì ẹlẹ́sẹ̀ kan bẹ́ẹ̀ bíríjì ẹlẹ́sẹ̀ ni ẹ̀sìn mọ́ bíríjì ẹlẹ́sẹ̀ ní máa ń ga tó lẹ́kọ̀ọ́ ní máa ń ga gan ní bíríjì ẹlẹ́sẹ̀ tẹ́ẹ̀fì cross highway tẹ́ẹ̀fì sọdá sódì kejì níbi orí bíríjì yìí ní aago mọ́kànlá ní aago mọ́kànlá àárọ̀ láago mọ́kànlá tí ibi tí ń gbàgbélé ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ àrán 2009 ni o ní aago mọ́kànlá níbi orí bíríjì òkè tí mo sọ́hun arábìnrin kan wọ́n bẹ tí ń súnmẹ̀ kìí ṣe wèrè fa ń súnmẹ̀ àmọ́sẹ̀ pé tẹ̀yẹ̀ bá ti ń súnta súnta súnta súnta súnta yóò fẹ́ máa dàbí pé fẹ́ máa bá náà fẹ́ máa jẹ lára arábìnrin wa ń ó wá ní yẹ ọkọ rẹ̀ ni ọkọ arábìnrin yìí náà ni ń ṣe ní aago mọ́kànlá àárọ̀ àwọn èèyàn náà wọ́n fẹ́ pa wọ́n wàláì wọ́n nà èyí wá péré wọn lórí bí tìmù kí ló ṣe nǹkan nǹkan nǹkan dójútì abẹ́ẹ̀kọ́ ni torí gbà tí wọ́n fi ń ṣe ẹranko ẹranko ní máa ń ṣe báyìí tí èèyàn bá rí ẹranko sí ajá àtajá tó bá ń kí wọn mọ́nà tó ń gbọ́n ọmọ yẹn ẹgbẹ́ yẹn kájú èèyàn ní rísí láì fi torí pé kí ni ẹranko ni wọn àbẹ́wúrẹ́ àtẹwúrẹ́ àbádìí àtadìẹ àbẹ́ẹ̀kọ́ ni so ó túmọ̀ sí pé ìtọ́mẹ̀ èèyàn òbí ní ṣe tàfimọ̀ ṣe ti wá pamọ́ òun ní pé ọlọ́run ọba àlejò lápọ́n wálé púpọ̀ àṣẹ téèyàn bá fi pamọ́ nǹkan àpẹ́lẹ́ ni ó má pẹ́lẹ́ wá fún yàn kò yẹ báyìí nìsí àpèjúwe pọ̀ àpèjúwe pọ̀ dáadáa tó yẹ báyìí nìsí téèyàn bá rí tẹ́ bá rí àwọn swíìtì kan bẹ lollipop táwọn ọmọ kéèkì máa mú yẹn ẹ wá rí kan tí wọ́n sílẹ̀ wọ́n fi láìlọ́nù tó máa fi ń wé yẹn wọ́n fi wé wọ́n sílẹ̀ sí ń kùn ẹwà rí kan fi lálọ́nù wé èwo lẹ́rà tẹ́sì dá nǹkan bò ẹ́ nám tẹ́sì ń tayé kankan náà a wà lọ ra eléyìí tí wọ́n fi lálọ́nù bò nítorí pé òun ṣe kíni torí pé ọmọ torí pé ọwọ́ ìdọ̀tí ò tí kàn àbí bẹ́ẹ̀ náà ni obìnrin tó bá bu ara rẹ̀ wà lọ́yìn lọ́ṣẹ́ bí ẹni ní mọ́ wọ́n ẹni tí ọwọ́ bàjẹ́ ò lè kàn ní wọn kódà bí èèyàn bá ya wèrè láyé bọ́ bá ya wèrè tó bá jẹ onízìnà tó bá rí ẹlẹ́hà tó bá àwọn èèkò orí òbúrú ṣé èèpo ti ya wèrè ẹlẹ́hà mọ̀ ni ẹjọ́ sáré ẹgbẹ́ ẹ̀ òtọ́ ni náà ẹlẹ́hà yẹn máa lọ́tí bóyí ọ̀bá fẹ́ burú tẹ́lẹ́hà yẹn náà ọ̀bá sì ya ẹni tí kan ń do yúnífọ̀mù lásán láti máa lónízìnà wọn ní ṣe sí ẹ̀ tí wọn kódà bí èèyàn bá àwọn mẹ́yàn bá rí ìkan tí ìkan tó wọ ṣòkòtò funfun tó wá yọ wọn sí ìyálẹ̀ kódà mẹ́yàn bá ṣèṣì tí ọ̀bá dáa lóhùn lọ ẹ̀ lọ fọwọ́ tọ́ a ah, àǹtí ẹ̀yìn náà ń bá wí ń pè yín ni because ó ti wọ́n náà ti mọ̀ pé bó ṣe fira rẹ̀ lẹ̀ yìí ìfara rẹ̀ lẹ̀ pé tọ̀ pé èmi o bí swíìtì tí ò ní ààbò ní mi bí swíìtì tí gbogbo ẹṣẹ́ lè máa kùn ẹ́ public toilet ní ní ẹni tí ìtọ̀ bá ti ń gbọ̀n sáti wá tọ̀ ẹni tí ìgbẹ́ bá ti ń gbọ̀n sáti wá yàgbẹ́ public toilet ọlọ́run bó ṣàánú wa o náà ọlọ́run bá lè jẹ́ jẹ́ kó yọ wípé ìrìn ànẹ́bì sallallahu alaihi wasallam ọlọ́run bá ní wa kadhalika anzalnahu hukman arabiyya wa la in ittaba'ta ahwa'ahum ba'da ma ja'aka min al-'ilm ma laka min Allahi min waliyyin wa la waqa bákanáà ọlọ́run bá dékẹ́lá sọ náà yìí nínú suratul Baqara àyà 120 ọlọ́ni walan tarda anka yahudu walan nasara hatta tattabi'a millatahum ọlọ́run bá ní láyéláyé àwọn yahudi àti nasara wọn lè yọ́nú sí yín wọn lè ṣe kíni ọba tó dá wọn tó mọ̀ wọn ju àwa lọ kódà tó tún mọ̀ wọn ju àwọn lọ ní sàlàyé wọn fún wa yìí àbẹ́yìn kan mọ ẹ̀dá ju ọlọ́run bá tó dẹ̀dà lọ èyàn ká ò lè mẹ́ ìṣẹ́ sí fóònù ju ẹni tó ṣe fóònù lọ ẹni tó ṣe fóònù náà sọ fún ọ pé tọ́ọ̀bá ti fẹ́ kí fóònù yìí tọ́ọ̀bá fẹ́ ẹ̀dá àrùn mọ́tì bọ́ o ẹ̀kọ́ ni mọ́tì bọ́ bá ti fẹ́ kí ẹ̀dá àrùn mọ́tì o báyìí ni máa lò máa ẹ̀ níye wákàtí báyìí o bá ti lè jù bẹ́ẹ̀ lọ bá ti jẹun tó ti máa ètò èmi ọmọ tẹ́kì tẹ̀lú 20 hours ní kí ní ní sẹ́yà inú lẹ́yìn báyìí sí ra inú omi ní sọ sí jẹ̀máà fóònù yọ́ bàjẹ́ àríyọ́dá àwọn tí wọ́n ń ṣe fóònù wọ́n sọ fọ́ pé a ti ṣe fóònù kan o kódà o lè fi sínú omi pàmò fi rìsí wọ́n ti sọ sí sí ẹ̀fọ́ yìí ẹ̀ ní mọ̀ ṣe sí mọ́tò jọ tó ṣe mọ́tò lọ oní sọ fọ́ pé sórí bí ìbẹ̀ni ọmọ ọ̀rọ̀ pọ̀ sí ìdí báyìí oníkọ́ ọmọ ọ̀rọ̀ ọ̀ìlì sí kí wá ní ah, ti ẹ̀ pọ̀

orí rẹ̀ dàrú àbórí ẹ̀ pé ẹ̀rì pé kò gbádùn ṣé bá ní sí àwọn èèyàn tó mọ yí mẹ́tọ́ gbà kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ pé eléyìí ọba bàbàjẹ́ jẹ́ lélẹ́yìí àbí kan pa àwọn tó ní ẹ̀ẹ̀gbà mọ́tò lọ́wọ́ eléyìí ọba mọ́tò jẹ́ bá ṣé bá ní sí ọlọ́run ọba tó dá wàhúwà latif òun lọ́wọ́ bá tó ẹ́ pé ó ní ìmọ̀ débi pé gbogbo tó wẹ́ nípa ayín tó wẹ́ tó wẹ́ tẹ́yìn gan ọmọ ọlọ́wọ́ bá lè tẹ́lẹ̀ nímọ̀ rẹ̀ ìtumọ̀ latif yẹn alkhabir ọba tó ní kíbrọ̀ tó nímọ̀ tó kún nípa tọ́já alatif alkhabir kò yẹ́ bá ní sí ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ bá ní mo tí mo dá ẹ̀mí tí mo mọ́ tó wà nú ẹ̀ ọlọ́ni láyéláyé àwọn yahudi àti nasọ́rọ̀ wọn lè yọ́nú sí ọ ìwọ mùsùlùmí hatta tẹ̀tẹ̀bí àmì látàrù àgbàtọ́ ma ń bá wọn ṣe christmas àgbàtọ́ bá ṣe kí ni o tọ́ ma ń bá wọn ṣe christmas bàbá wọn rí pé ah, kọ́dà mo jẹ́ láìkì àwọn aláàjì ìsàká àwọn ẹ̀ta alákatakítí alágbóúnjẹ Christmas lọ kódà àwọn ọmọ ẹgbà nínú àwọn mùsùlùmí tán láìkì inú ọlọ́run ní òjì ń tẹ̀lójú ọ̀nà wọn lọ́bi láìkì ẹ tó wọn bá ti lè tẹ̀lójú ọ̀nà wọn wọn lè láìkì ẹ láíláí tọwárẹ̀ àwọn alákatá kídì nìyóò mọ̀ wípé ẹni tí ń yakò tí ń tẹ̀lé tọ́lọ́wọ́n bá nù kò tí yẹ báyìí nìsí ẹni tí ń tẹ̀lé tọ́lọ́wọ́n bá nìyẹn lè lè láìkì ọlọ́pàá lè tó lè láìkì ọlọ́pàá ẹ́ ọlọ́pàá ń fún wọn ní kílíù báwo ni wọ́n ṣe rólé jà nìyàn tó bá ti lè àmọ́ inú sí ọlọ́pàá olè ọgbọ́rọ̀ láìkí ọlọ́pàá nítorí pé àwọn ní ọmọ ẹdí olè lọ́wọ́ tán ní jẹ́kọ́ ìṣẹ́kẹ́ ní o bó ṣe rí nìyẹn walan tarda anka al-yahudu walan hatta tattabi'a millatahum ọlọ́ni láyéláyé àwọn yahudu àti nasọ́rọ̀ wọn ní yọnu sí ọ láyé ó dìgbà tó la fi ń tẹ̀lé jù ọ̀nà wọn yá láti àwọn ti ẹ̀dá rẹ̀ kódà bàbá fẹ́ ṣe náwó ní chọ́ọ̀tì àjọ máa ń lọ ni àwọn náà wọ́n ní chọ́ọ̀tì àwọn èsà alákàtà títí àwọn mùsùlùmí tó dáanu ma ń pé ìsìláàmù rẹ̀ ó ti lálàsẹ́ nìyẹn ìsìláàmù ti mẹ́hẹ̀ nìyẹn subhanallah nígbà tó bá di pé ọjọ́ ah, àjọ máa ń lọ chọ́ọ̀tì ni kódà tí wọn ò tí wọn ò tiẹ̀ dé rárá tí a wá rá àwọn ẹ̀yà mú fún ẹ̀ ọ̀yà mú fún rẹ̀ alákàrí akíbẹ̀ ni wọ́n ẹ̀sìn ọmọ wọn náà máa ń ṣe ọmọ orí ẹ̀sìn ọmọ wọn náà ń ṣe àwọn tọ̀hún ti ń ṣẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ àbí òun ṣẹ̀sìn aládùúgbò rẹ̀ jọ́mọ̀ tẹ̀lé lọ ṣọ́ọ̀ṣì ẹ̀dẹ́kùnrin ẹ̀sìn ọ̀rẹ́ àtẹ̀sìn ẹ̀sìn ọmọ èwo wá lọ́wọ́ dájú tó tọ́ báyìí báyìí pé làákàyè gan ni tọ́lá ọ̀rẹ́ lè kóyàn sọnù àmọ́ka ọmọ kan ò ní fẹ́ kóbi rẹ̀ sínà àyè ẹ̀kọ́ ni naam ọlọ́ni hatta tẹ̀tẹ̀bí àmì lẹ́tẹ̀wò ọlọ́wọ́n bá ní wọn à lè yọnu sí ọ láíláí ó dìgbà tí ìlànà bí sallallahu alaihi wasallam tó máa ń tẹ̀lé ojú ọ̀nà wọn wà láyé ní tàbá ẹ̀ta àhùwá àhùn ọlọ́run tí a ń jọ wà lè tẹ̀lé fẹ́ẹ́nu wọn bàẹ̀dá lẹ́dí já àtàmìlẹ̀ lẹ́yìn lẹ́yìn mà ti jọwọ́ bọ̀ yìí máa lẹ́tàmìlẹ̀ Allah min waliyyin wala nasir ọlọ́run bá ní ọlọ́run bá ò ní jẹ́ olùrànlọ́wọ́ fún ọ ọlọ́run bá àlékẹ́lá ò ní jẹ́ ẹni tí yóò jẹ́ ọ̀rẹ́ rẹ ọ̀tá lọ́lọ́run bá àlékẹ́lá ọmọ bá ọ sí ọlọ́wọ́ bá lékelá kọ̀ fún wa láwọn àyè tọ́pọ̀ náà Al-Qur'an tọ́lọ́wọ́ bá lékelá ti ń jẹ́ kó wáyé pé a gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn tó jẹ́ ẹlẹ́bọ àwọn tó jẹ́ kèfèrí àwọn tó kì í ṣe mùsùlùmí nínú àyà tó sọ bẹ́ẹ̀ nínú Ali Imran wala takunu kalladhina tafarraqu ọlọ́wọ́ bá lè mùsùlùmí yapa min ba'di ma ja'ahumul bayyinat lẹ́yìn tí òfin ọlọ́wọ́ lẹ́yìn tí ìlànà ọlọ́run bá dé wá bá wọn ní wọ́n yapa ọlọ́run ni ẹ má ṣe jọ wọn ẹ má kọ́sí wọn kí lọ́run ní ká ṣe ká yapa wọn àbí ẹ̀kọ́ ni so ìlànà tọ́lọ́run bá ní pé àwọn tí ò bá kí ń ṣe mùsùlùmí ìyẹn má ń yapa wọn ni a kí ń kọ́sí wọn kò yẹ báyìí nísìn gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ẹ̀sìn ọlọ́run bá tó fẹ́ ṣe ìsìláàmù o so bí ìsìláàmù ṣe rí nìyẹn ìsìláàmù kì í ṣẹ̀sìn pé ẹ̀ à mi ò fẹ́ so ibà ní sì ìṣẹ́ jájọ mọ́ ṣe gbẹ̀ papọ̀ bí èèyàn bá ń ṣe gbẹ̀ papọ̀ wàláhì azim yóò bá rẹ̀ nínú náà lọ́jọ́ gbèrà kìyàmà ọlọ́run wa àlékẹ́lá ń kọ̀ fún wa yìí máa ṣe àṣepọ̀ lórí ẹ̀sìn pẹ̀lú wọn lórí ẹ̀sìn pẹ̀lú wọn ó ṣe bá ní sì kìí ṣe lórí ayé yìí máa ṣe àṣepọ̀ lórí nítorí bá ti jẹ́ ẹ̀sìn pẹ̀lú wọn ọlọ́run ní ká máa yapa wọn wọn ni ọlọ́run bá ní fastaqima àti harun nínú àyà mi nínú al-Qur'an ọlọ́run bá ní fastaqima wala tattabi'ani sabila alladhina la ya'lamun fastaqima wala tattabi'ani sabila alladhina la ya'lamun ọlọ́run bá ní ìrẹ Musa àti harun ẹ dúró dédé ẹ má tẹ̀lé ojú ọ̀nà àwọn aláìmọ̀kan ọlọ́run bá ń pa wá láṣẹ ó ń pa nẹ́bí Musa àti harun láṣẹ àti gbogbo ẹni tó wá fẹ́ rin ojú ọ̀nà Ọlọ́run bá pé kí ni kó dúró dédé kó má ṣe máa tẹ̀lé ojú ọ̀nà àwọn aláìmọ̀kan so ó túmọ̀ sí pé àṣẹ nínú ẹ̀sìn Ọlọ́run bá ni pé gbogbo ẹnikẹ́ni tá a bá ti rí tí ń ṣe tọ́lọ́run bá àlékẹ́lá tí Ọlọ́run bá àlékẹ́lá yapa sí tó tako tọ́lọ́run bá àlékẹ́lá ń ṣe tọ́lọ́run bá àlékẹ́lá nífẹ̀ẹ́ sí ká máa yapa rẹ̀ ká máa máa dọ́gba pẹ̀lú ẹ̀ ká máa wà pẹ̀lú ẹ̀ ká máa yapa rẹ̀ ni lọ́lọ́run bá àlékẹ́lá ń sọ fún wọn báyìí bákan náà nínú àyà mi nínú Suratul Baqarah àyà 145 dé 150 ọlọ́wọ́ bá ní wàlá in àtẹ́ta lẹ́bínà útù kìtàbà wàlá in àtẹ́ta lẹ́bínà útù kìtàbà bí kúlì ayatin ma tabi'u qiblatan ọlọ́wọ́ bá ní àwọn yahudi àti nasọ́rọ́ gbogbo ẹ̀rí tó bá wù kó fún wọn wọn ní tẹ̀lé láíláí wọ́lá in àtẹ́ta lẹ́dínà útùl kìtàb ẹwọ bàtà ń se léyá ẹ̀rí pé christian tó bá mọ̀ tó ń ṣe àdí christian mélòó ní bá wa ṣe léyá rẹ̀ ẹ́ láíláí àfọmọ kínkín ní àtẹni tó bá fẹ́ tó bá nífi oúnjẹ tó fẹ́ jẹun pẹ̀lú wa láíláí wọn ní bá ṣe ẹ́ tó wọ́n gbà yí pé ẹran ẹbọ lẹ́yìn yẹn ẹ̀rẹ̀ ẹ̀bọ pé àkọ́bí wa mùsùlùmí là ń pa yẹn àkọ́bí wa òun náà là ń pa náà ẹ̀ sì nílì wọn láyéláyé níbi àwọn ilé ìtajà wọn kí wọ́n máa lẹ àwọn nǹkan kẹ tí ó máa promote iléyà síbẹ̀ tí ó máa promote iléyà bẹ̀tọ́ bá ti di abá ti di àsìkò tí wọ́n àwa mùsùlùmí àwọn alálẹ̀lẹ̀ iná yẹrin àti igi igi tí wọ́n ṣe pẹ̀lú pẹ̀lú àwọn rọ́bà ẹ máa ń ká tọ́pàá tán fi máa ń lo igi sẹ́yìn pé ọdún Christmas ẹ máa ṣàkíyèsí igi máa wọ́n máa ń gbé igi igi tán máa ń kàn ń gbé yẹn igi tán ṣe pẹ̀lú rọ́bà ni ẹ̀tí ọ̀nà sáà nítorí wípé òòṣà tí wọ́n ń ṣe lọ́jọ́ yẹn tán ń ṣe ọjọ́ bí ẹ̀ lọ́jọ́ yẹn god of tree ni òòṣà kí ni òòṣà igi nítorí pé àwọn Rome wọ́n bìlì pé igi sign of fertility pé àpẹẹrẹ pé kí nǹkan kọ́ máa bí sí kọ́ máa rẹ̀ sí méjì tò nítorí ẹ̀ ló fi jẹ́ pé wọ́n máa ń bọ igi nílẹ̀ Rome ló fi jẹ́ pé ọdún December twenty five yẹn ó jẹ́ ọjọ́ ìbí ọdún igi wọn tó máa ń bọ yẹn ló fi jẹ́ pé ẹ̀ máa rí tree because okay mò ń bọ̀ níbo lọ́wà nínú báìbù wípé inú àwọn ẹgbọ́n mo ní kò sí báìbù ká máa ṣe Christmas yẹn nígbà tí òjò ti sí lódìdí wọlé ti wá rí gímẹ̀ àní nǹkan ò sí lódìdí ẹ̀tọ́ àwọn mọ́tà ẹ̀tọ́ àwọn mẹ́mẹ́ pé ìmọ̀ lọ́wà nù Christmas ká ìmọ̀ lọ́wà nù báìbù pé ká máa fi igi ṣe Christmas ká máa fi igi ṣe àbí ká máa taná yẹrin yẹrin wàláì kò sí bẹ́ẹ̀ lódìdí kò sí wàláì ok kíní kan bẹ ọmọ ìpè ní Father Christmas wọ́n lè kí ẹ káwọn ọmọ kéèké yín wá kódà ọmọ mùsùlùmí àbí ẹ máa wọ́n lẹ́yìn lórí nta tó máa jó àwọn mùsùlùmí náà kọ́ lọ́bẹ̀ ọ̀dọ́ fara christmas àbí. àwọn kan wá ṣe àwọn kan wọ́n wá ṣe kinní kan animation kan animation náà ń pè wọ́n ya fada christmas wọ́n wá gbé ọmọ kékeré lẹ́sẹ̀ ẹ́ fada christmas gbé ọmọ kékeré lẹ́sẹ̀ sẹ́ńpẹ́ àwọn ọmọ ẹ̀yẹ́ sì máa ń bí ọba christmas níbèrè wọ́n máa ń bí fada christmas níbèrè ọmọ yìí wọ́n ṣe náà ni o ọwá fún bàbá Christmas ní knockout <laughs> ìbéèrè tó lè bá tèèyàn jẹ́ ó ní ọwá ni please Father Christmas show me where you are in the Bible níbo lọ wà nù Bible níbo ni Bible ti ní ká máa ṣe Father Christmas wàláì knockout kò sí wàláì kò sí ìsìnkú pé please Father Christmas where are you in the Bible where are you in the bible níbo gan láti rẹ́rí rẹ ẹ̀rí pé mother christmas nínú bible wàláì kò sí ẹ̀gbọ́n ni mo pè yí ẹni tó bá sì ní ń bẹ ó láǹfààní àti wá sọ fún wa ní báyìí tàbí kó kọ́ o níbi báyìí ní ibi ń bẹ ń bí wàláì á sì rẹ́jẹ̀kẹ̀rẹ̀ ẹ̀sìn àkà ẹ̀yìn wá ń búra ń wọ́n dẹ̀ ní kí wọ́n kọ́ ma mùsùlùmí dẹ̀ kọ́ ma lọ ìbọn lọ́wọ́ àánú báíbù wípé kí a máa wọ fìlà pupa ọdún Christmas ọdún kan tẹ́ ma wọ red and white ni red and white àbí ẹ̀kọ́ ni ló fi jẹ́ pé fìlà tẹ́ ma dé lásìkò yẹn fìlà pupa pupa ni ẹ máa ṣàkíyèsí àwọn èèyàn tí bá ti ń wọ aṣọ red and white lásìkò yìí tí bá ti ń wọ lásìkò yìí tí èsè pé tí máa ń sábà wọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ń celebrate Christmas ni kò sí inú báyìí bẹ́ẹ̀ kò yẹ báyìí nìyí so ọlọ́wọ́ bá níkẹ́ dípé wáyé pé ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀rí tó bá fún àwọn nàṣọ́rọ̀ àwọn Christian àwọn Yahudi wọ́n lè tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ ànábì láíláí wọ́n ní tẹ̀lé wà mẹ́ àǹtàbí tabi'in qiblatahum ìrí ànábì náà ó sì gbọ́dọ̀ tẹ̀lé ojú ọ̀nà tiwọn náà o gbọ́dọ̀ tẹ̀lé mùdájú kọ wọn ìwọ náà ò ní tẹ̀lé wà ma ba'duhum bi tabi'in qiblata ba'd apá kan wọn ò sì ní tẹ̀lé ojú ọ̀nà apá kejì láíláí àwọn ìjọ bá mi tẹ̀lé ní tẹ̀lé ojú ọ̀nà ìdím láíláí wọn ní tẹ̀lé jíjí pálá láíláí wà lẹ́yìn ittaba'ta ahwa'ahum ọlọ́wọ́n bá ní tọ́ bá tí wá lé ti dé wá bá rẹ̀ ànábì innaka inú àwọn alábòsí alábòsí ni ó kí ń ṣe mùsùlùmí gidi gbogbo ẹnikẹ́ni tí bá ti ń tẹ̀lé ojú ọ̀nà àwọn kèfèrí alábòsí ni alladhina ataynahumul kitab ọlọ́run láwọn tàà fún ní tíra gan àwọn yahudi nasara ya'rifunahu kama ya'rifuna abna'ahum wọ́n ma nẹ́bíwa Muhammad ní òjísí ọlọ́run ọba pẹ̀lú àwọn òròyìn tó wà lára rẹ̀ tí àwọn tíra wọn táwọn òjíṣẹ́ wọ́n dẹ̀ ti sàlàyé fún wọn nínú gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan bí ìyá kọ̀ọ̀kan sí máa ń ma ọmọ rẹ̀ kán ọmọ one million kalẹ̀ kán ma a ọmọkálukú máa sọ ọmọ rẹ̀ kódà kéèyàn lè lè tọ́jú ara wọn ẹ̀ ní ti ọmọ ọlọ́mọ mú ní láíláí àbí láì wèrè ọmọ yín báyìí kódà ń tọ́jọ́ ẹ mà pé sòun torí pé kéèyàn kí wa inna fariqan minhum la yaktumuna al-haqqa wa hum ya'lamun ọlọ́ni a máa pàkà àwọn nasara yahudi wọ́n máa fi òdodo pamọ́ àwọn náà sì mọ̀ pé òdodo nìkan ni al-haqqu min rabbik fala takunanna min al-mumtarin òdodo látọ̀dọ̀ Ọlọ́run ba ló ti wá ọ̀dọ̀ rẹ̀ ànábì ọ̀dọ̀ Ọlọ́run ba rẹ̀ ànábì rẹ̀ ànábì mẹ́jẹ kan náà tí ọmọ sí èméjì ní òdodo Ọlọ́run ba wa li kulli wujhatun huwa muwalliha Ọlọ́run bá ní òun kálukú yín ló ní ibùdójúkọ rẹ̀ tí ń òun kálukú ló níbi tí ń dojúkọ àwa mùsùlùmí níbi táwa ń dojúkọ a ní ìlànà tiwa iná lámà tẹ̀lé àwọn náà ní tiwọn likullin wijhatun huwa muwalliha fastabiqul khayrat àwọn ọba ní ẹ máa sáré ìje lọ síbi àwọn nǹkan olóore aynama takunu ya'ti bikumullahu jami'an gbogbo bí kíbi tẹ́ bá wà ọlọ́ọ̀bà ní kéré mú gbogbo yín wá papọ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ qiyamah inna Allaha ala kulli shay'in ní kápá náà ọlọ́run bá lékẹ́lá ń bọ̀rọ̀ títí lórí pé ọlọ́run bá ní wa min haythu kharajta fawalli wajhaka shatara al-masjid al-haram wa haythu ma kuntum fawallu wujuhakum shatara ọlọ́run bá ní gbogbo bí kíbi tí ìrànlẹ́rì bá lọ máa dájú rẹ̀ kọ masjid al-haram ti ṣe kàábà ọlọ́ọ̀bá ní tó létà fi sọ báyìí ó ní pé kí àwọn Yahudi àti Nasara kí wọ́n mọ́ bà ní oṣù jà léyìn lórí pé wọ́n ń tẹ̀lé wa ní ibi káwa náà ń dajúkọ náà ń dajúkọ tó bá ní sí yìí ẹ má máa kọ́sẹ̀ wọn kọ́ mọ́ jẹ́ sí pé wọ́n mọ̀ wá ní oṣù jà lórí wọ́n mọ̀ ní ẹ̀rí léyìn yapa wọn ni tó bá ní sí yìí ẹ má yapa wọn tó lè bá ń jẹ́ kó yẹ pé ọlọ́ọ̀bá àdékẹ́ òǹkálukú ló gbọ́dọ̀ máa tẹ̀lé lànà tí ẹ̀ èèyàn kan ò gbọ́dọ̀ lọ máa tẹ̀lé lànà àwọn tí ò kí ń ṣe mùsùlùmí tó gbé ìlànà tí wọ́n nìyẹn ọlọ́run bá nìkẹ́lá sọ nínú al-Qur'an ọlọ́run lakum dinukum waliya din ilé alẹ́bí sọ fún ọ wípé lakum dinukum ẹ̀sìn yín kọ́ máa jẹ́ ti èyí òní bá ń ṣe waliya din ẹ̀sìn tèmi náà kọ́ máa jẹ́ tèmi náà tó bá ti di di ẹ̀sìn kó ń kálukú ṣe kíni kó ń kálukú dúró sórí ọwọ́ ẹ̀mí mùsùlùmí ò kí ń bá wọn kópa níbi àwọn ìlànà tí wọn báwo ni mùsùlùmí ó sì máa bá wọn celebrate ọdún òsà ọdún tí ò sí inú bible from genesis to revelation kò sí mbẹ báwo ni mùsùlùmí ó sì máa kọ́ máa lọ sí father christmas father christmas tí ò sí inú bible báwo ni mùsùlùmí ó sì máa wọ fìlà red fìlà red tí ò sí inú bible báwo ni mùsùlùmí ó sì máa tanná yìnyín yìnyín yìí tanná yìnyín yìí tó ẹgbẹ́ kò sí inú bible kámọ́ wa sọ wípé ṣé báyìbù ni mùsùlùmí tẹ̀lé tó wà náà Qur'an aláwọn tí ń ṣe gan ìfẹ́ ẹnu ni wọ́n tẹ̀lé wallahi kìí ṣe ẹ̀rí kò sínú òwe wọn àwọn kan ni wọ́n gbé kalẹ̀ fún wọn bẹ́ẹ̀ nítorí kọ́ bá fẹ́ nu wọn mu wọ́n dẹ̀ ń tẹ̀lé ṣé bá ní sìnyí so kọ́nà ọba adékẹ́lá náà àyà pọ̀ gan àyà pọ̀ gan tọ́nà ọba àlekílá ti ń sàlàyé fún wa nípa wípé kí a má tẹ̀lé ojú ọ̀nà àwọn onífẹ̀ẹ́nú ká má tẹ̀lé ojú ọ̀nà àwọn Yahudi àti Nasara ṣe rí bá ṣe wá ń sọ yìí bẹ́ẹ̀ náà ni ọdún kan táwa mùsùlùmí náà ń ṣe tí ò sínú ìlànà Islam òun náà yọdún maulidu nàbí yìí bí ó ṣe sí Christmas maulidu Ìsá ọjọ́ ìbí Ìsá bí o ṣe sínú báìbù pé ká máa celebrate yẹn tá ń sàlàyé yìí tá ń sọ látàárọ̀ yìí bẹ́ẹ̀ náà ni ò sínú al ni ò sínú hadith tá máa ṣe mọ́ nàbí ọjọ́ bí ànábì ọjọ́ bí ànábì dídá náà gẹ́gẹ́ bí ọjọ́ bí ti jẹ́ dídá ni gẹ́gẹ́ bí ọjọ́ bí àwọn ànàsọ́rọ̀ náà ti jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ bí nítorí pé bá bí wọn náà ẹ̀yìn e ẹ kò sí Christmas inú Bible kò sí kìnnìkan inú Bible ọ̀dà gbọ́ mọ́lìdù náà sọ́wà nù Bible sọ́wà nù Quran kí ló sọ ọmọ wọlẹ̀ náà ni bí ajẹ́gbẹ́ báwọn náà ṣe ń tẹ̀lé fẹ́nu ni wọ́n náà ń tẹ̀lé fẹ́nu ọdún ọdún mẹ́ta péré náà ló lákọọ́lẹ̀ ní Islam ọdún ọdún ọdún ọdún yìí ọdún tó lẹ́rìí tí mùsùlùmí ń ṣe nìyẹn ọjọ́ júmọ́ ọjọ́ tá kójọ ni táwọn aṣọ tuntun tẹ́lá ní sí yìí ní tá à ń ṣe ọjọ́ júmọ́ ni tó bá dijọ́ ọdún lé àtọ́jú àwẹ̀ á kójọ papọ̀ á wọ aṣọ tuntun á sì ṣeré á gbádùn ara wa á jẹun á ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí báyìí tó bá bi wá léèrè á rí ẹ̀rí fún yẹn tí e ṣe fẹ́nu àmọ́ tó bá bí yẹn léèrè nípa ọdún mọ́wúlídì kí níbo lè yóò ti rẹ́rí ẹ̀jọ̀ máa tó bá bí ó lè nípa ọdún hijira ìbò ló ti rẹ̀ rí ẹ so ibà ní ti so bẹ́ẹ̀ náà làwọn ọdún tápàdà mọ́ sàlàyé inshallah tọ́lọ̀ bá ní kí àyè gbà wà nílẹ̀ náà nínú àwọn ẹ̀rí alukur'an nìyẹn ó pọ̀ dáadáa nínú àwọn ẹ̀rí nínú súnà tánàbí sallallahu alaihi wasallam ti pa wá láṣẹ ká máa sallallahu alaihi wasallam hadith tánàbí sọ ànábì ní anabi sallallahu alaihi wasallam nínú hadithi mo fẹ́ ké yìí anabi sallallahu alaihi wasallam sọ pé khalifu yahuda wa nasara anabi ni ẹ yapa ẹ mọ ẹ yapa àwọn yahudi àti nasara tí anabi ní káwọn ṣe o káma ẹ yapa wọn. wàfírù líhà níta ìmọ̀ fi yapa wọn ni pé ẹ dá irùngbọ̀n yín sí ẹ dé kó ẹ dá irùngbọ̀n yín sí ẹ fi ilẹ̀ ẹ dé pọ̀ wàfírù líhà ẹ má mú ń bẹ̀ ẹ má torí pé ta ni dị dànù pọ̀ sí àwọn Yahudi àti Nasara yìí àwọn Nasara kì í dànù pọ̀ àwọn Nasara wọn kì í dànù pọ̀ àmọ́ wọn Yahudi àwọn máa ń dànù pọ̀ sí fa irun mú pátápátá ó dẹ̀yẹyẹ àmọ́ wọn fi irun gbọ́n àrẹ́bí wá ní kí ẹ wàkírù líhà ẹ dá irùngbọ̀n yín sí ẹ jí ó kún ẹ má mú nǹkankan bẹ̀ tẹ́ ẹ bá ti ṣe báyẹn ẹ ti yapa àwọn kírísítẹ̀nì yẹn àbẹ́ ẹ ti yapa wọn ẹ rí pé níbi ìwòye sí àti yapa wọn bẹ́ẹ̀ ti yapa àwọn kírísítẹ̀nì yìí ẹ jù àwọn yahudi báyẹn tó bá àwọn yahudi náà máa ń dá irùngbọ̀n wà á kú àṣàwárìbà ìtẹ́jú wá yapa àwọn yahudi náà ni pé ẹ̀yin ẹ máa mú nínú mú yín ni ẹ má fà tán tẹ́ẹ̀ bá ti fọ́run mú yín tápátápátá ẹ ti yapa àwọn Yahudi tó bá wọn máa ń dárùn gbọ̀n sí wọn fọ́run mú yẹ́yẹ́ ni ẹ̀yin dárùn gbọ̀n sí ẹtí mú mú ẹ ti yapa wọn àwọn Nasara àwọn máa ń fọ́run mú àwọn máa ń dárùn mú sí àwọn fọ́run gbọ̀n tẹ́ẹ̀ bá ti tí mú mú yín ẹ ti yapa ti wọn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tí mú yín yẹn ẹ yapa wọn bẹ́ẹ̀ ṣe dárùn gbọ̀n sí yẹn náà ẹ ti yapa wọn kò yẹ báyìí ti àlẹ́bìnrin ẹ yapa wọn ni àlẹ́bìnrin ká máa kọ́ sí wọn sallallahu alaihi wasallam eré báyìí lọ́pàá ló fi jẹ́ sí pé tí ànábì bá ń ṣe nǹkan kan tó bá gbọ́ wípé àwọn yahudi náà ń ṣe irú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ànábì ṣe ní ànábì yí padà ẹ wo àwẹ̀ àṣùrọ̀ àwẹ̀ ọjọ́ kẹwàá muharram tá a máa ń gbà yẹn tá a máa yìí àwọn yahudi náà máa ń gbà ní madina ìgbàtà nàbí sallallahu alaihi wasallam bí wọ́n lè gbé tàbí gba ọjọ́ náà wọ́n ní ọjọ́ tọ́lọ̀ ọba lè kílára fìràún tọ́lá Musa lọ́wọ́ fìràún náà nìyẹn ànábì sallallahu alaihi wasallam ní nahnu ahaqqu bi Musa minkum àwa gan la lẹ́tọ̀ọ́ sí Musa jù yín lọ tọ́lá wà là ń tẹ̀lé ojú ọ̀nà Musa àti pé ọmọ ìyá mi ànábì Ọlọ́run ni Musa ẹgbẹ́ mi náà ìjáde a máa jọ àwọn yahudi àwọn yahudi náà máa ń gbà ṣé kìí bá ń kọ́ṣe wọn nìyẹn àrẹ́bí ní àà lóòótọ́ ni o a jẹ́ pé ẹ̀yà pa wọn ẹ̀yin ẹ máa gba ọjọ́ kẹsàn-án nítorí kí ni torí ká bá ẹ̀yà pa wọn. bákan náà òun ló jẹ́ wípé ìmọ̀ sí ìmọ̀ kọ́ sí orí sàárè àbí ká máa sìnkú sílé ìjọsìn anabi sallallahu alaihi wasallam ní kí a kámọ́ ṣe bẹ́ẹ̀ nítorí àti yapa àwọn yahudi àti nasọ́rọ́ tó ráwọn ní máa ń ṣe nǹkan báyìí àbí ẹ̀kọ́ ni gbogbo ìṣesí anabi yányán anabi bá ni so dá nìsí so débi wípé kódà àwọn yahudi àti nasọ́rọ́ wọn máa kùn lásìkò anabi ah, ọkùnrin yìí gbogbo tá a bá ti ń ṣe pátá báyìí ìdàkejì rẹ̀ ló ń sàmọ́ ṣe ń sàmọ́ ìyapa wa kéèjọ wa rárá

nínú hadithu mi anábì sallallahu alaihi wasallam ó wá sàlàyé fún wa ìdájọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń kọ́sí àwọn Yahudi àti Nasara kí ni ìdájọ́ ẹni lẹ́jẹ̀ máa anábì sallallahu alaihi wasallam tó wípé anábì ni man tashabbaha bi qawmin fahuwa minhum gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kọ́sí àwọn ìjọ kan gbogbo ẹnikẹ́ni tí bá ti lè ń jọ àwọn ìjọ kan tí ò kí ń ṣe mùsùlùmí fahuwa minhum irú ẹni bẹ́ẹ̀ náà ti dára wọn nìyẹn ajẹ́ pé ìwọ tó ọba kọ́sẹ̀ wọn níbi aṣọ wíwọ̀ ìwọ tó ọba kọ́sẹ̀ wọn níbi ọdún wọn tí wọ́n ń ṣe ìwọ tó ọba kọ́sẹ̀ wọn níbi gbogbo àwọn àlámẹ̀rí wọn ìwọ náà ti dára wọn nìyẹn ẹlẹ́ṣẹ̀ ni ọ́ ó ti jẹ́ni tí ń sẹ́ lọ́wọ́ bá nìyẹn ìyò kí ń kọ́sẹ̀ àwọn Yahudi àti Nasara Ànábì sallallahu alaihi wasallam ló jẹ́ kó yọ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yọ pé ìyẹn máa ń yapa wọn ni náà nítorí eléyìí báyìí lẹ́yìn tí a ti ṣàlàyé ní ṣókí nípa àwọn ẹ̀rí tó wà fún wípé ká máa yapa àwọn Yahudi àti Nasara ká máa máa kọ́sẹ̀ wọn ká máa jẹni tí ó máa tẹ̀lé ojú ọ̀nà wọn inshallah ta'ala nítorí àsìkò tó ti lọ gan a wà lọ síbi ọ̀rọ̀ ọdún gangan eré tó pé òun gangan ni àfojúsùn wa eré tí a fẹ́ ṣe àlàyé lórí ẹ̀ náà níbẹ̀rẹ̀ insha Allah ta'ala a máa rí àwọn ẹ̀rí tó yẹ kó jíjẹ́ kó yọ wípé ká yapa àwọn tí ò kí ń ṣe mùsùlùmí a rí látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam a rí inú al-Qur'anul Karim bẹ́ẹ̀ ni látò rí nínú ijma' kódà níbi tánàbí sallallahu alaihi wasallam sàlàyé fáwọn mùsùlùmí dé nípa àwọn nǹkan tí ó ma kó ya pẹ̀rẹ̀ bá wa àwọn nǹkan kan bẹ tí mo ti sàlàyé síwájú tí mo ní eléyìí lọ́fà tó fi jẹ́ sí pé láwùjọ wa lónìí tí àwọn mùsùlùmí tí a fi ń gbèlú gẹ́gẹ́ bí wípé àfi wípé àwọn ìsọmọ ìlú yìí gbígbà wípé àtọ̀húnrìn ni wá gbígbà pọ̀ ni wá Nàìjíríà ni wá Nàìjíríà tó bá nísìnyí tó ìjẹ́pọ̀ anabi sallallahu alaihi wasallam ti kóra wípé látàtàbí'anna sunana man kana qablakum anabi ní ẹ̀yin mùsùlùmí ẹ máa tẹ̀lé ìlànà àwọn tó ṣáájú yín àwọn yahudi nasara ẹ máa tẹ̀lé ìlànà wọn hadwa al-kudhdhati bil-kudhdha hatta law dakhalu juhra dabbin la dakhaltumuh ní ẹ máa tẹ̀lé ẹ máa tẹ̀lé ojú ọ̀nà wọn ní ní sísẹ̀ ń tẹ̀lé bó bá ṣe ń lọ báyìí lẹ́yìn náà máa tẹ̀lé tó bá gbé gbèsè kan yìí ló gbé gbèsè kan kódà in tí ó wà láàrin yín sí wọn kò ní ju bí ìgbẹ́hùn kan lọ báyìí in tí ó wà láàrin yín sí wọn ibi tẹ́ súnmọ́ wọn dé kò ní ju bí dédé àtẹ́lẹwọ́ kan báyìí lọ ṣíbùrù lẹ́ẹ̀mà fi tẹ̀lé wọn tí Yahudi bá gbé gbèsè kan báyìí tí Nasara bá ṣe nǹkan èyí náà fẹ́ ṣerú ẹ̀ àrẹ́bìnrin hatta law dakhalu àrẹ́bí ń débi pé kódà tán bá ń wọnú ihò aláǹgbá báyìí tán bá ń wọnú ihò agilítì ihò àlégbà báyìí dàdà kọ̀ìtùmù ẹ̀yin náà sọ pé káì ihò yìí ló tún da báyìí o ibi tó tún da èsì ń bẹ́ ah àti ihò agilítì dà báyìí nítorí pé ẹ̀ráwọn Yahudi àti Nasara tí ń serú ẹ̀ àrẹ́bí ń jẹ́ kó yẹ wà nìyẹn pé kódà in tí ò yẹ kí in tó yẹ kí mùsùlùmí ńlá káì tí ò yẹ kó tẹ̀lé wọn lé lórí tó àwọn ni wọ́n jà àwa mùsùlùmí aróko ni wá kò yẹ́ bá ní sí tó ló fi jẹ́ sí pé gbogbo nǹkan tí wọ́n náà ma wu mùsùlùmí ẹ̀yìn náà àwọn kírísẹ́n àwọn ọmọ ń ṣe báyìí kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àsàlátù lónìí in tó bí à ń kọ́sẹ̀ yahudi àti nàìsọ́rọ̀ ni àti àwọn nǹkan tí wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn àsàlátù lónìí ẹ àwọn kìíní máa ń ṣe báyìí àwọn àwọn àti ìlú náà so àwọn ẹ̀nà sọ́rọ̀ wọ́n ti fìlù kó wa lọ́mọ lọ ẹ̀yẹ́ ti fi kòránì kó wa lọ́mọ padà wọ́n ti fìlù ẹ̀gá wa náà máa fìlù táwọn tábà fọ́ tí kó yín lọ́mọ lọ èyí náà tún dálé ọtí lẹ̀ àbí ẹ̀dá wa náà o sọ́dọ̀ pé ọtí làwọn mùsùlùmí làwọn kírísẹ̀nì fi kọ̀ tábà ní àwọn mùsùlùmí àwọn kírísẹ̀nì o wọ́n ti fìlú aṣẹ́wó kó wa lọ́mọ lọ àwọn mùsùlùmí táwa náà ní àwọn náà lọ kó sẹ́ẹ̀lì àwọn ọmọ wa wà kó wọn dà síbẹ̀ mùsùlùmí tó bá ń pàṣẹwó lọ́bẹ̀ ṣe tó fi pínlẹ̀ wọn máa ṣàṣẹwó irú àwọn làákà ìwò lélẹ̀ yìí àwọn tí ò lẹ́sìn wọ́n ń fìlù kó àwọn ọmọ yín lọ ẹ̀yìn náà wá ní ìlú lẹ́dùn kó wọn padà ṣé báyìí sì táwọn tọ̀wọ́n bá tó wọ́n mọ̀ lúlù jù ní lọ́gọ́ ẹ̀yìn náà tó lọ kọ́ lúwà rí

ẹ̀tù wà lọ rẹ́ǹtì àwọn àlùdùgbò mi ẹ̀kọ́ kan máa bá yín lùlù sórí kẹrì bá àwọn ọmọ yín kó padà láṣẹ́ kà pé ọmọ mùsùlùmí tó bá fi lù kó lọ kò sí lórí islam tẹ́lẹ̀ ní wàláì ọmọ mùsùlùmí kan tó wà lórí islam kò ní jẹ́ ìlú ìlú subhanallah ìlú bá dáhùn kí ló pàtàkì lára àlùjọ bá wọn tó wáyé pé ìlú ló fura kó lọ́mọ lọ tí wọ́n sànú wa àwọn mùsùlùmí lónìí àwọn kírísẹ̀ ní gbégbèsẹ̀ kan àwọn náà fẹ́ gbé ni wọ́n gbé méjì kan àbádà fẹ́ gbé tí ó dárí sí so ilé ìbáyà náà ní sọ́mọ́ láwùsán jẹ́ kọ́ pé tí ó mọ̀ ṣẹlẹ̀ lélẹ̀ tí rẹ̀ bádẹ̀ ti ń ṣẹlẹ̀ ìyẹpẹ̀rẹ̀ ó ṣẹlẹ̀ sí wa ní ẹyẹ bí ṣe ń ṣẹlẹ̀ inú ẹ̀sìn wa láti padà sí so ìbáyà kọ́nà wà ní ìdákùn sàánú ẹnì kọ̀ọ̀kan wa náà nítorí àsìkò ẹ ká lọ wo nǹkan tí ó ní ṣe pẹ̀lú ọdún gẹ́gẹ́ so alákọ̀ọ́kọ́ kí ní ń pè lọ́dún kí ní ń pè ní eid ilé tán pé jami rẹ̀ ní al àwọn ọdún tó ní ká bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ kí náà pè ní eid nǹkan tó ń pè ní eid òun náà ni nǹkan tó jẹ́ sí pé a máa ṣe nǹkan yóò tó wá ọjẹ́ lọ́dọọdún ni o àbọ́jẹ́ lọ́sẹ̀ ni o àbọ́jẹ́ lóṣooṣù ni nǹkan tó bá jẹ́ pé ó ti lásìkò tá ń ṣe tó bá tún ti wá di oṣù míì nǹkan yóò tún padà wá àbótú ti dọdún míì táwọn wá ṣe lọ bẹ́ẹ̀ náà ń pè ní Eid Eid yìí wà ní a ní eré yẹ pé àsìkò la máa fi ń ṣe a yẹ pé ààyè ni àti máa ń ṣe nínú àwọn ọdún tó ní ṣe pẹ̀lú àsìkò òun náà ni ọdún léyá àtọdún àwẹ̀ ọdún yìí àsìkò ni bẹ́ẹ̀ náà lọ́dún ọjọ́ júmọ́ à ṣé bá ní sí sórí lè báyìí náà ń pè ní zamaniya àwọn ilé tó ń pé ó ní ṣe pẹ̀lú zaman ó ní ṣe pẹ̀lú àsìkò nínú ọdún ilé tó wá ń jẹ́ makaniya àwọn títí ta iye tó ń pé ààyè yẹn òun náà ni ọdún yẹn nítorí pé nǹkan ń pè ní ọdún òun náà ni ààyè kan àbí àbásìkò kan àbọ́jọ́ kan tó yẹ pé a kóra wa jọ níbẹ̀ tábà wá kóra wa jọ ní ọjọ́ náà àbí láàyè náà àbí lásìkò náà a máa wá dunnú a máa dunnú tàbí ká máa ṣe àwọn nǹkan kan níbi ìkójọpapọ̀ wa yìí tó yẹ sí pé tọ́lá tó wá di àsìkò tí nǹkan yẹn tó wọlé a ti kójọpapọ̀ bẹ́ẹ̀ ìdánpè ní ọdún nìyẹn ṣé wà nísìnyí náà ilé ìlọ́fà ló fi jẹ́ sí pé lànàbì sọ́lọ́sọ́m sọ pé lànàbì sọ́lọ́sọ́m sọ pé allahumma la taj'al qabri 'ida ọlọ́run bá mọ́sí sàárè mi ní ibi tí àwọn èèyàn ma kójọ síbẹ̀ nítorí pé ìdí ń bẹ̀yẹn òun náà ni ibi ẹgbẹ̀mọ́tọ́gbọ́n ìkàtà pè lọ́dún òun náà ni ìkẹkàtọ́ ẹ́ pé ó ń kó wájọ́ yóò kó wa jọ so anabi sallallahu alaihi wasallam ń pe ìkójọ papọ̀ síbi sàárè rẹ̀ ní eid ṣé bá ní sìn ọlọ́run anabi wa bẹ náà bá pé ìrẹ ọlọ́run bá sàárè mi níbi ni o a nínú Islam nǹkankan àbí ọdún nínú ìtàn ìsẹ̀mí ọmọ ẹ̀dí ènìyàn nǹkankan tó ń pé wọ́n ti ń ṣe síwájú kí Ànábì sallallahu alaihi wasallam tó dé àwọn kèfèrí síwájú kánàbí sallallahu alaihi wasallam tó dé ní wọ́n ti ń ṣọdún lásìkò jahiliya lóbi jẹ́ sí pé nínú hadithu Anas bin Malik radiyallahu anhu tó wà nínú Sunan Abi Dawud وني قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما النبي صلى الله عليه وسلم قدم المدينة ولهم يومان أورا مدينة واني أجمدي يلعبون فيهما tí wọ́n máa ń ṣeré nínú àwọn ọjọ́ náà wọ́n kójọ papọ̀ wọ́n máa dunú wọ́n máa ṣeré a jẹ́ sí pé ọjọ́ yìí ọjọ́ kan tí èèyàn máa ń kójọ papọ̀ ńbẹ̀ tí èèyàn máa ń ṣeré ńbẹ̀ tí èèyàn máa ń dára rà ní kò yíba ní sí lọ́fi ní wà láhùn yẹn máa ń yẹlẹ àbúnà fi ìhìmà wọ́n ní àwọn ọjọ́ méjì tá máa ń kójọ tá máa ń ṣeré ńbẹ̀ àrẹ́bí bí wọ́n lè pé máa ha lásìkò jàhílíyà síwájú kí islam tó dé a máa ń kójọ papọ̀ nínú àwọn ọjọ́ méjèèjì láti dùnnú ni Ànábì sallallahu alaihi wasallam kúrò pé inna Allaha qad abdalakum bihima khayran minhuma dájúdájú ọlọ́wọ́ ọba ó ti fi rọ́pò ó ti fi pààrọ̀ fún yín àwọn ọjọ́ méjì tó lóore ju àwọn ọjọ́ ọlọ́wọ́n ọba àlejò ti tiẹ̀ míì ọjọ́ méjì míì tó lórí jù wọn lọ́wọ́ sí rọ́pò fún mi anábì ní Eidul Adha wà Eidul Fitr òun náà ni ọdún léyà àtọ̀dún àwẹ̀ nínú hadith tó àkà fún wa yìí ó jẹ́ kó yọ yí pé àṣesíwájú kánẹ́bì tó dé òun ni wọ́n ti ń sọdún àwọn kèfèrí a máa sọdún síwájú kánẹ́bì tó dé tó bá jẹ́ sí pé gbogbo ọdún ní ìgbàláyé ń bẹ fún wa láti máa ṣe nínú ìsìláàmù ni gẹ́gẹ́ bí àṣà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ń dá lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni ẹ̀ àfà gbogbo ọdún tó bá ti bá wa láyé ṣíṣe ni gbogbo ọdún tó bá ti bá wa láyé àríyàn máa ń sọdún ni subhanallah so ọdún Ògún náà ńkọ́ ṣe bọ́dún lòun náà ọdún Eégún ọdún sọsẹ̀ ńkọ́ ọ̀ṣun òṣogbo ńkọ́ àti january 1st náà ṣé gbogbo àwọn ọdún wọ̀nyí náà ni mùsùlùmí máa ń ṣe tó bá jẹ́ pé gbogbo ọdún tó bá ti bá wa láyé nìyẹn máa ń ṣe tí ṣẹ̀rí àbágbà wọlé ni anábì sallallahu alaihi wasallam ní kọ̀ndẹ́mù ọdún méjèèjì tán ṣe kò yí báyìí níṣe anábì sallallahu alaihi wasallam báwo lórí ọdún anábì jẹ́ kọ̀ndẹ́mù méjèèjì anábì ní ẹ fi àwọn ọjọ́ méjèèjì ilẹ̀ ẹ má sọdún bẹ̀ mọ́ ọlọ́run ọba àlékẹ́ láti fi méjì tó lóore ó ti fi pààrọ̀ fún yín ó tún ìké méjèèjì yẹn lẹ́ẹ̀mọ́ ṣe náà fi pààrọ̀ ilé ìgbà yẹn má ṣe yẹn mọ́ òun náà ni ọdún ilé àtọ́dún àwẹ̀ tí ó rà nìsí àwọn àbáàdẹ̀ sọ wípé ta'qibul hukmi bil wasfi dalilun anna al wasfa wọ́n ní tí a bá fi ìròyìn kan tí a bá fi tẹ̀lé ìdájọ́ kan wọ́n ní ìyẹn ni ẹ̀rí wípé ìròyìn yẹn gẹ́gẹ́ òun ni ẹ̀rí òun ni sábàbí tí ìdájọ́ yẹn tí ò fi wọlé náà ìgbọ́n ẹ̀kọ́ yóò bá sọ fún yẹn wípé máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún tàbá sọ fún yẹn pé má jẹun pẹ̀lú ọwọ́ òsì sọ pé hukmu nìyẹn ìdájọ́ nìyẹn ìdájọ́ tó wà ń bẹ̀ ni pé má jẹun pẹ̀lú ọwọ́ òsì tún ajẹ́ sí pé ìdájọ́ tó wà ń bẹ̀ ni pé ìmọ̀ kó jẹ́ wájib àbí kó jẹ́ mustahabu ó ní kí ẹ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún tàbá ní má jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún hukmu ta lè fàyọ́ ń bẹ̀ òun náà ni pé wájib ni ó jẹ́ àbí mustahabu tán máa sọ pé ìgbà mí ò lè jẹ́ mọ̀ bá ó lè pẹ́yìn lórí bọ́bá ṣe rí tán máa sọ wípé má jẹun pẹ̀lú ọwọ́ òsì nǹkan òun náà ìmọ̀ kọjá haram àbí kọjá makuru òun náà ní kíyàn jẹun pẹ̀lú ọwọ́ òsì ìdájọ́ mara òun náà nìyẹn hukmu nìyẹn tá a bá wá fi nǹkan kan tẹ̀lé pé fa inna shaytana ya'kulu wa yashrabu bi shimalihi ṣe rí fáwù tó wà ń bẹ̀ òun ni ó ń jẹ́ kó yọ wípé ajẹ́ sí pé sábà bí tàbí ní kíyàn má jẹun pẹ̀lú ọwọ́ òsì òun náà ní kíni ìtọ́tẹ̀lé fáwù yẹn àwọn àbá ọ̀sán bẹ̀yẹn pé wọ́n ni taqibul hukmi bi harfil fa'i dalilun ala annahu illatun tí a bá mú ìdájọ́ kan wá tí a wá tẹ̀lé ìdájọ́ yẹn pẹ̀lú harfu fa' wọ́n ní dẹ̀líìlù yóò máa jẹ́ wípé ìntọ́fà tàbí ní nǹkan yọ wọlé oní tó tẹ̀lé harfufa ẹ̀ kí ló tàbí kí ẹ̀mọ́ jẹun pẹ̀lú òsì fa inna ṣètọ́nà nítorí pé ṣètọ́nì jẹ́ kíni a jẹ́ pé ìlà tàbí kí ẹ̀mọ́ jẹun pẹ̀lú òsì ní pé kó lè bá yapa ṣètọ́nì kó lè bá jẹ kọ́sẹ̀ èsù nítorí ó jẹ́ kó yọ yí pé ọlọ́run ọba àlékẹ́ ti fi pààrọ̀ fún yín àwọn ọjọ́ méjì tó lóore ju àwọn ọjọ́ wọ̀nyí lọ tàbádẹ̀ fi nǹkan pààrọ̀ nǹkan ó túmọ̀ sí pé nǹkan tá a fi pààrọ̀ yẹn ti lọ in tá a fi pààrọ̀ ẹ̀ ló ṣe kéde lọ́sẹ́kù a ti gba nǹkan yẹn lọ́wọ́ yẹn àwọn fi nǹkan ní ọ̀pọ̀ fún yẹn so Islam jẹ́ kó yẹ pé gbogbo àwọn ọdún yòókù tó bá fi le yàtọ̀ fún ọdún àwẹ̀ àtọ́dún léyá nǹkan tí ànábì sallallahu alaihi wasallam ti gbà lọ́wọ́ wa ni ó ti di ọdún ilé arọ́pò fún wa jàmáà ibi làwọn àfáà ti wá fẹ́ rí yọ pé tó bá jẹ́ sí wípé ọdún tó bá yẹ pé ìsìláàmù ò tako àwọn ọdún míì ká má máa ṣe lẹ́yìn ọdún ìsìláàmù ni ànábì sallallahu alaihi wasallam ní kọ̀ndẹ́ẹ̀mù ọdún táwọn àwọn ará Màdínà ń ṣe nígbà tó bá wọn lórí ọdún yẹn ànábì fi wọ́n lẹ̀ àgbé ẹbí ọdún ẹbí àlábíà wa ni ṣebí kìnnìkan ni tó ń ti bí ànábì kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ ẹ̀sìn lọ́dún kò yíra ní ẹ̀sìn lọ́dún ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀rí tó túnmọ̀ sí pé àlè sí ọdún míì a sì lè báwọn kèfèrí kópa nínú ọdún wọn òun náà ni ẹ̀rí tó ṣẹlẹ̀ ní àsìkò hajjatul wada ìkan náà wọn sọ̀hábà ọlọ́bà anábì sallallahu alaihi wasallam ó ní anábì inni nadartu ó ní mo ṣèlérí fọ́lọ́wọ́ba mo jẹ́jẹ́ fọ́lọ́wọ́ba an anhara ibilan bi buwana kí mo fẹ́ pa ràkúnmí kan sí àyíká tó ń pè ní buwana ní Madina ẹ wá máa gbọ́ o Ànábì ní àkáàna fihi wasanan min awsani jahiliyati yu'bad ǹjẹ́ òòṣà kan nínú àwọn òòṣà jahiliya ń bẹ́ẹ̀ rí tí wọ́n ti sìn tí ààyè yẹn tó lọ fẹ́ lọ pa ẹran sí yìí tí àwọn àwọn ẹlẹ́bọ sánmọ́ sòsánbẹ̀rí sánti sòsánbẹ̀rí ó ní wọ́n ṣe bẹ̀rí anábi ní akáàna fíhì ẹ̀yìndùn min àyáàdìhì anábi ní ṣe ọdún kan náà àwọn ọdún wọn bẹ̀ẹ̀bẹ̀ tàbí ṣe bẹ̀rí láàyè yẹn rí ó ní wọ́n ṣe bẹ̀rí anábi ní áwùfì ní nàbìrì fa iná hu láwà fa àlìnàbìrì fi màá sí àtìlá anábi ní lọ mú ìlérí nítorí wípé kò sí ìmúṣẹ fún ìlérí tó bá ti jẹ́ sí pé ó mú ìṣẹ́ lọ́wọ́ bá dání ní báyìí àwọn àkáàmù pọ̀ mbẹ́ àwọn àbá àfàyọ wípé ó túmọ̀ sí pé intanẹ́ẹ̀tì sallallahu alaihi wasallam tó padà gbẹ́ ẹni yẹn láti lọ pa ẹran sí ààyè tó lòun fẹ́ pa ẹran yẹn sí òun ni wípé nígbà tí ò sí àwọn ìlà méjèèjì rẹ̀ tí ò sí àwọn sábàbí tí ò sí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé wọ́n sí òsà ń bẹ̀ rí kí lọ́ba tó ní pé báyìí wọ́n sí òsà ń bẹ̀ rí kódà ká má ṣe mọ́ nítorí pé lásìkò tí ànẹ́bí ń sọ̀rọ̀ yìí àwọn àbá àjẹ kó yọ wáyé pé wọ́n ti sòsà láàyè yẹn mọ́ láéláé nítorí pé ńgbà yẹn wọ́n ti gba ogun Mẹ̀dínà àti buwana ni o àtàyè tí èsè buwana ni o kò síbi kankan tó ti ń sí òsà mọ́ lásìkò tí ànẹ́bí ń sọ̀rọ̀ yìí bákan náà lásìkò tí ànẹ́bí ń sọ̀rọ̀ yìí

yíyé ààyè yẹn gẹ́gẹ́ bí ààyè ibi tí àwọn Yahudi àwọn àwọn kèbèrè tí ń ṣẹbọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sàpé nìsín ààyè kan bẹ̀rẹ̀ pọ́n tí máa ń ṣẹbọ wọ́n máa ń pa nǹkan síbẹ̀ wọ́n wá pa síbẹ̀ mọ́ ìwọ́n tó wá fẹ́ lọ pẹran síbẹ̀ bí ìgbà kan fẹ́ tún lọ yé nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kódà kọ́ pé ò gbèrò bẹ́ẹ̀ kò yé báyìí nìsín irú ìránṣẹ́ tó ń ṣe ìwọ́n náà fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ àmọ́ iṣẹ́ tán bẹ́ẹ̀ lọ ṣe náà tán máa ṣe bẹ́ẹ̀ lọ wọ́n náà bẹ́ẹ̀ lọ ṣe ó fẹ́ lọ yé nǹkan yẹn nìyẹn yóò jẹ́ ó fẹ́ lọ yé ni ó fẹ́ lọ yé ni àlejò náà wọ́n ṣe. tó bá yẹ pé ọdún kan bẹ́ẹ̀ nínú ọdún àwọn jàhìlíyà ànábì ní kọ́ mọ́ ṣe nítorí pé ìpẹran síbẹ̀ yẹn yóò máa dàbí gbà pé òun yí ọdún yẹn ni àjẹsí wípé ìyẹn ni dẹ̀lílù wípé tá a bá rí àwọn kan tí wọ́n ti ń ṣe nǹkan kan lásìkò kan o gbọ́dọ̀ ṣe àwọn nǹkan tí ó ma túmọ̀ sí pò ń kún wọn lọ́wọ́ lórí iṣẹ́ yẹn nígbà tó bá yẹ pé tí wọ́n ti ṣe rí tí wọ́n ṣe bẹ̀ mọ́ anábì sọ́lọ́sà ń kọ̀ fún èèyàn kọ́ mọ́ lọ ṣe tó bá yẹ pé wọ́n ti ṣe bẹ̀ ká mọ́ wọn aṣọ ọdún tí wọ́n ń ṣe lọ́wọ́ tí wọ́n náà wọ́n ń bá wọn ṣe kíni tí wọ́n náà wọ́n bá wọn wọ aṣọ rẹ̀ tí wọ́n náà ń bá wọn tó àwọn mùsùlùmí kan kọ́lọ̀n kó ṣàforíjì fáwọn tó ti kú nígbàkan wá ní ó ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ́ náà ó ní á ah! ọjọ́ ọdún Christmas yìí àtọ́dọ́ ní níyà yìí ìfẹ́ kí àwọn ọmọ mi ìfẹ́ kama wá wojú kama wá lọ jẹ lọ́dọ̀ àwọn Christian àwa náà a sì ráìsì ilé wa a sì pa díẹ̀ sí dèdè nǹkan ní ó kò táwọn náà eléyìí náà tá a bá ti ṣe à ọdún wọn nìyẹn nítorí pé a kì í ṣe special oúnjẹ fọ́jọ́ yẹn nìyẹn àwọn ọmọ wa ó mọ ọjọ́ yẹn yàtọ̀ a sì gbọ́dọ̀ ṣe nkẹ́kẹ́ tí ó mú ọjọ́ yẹn yàtọ̀ sáwọn ọjọ́ yòókù tí ó gbé ọlá fún ọjọ́ yẹn tí ó fi wá yàtọ̀ fáwọn ọjọ́ yòókù alẹ́ ní tọ́fẹ́ lọ pa ẹran fún ọlọ́run ọba ọlọ́run lóun ṣèlérí fún kò fẹ́ pa ẹran fún o àmọ́ ní ààyè ibi tí wọ́n ti sọdún rí ní ààyè kan ní Mẹ̀dínà alẹ́bí wa ń bèèrè wípé tí wọ́n ti sọdún bẹ̀rí ọdún àwọn ẹlẹ́bọ wọn ti ṣe bẹ̀rí tí wọ́n ti tò sáńbẹ̀rí tí ó bá ti sí méjèèjì yẹn ìgbà yẹn ní kọ́ lọ pẹran tá a bá ti rí kan náà méjèèjì tó bá yẹ kó ti ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ rí a jẹ́ pé yẹn ni jẹ̀ nínú wípé èyàn kí ń kún àwọn ẹlẹ́bọ lọ́wọ́ lórí àwọn ẹbọ tó bá ń ṣe èyàn kí ń kún wọn lọ́wọ́ lórí àwọn kúfùrù tó bá ń ṣe náà eléyìí báyìí ó tó ti kọ̀ fún wa nípa ìmọ̀ kọ́sí àwọn Yahudi bákanáà aya Qur'an nínú al-Qur'anul Karim ẹ̀rìkẹ́ mo ní á mú hadithu wa dẹ̀ mọ́ Qur'an wa ọlọ́wọ́ bá lékẹ́lá kọ̀ fún wa náà báyìí nínú Suratul Furqan ìgbàtọ́lọ́wọ́ bá lékẹ́lá ròyìn àwọn al ní àwọn múmini àwọn ẹni tó yẹ sí pé la yashhaduna az wọn kí ń kópa wọn àdẹ̀ kí ń lọ síbi tí azúrù bá wà kí ni túnmọ̀ láyà àdúrà zúrù a rí inú àwọn àfá wa àwọn àfá àgbà ẹgẹ́ bí arọ̀bí ibn anas ìkánú àwọn tàbí'un ni ìkánú àwọn makíwà àwọn sọ̀hábà ni olùmọ̀ ńlá ni nípa ìmọ̀ tafsir nípa ìmọ̀ al nípa túnmọ̀ al nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn tẹ́ẹ̀kì nínú níbi ìtumọ̀ alukur'an ni pé tẹ́lẹ́mọ̀ pé nǹkan jẹ́ tí í correct o wọ́n wà ní ẹgẹ́ bí arọ̀bí ibùn anas bóyá tú nìyẹn àbáwá yìí wọ́n ní alladhina la yashhaduna az-zur wípé a'yadul mushrikin ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n kì í lọ síbi ọdún àwọn kèfèrí àwọn tí wọ́n kì í kópa níbi ọdún àwọn kèfèrí ọlọ́wọ́n bá létẹ́lá wí nínú al-Qur'an nínú ayà yìí pé walladhina la yashhaduna az-zur ayi alẹ́dínà yash'aduna àyádà mushrikin àwọn mùmìnì làwọn tó ń dé kí ni o wọn kí ń kópa níbi ọdún àwọn kèfèrí wọn ní bá wọn jẹun ọdún wọn wọn ní bá wọn lẹ blomblom ọdún wọn wọn ní bá wọn lẹ merry christmas wọn ní bá wọn lẹ lẹ́yìnrìnyìnrìn wọn àdẹ̀ ní kí wọn kú ọdún kódà wọn ní kọmọ ọlọ fún fara christmas wal ladina yash'aduna zuu ọlọ́ ní àwọn wọ̀nyí àwọn ni mùmìnì àfọwà Rabi' ibn Anas rahimahullahu ta'ala wọ́n ní bí tí máa yẹ ṣe lọ yẹn àfọwà al-Qadi Abu Ya'la àwọn náà sọ the same thing al-Qadi Abu Ya'la wọ́n ní àyà yìí wọ́n ní nínú àyà yìí annahyu an huduri a'yadil mushrikin bẹ níbẹ̀ wípé a gbọ́dọ̀ máa ṣe kíni a gbọ́dọ̀ máa kópa níbi ọdún àwọn ẹlẹ́bọ àgbọ́dọ̀ máa bá wọn kópa nínú ọdún yìí àgbọ́dọ̀ máa bá wọn dún nínú ọdún yìí àgbọ́dọ̀ máa bá wọn wọ aṣọ tuntun nínú ọdún yìí àgbọ́dọ̀ máa sẹ́ndì ìkíni sí wọn nínú ọdún yìí gbogbo àwọn ọ̀nà tí èmi lè kópa pẹ̀lú àwọn kẹfẹ́ nínú ọdún yìí àgbọ́dọ̀ bá wọn ṣe wípé ìtumọ̀ wà lẹ́gí náà láyà ṣàdúrà zoo ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn bákan náà tí a bá lọ wo ẹgbà wá kan tí al-asbahani tí wọ́n gbà wá pẹ̀lú ìsinadu tó lálàáfíà òun náà ni àwọn sọ̀rọ̀ yìí nínú ṣùrútù ahli dhimma ìgbà tó ń sọ̀rọ̀ nípa àwọn mẹ́jẹ̀mú tí ń bẹ fún àwọn kèfèrí tó ń gbé nínú ìlú islam àni Dhahhak fi qawlihi wọ́n wá gba ìgbàwọ́ ọ̀rọ̀ kan látọ̀dọ̀ Dhahhak ìkannú àwọn àgbàfà nínú màtẹ̀sílù làwọn gẹ́gẹ́ bí Ar-Rabi' ibn Anas nígbà tí wọ́n túmọ̀ ayọ̀ ọlọ́run bá pé walladhina la yashhaduna az-zur wọ́n ní túmọ̀ ayọ̀ yìí pé ay la yashhaduna a'yad al-mushrikin pé la yashhaduna az-zur qal 'eid al-mushrikin àwọn tí wọn kì í ṣe kíni o tí wọn kì í kópa níbi ọdún àwọn ẹlẹ́bọ àwọn ọlọ́run bá lékẹ́ ń bá wí nínú ayọ̀ yìí pé àwọn mùmìnì nìyẹn wọn ní bá wọn ṣe Christmas wọn ní bá wọn ṣe New Year ẹ̀dẹ́kásáré tètè mẹ́nu bàyẹn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí láni à ṣẹ́rí àwa ti gbọ́ ti Christmas yìí pé ọdún àwọn kèfèrí ni kìí sọdún àwọn mùsùlùmí àmọ́ ní yíya ọdún gbogbo wa ní ọdún gbogbo wa ní new year wallahi alazim new year yìí sọdún mùsùlùmí o ọdún àwọn ẹlẹ́bọ ni nítorí pé ṣẹ́rí ọdún January 1 yìí ọdún kan ni tó yẹ sí pé àwọn ará Rome again náà ni wọ́n gbé wá òòsà kan ń bẹ tí wọ́n máa ń sìn lọ́jọ́ yẹn ọjọ́ yẹn ni wọ́n máa ń sin òòsà yẹn ọjọ́ yẹn lọ́jọ́ ọdún òòsà yẹn òòsà yẹn ló ń pè ní Janus orúkọ òòsà yẹn náà fi sọ January ní January Janus lòòsà yẹn òòsà géètì ni òòsà kí ni Yorùbá ń pè géètì náà gàgàbò géètì so ìyẹn yóò bá ló kọ fún ìyàtọ̀ fún ilẹ̀kùn àbáwọlé ńlá ìtumọ̀ níyùn. ilẹ̀kùn àbáwọlé. ó àgbàlá òòsà yìí òòsà géètì ni olórí méjì olórí kan níwájú olórí kan lẹ́yìn god of gate wọ́n pè ní janus òun ni wọ́n máa ń celebrate ní january one. january one. òun náà máa ń celebrate ṣe rí nígbà tí wọ́n fẹ́ gbé òǹkà onkawafuwa wá wa wọ́n wá nèmù àwọn orúkọ wọ́n wá sọ orúkọ àwọn oṣù kọ̀ọ̀kan wọ́n sọ ní àwọn nǹkan kẹ tí wọ́n tọ́ pàtàkì lọ́dọ̀ wọn tàn fẹ́ kọ́ parun tẹ̀gbẹ́dẹ̀ bá fẹ́ kí nǹkan kẹ́ parun ẹ fún nǹkan yẹn ló kọ àwọn olóyìnbó mọ̀ pé ẹ immortalize ẹ̀ yẹn ẹ bẹ́ kí nǹkan yẹn kú sọ nǹkan yẹn ló kọ ẹ central mosque Ìlọrin ìsì tẹ́ bá wọ́n Sheikh Kamal al'adabi babu sheikh adam al'adori so babu sheikh alimi wọ́n fún àwọn ẹnu ọ̀nà yẹn ló kọ àwọn bàbá àbá èyí tó ní tó sí ìrìn òkú fọ́n bà parẹ́ eléyìí ò dá o kò sí ìgbẹ́ tó burú bí yẹn o mo kàn yẹn má pé wáyé pé tí èèyàn fẹ́ kí nǹkan parẹ́ ẹ sọ nǹkan kan ní ó kọ nǹkan yẹn so nígbà tí wọ́n fẹ́ kí òòṣà yìí parẹ́ àtàwọn òòṣà wọn ni wọ́n sọ lọ́sọ january ní òsà lọ́sọ january ní ó kọ òsà wọn janus february tẹ́ ń wò yẹn ó kò èyàn ní jẹ́bẹ̀ náà láti mọ́ pé ọdún mọ́ sí valentine ní february tó bá rí sí yìí ọdún kan ọba ọba kan ní jẹ́bẹ̀ tán pè ní valentino tó bá rí sí yìí tó láti mọ́ sí valentine náà fi sọ valentine ló valentino ó nítàn tó ṣe kí ni ó nítàn tó bí wá tó bá rí sí gbogbo àwọn ọdún yìí àtọdún valentine ni o àtọdún new year ni o àti àtọdún idul um ọdún ìyá mother's day àti idul umman workers day àti idul afghan children's day gbogbo ẹ̀ pátápátá ọdún burúkú tàà mùsùlùmí ọ̀rọ̀ máa ń ṣe wọ́n tó lọ́dún kan ọdún april fool april fool yìí ọdún tí wọ́n máa ń ṣe nínú april ni ẹ máa tara yín ẹ máa parọ́ tó bá nísì èyàn lè sọ fún yàn pé àwọn alájà rẹ ìdí ìṣe náà pèmí kó wọ́n lásìdẹ́sì kódà wọ́n náà ti kán lápá kan kan ah april fool tó bá jẹ́ tó lápá tẹ́ńṣẹ̀ lára hospital ni ó ti máa ah! wọ́n nígbà tí ń bọ̀ lọ́nà èkó wọ́n lásìdẹ́sì ó kú wàláì àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú tó bá rí sí yìí wọ́n ní april fool àwọn ọdún burúkú làwọn ọdún yìí mọ́ka àwọn ọdún kan náà mo ní children's day wàláhì ọdún burúkú àwọn mùsùlùmí ọ̀gbọ́n bá wọn ṣe ẹ̀tí ọ̀nà sáwọn yìí mother's day àwọn mùsùlùmí ọ̀gbọ́n bá wọn ṣe workers day àwọn mùsùlùmí ọ̀gbọ́n bá wọn ṣe boxing boxing day ṣéjọ́ kejì christmas gan-an máa ń ṣe ọdún boxing àgbọ̀dọ̀ bá wọn ṣe on 26 six of February ah of December náà máa ń ṣe àgbọ̀dọ̀ bá wọn ṣe. Easter Easter Monday àti Good Friday lọ́dọ̀ àwọn Christian gbogbo gbogbo Friday lọ́dà gbogbo Friday ló burú gbogbo Friday ló burú àmọ́ Friday kan lọ́dà Friday tí wọ́n pa olólùfẹ́ wọn Friday tí wọ́n pa lẹ́yìn ẹ̀yìn sá nínú ìgbàgbọ́ tí wọ́n òun ni friday tó dáa ẹ tí ọ̀nà sàn ẹ máa wo sábàlá ká ìmú kí ẹ sọ pé gbogbo ọjọ́ ni ọ̀dá lọ́dọ̀ tó ń àmọ́jọ́ tí wọ́n pa bàbá òun òun lọ́jọ́ tó dáa jù ọjọ́ tí wọ́n pa fádà òun ọjọ́ tó ń pa mọ́dà òun ọjọ́ tó ń pa àkọ́bí òun òun lọ́jọ́ tó dáa jù lórí rẹ̀ ọjọ́ tó ń parí àwọn ọrùn ọjọ́ tó ń pàlú àwọn ọrùn òun lọ́jọ́ tó dáa jù sọ́bàlá ká ìmú ẹ́ nam ọjọ́ ìdùnnú ni fóun tóun ọjọ́ tán pa àlẹ́bìnrin sá ó ní good friday lọ́dọ̀ tí wọ́n àlẹ́bìnrin sá tẹwà ní wọ́n pa yìí ẹlẹ́hùn ni olúwa àti olùgbàlà yín àìbẹ̀kọ́ ni nígbàtí olúwa àti olùgbàlà yín tí ò bá lè dáàbòbò ra rẹ̀ kú lọ́wọ́ àwọn fi pa ọlọ́run yẹn ni wọ́n wá ní kí ọdúnkẹ́dá òwò ọkọ́ mẹ́jẹ kágbára ọ̀táka ọlọ́run tágbára ọ̀táka gẹ́gẹ́ fún ẹ̀ká tí agbára ọ̀táka wọ́n wá ní òun ni kọ́ gbà ọkú lọ́wọ́ ọ̀tá ẹni tí ò ríra rẹ̀ gbà kú lọ́wọ́ ọ̀tá rẹ̀ ẹnìkan lọ́fẹ́ kú a ní kọ́dà báàbù gẹ́jẹ́ kó yé wa wípé kọ̀ fẹ́ kú ẹ lọ wo shortest verse in the Bible verse tó kéré jù nínú Bible nínú John Jesus wept wọ́n ní Jésù sun ẹkún kí ni Jésù ṣe abiyamọ ní gbọ́pọ̀ ọmọ rẹ̀ kọ́mọ́ta sí orí ọ̀sẹ́ni tí ó gbọ́jọ́ ọkú rẹ̀ tó dédé ni wọ́n ní Jésù sun ẹkún ẹnlọ́mẹ́kún wáyé nù ní sun ẹkún ẹ́n kódà wọ́n jẹ́ kóyẹ́ wà ní the book of Matthew pé Jésù sun ẹkún and book of John tí wọ́n gbọ́dà jẹ́ pé ẹkún rẹ̀ dà ẹgẹ́ bí ìró ọ̀dà ẹgẹ́ bí àgbà rẹ̀ jẹ́ ẹ́n kódà wọ́n ní Jésù sọ fún ọ náà pé ìwọ ọlọ́run ìrẹ́lúwa mi tí o bá lè gbé àgbò yìí kúrò orí mi àmọ́ kìí ṣe pẹ̀lú ìfẹ́ tèmi tí kìí bá ṣe bí ìwọ bá ṣe fẹ́ ọfẹ́ kún ẹ gbé àgbò yẹn ikú yẹn ẹn tó wá kú fáyé nìyẹn o pọ́pọ́sì tó wá yé wá fún gẹ̀ẹ́ni pọ́kọ́ wá kú ó tó wá rẹni tí ó pa ètò wọn sọkún ó tó wá rẹni tí wọ́n pa tó wá ń bẹ náà pé ọlọ́run dákun gbé àjàgà ikú lọ́rùn mi má jẹ́ kú à kí lọ́wọ́ ṣe láyé <laughs> ẹ́ àwọn ọ̀rọ̀ tó tako làákàyè ni wàláì àwọn ọ̀rọ̀ tí ò ti ẹ̀bá làkà ìmú rárá ó tún wá ní ó sí ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta nínú ilẹ̀ àríẹ̀kọ́ ni jésù sí ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta nínú ilẹ̀ ìjọ́ òní wọ́n pa jésù ìjọ́ friday àbí ìjọ́ olórí ilé ẹ́ ìjọ́ kẹta wọ́n pa jésù níjọ́ friday ọ̀sán friday ọ̀sán alákọ̀ọ́kọ́ ọ̀sán Saturday ọ̀sán ẹlẹ́ẹ̀kejì ọ̀sán Sunday ọ̀sán ẹlẹ́ẹ̀kẹta àbí fine òru ń kọ́ ẹ wá ka òru òru Friday mọ́júmọ́ Saturday òru alákọ̀ọ́kọ́ òru Saturday mọ́júmọ́ òru Saturday mọ́júmọ́ Sunday òru ẹlẹ́ẹ̀kejì níbo òru ẹlẹ́ẹ̀kẹta wà mẹ́gbọ́ ó ti jí dìde gbà wọn wọ́n wá lọ pàdé rẹ̀ ní Gálílì lọ́jọ́ Monday náà lọ pàdé rẹ̀ ní Gálílì ó ti jí dìde before ọjọ́ Monday wọ́n wá lọ pàdé ẹ̀ sẹ́rí pé ó pòrù mẹ́ta àti ọ̀sán mẹ́ta ó sì ní ọmọ èèyàn yóò gbé inú lẹ̀ ní ọ̀sán mẹ́ta òru mẹ́ta ẹgẹ́ bí kí ni o ẹgẹ́ bí Jónà ṣe sí ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta nínú ẹja tó pòrù mẹ́ta àti ọ̀sán mẹ́ta báyìí ìbéèrè kan bẹ tẹ́ ìmọ̀ ń bi àwọn christian léèrè nígbàtí ẹni wọ́n kan jésù agbélébù ta ló gbé agbélébù jésù lọ sí golgota ìtàn pè ní golgota nínú èdè hebrew òun náà níbi tó bá ga wọ́n pè ní golgota according to matthew ọ̀tọ̀lẹ́ tó gbé according to john ọ̀tọ̀lẹ́ tó gbé according to mark òun sọpọ́tì matthew kò sọpọ́tì john kò yẹ báyìí nísìn àhẹ́n àwọn ń bèèrè pé ẹ̀mẹ́ ló ni wọ́n kan jésù máa gbélébù wọ́n lẹ́ẹ̀kan à táwa ló gbé nínú àwọn méjèèjì ta ló gbé nínú àwọn méjèèjì matthew sọ pé ẹni tó gbé ní john sọ pé wọ́n ẹni tó gbére ẹnìkan náà méjì sọ pé ẹnìkan tí wọ́n pàdé lójú ọ̀nà ni wọ́n fi tipátipá mú òun lóru àgbélébù ẹnìkan sọ pé ọmọ ọ̀dọ́ rẹ̀ lóru èwo ló wá rù nínú àwọn méjèèjì ẹ́ wàláhì ó ti dàrú kọ́lọ̀ bá kó sànà wa gbogbo àwọn ọdún wọ̀nyí pátá àti ọdún mọ́lídù mọ́lídù nàbí àgbọ̀dọ̀ bá wọn ṣe ọdún hijira àgbọ̀dọ̀ bá wọn ṣe sólà ní ti ọdún kayokayo kò sínú àwọn ọdún Islam bẹ́ẹ̀ náà lọ́jọ́ bí ẹnì kọ̀ọ̀kan wa birthday wa náà àgbọ̀dọ̀ bá wọn ṣe kò sínú lànà Islam náà eléyìí báyìí lójó kó wá wípé inú nǹkan tá a gbúdọ̀ jìnà sí ni náà à nítorí àsìkò ẹ̀rí pé iná sọpọ̀ walladhina la yashhaduna zuur nǹkan tán gbà lérò pẹ̀lú shahadatu zuur òun náà ní idul mushriki náà lẹ́yìn àwọn eléyìí báyìí tá ti rí àyà Kùránì wípé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣe kíni tí bá ti ń ṣe ọdún àwọn kò sínú àwọn mòmí ní gidi ni ẹ so yíba nísìn náà nínú àwọn ẹ̀rí tó tún wá lẹ́gbàkẹ̀ náà òun náà ni a wípé àfáwà Umar ibn Khattab radiyallahu anhu ó fún àwọn èèyàn ó fún wa so ibà níṣì ó kọ̀ fún wa pé a gbúdọ̀ máa ṣe kíni o a gbúdọ̀ máa kópa pẹ̀lú àwọn kèfèrí ní ọjọ́ ọdún wọn nínú àwọn ẹgbà wọn tó ti wá sọ bẹ́ẹ̀ òun náà ni wípé Umar ibn al-Khattab radiyallahu anhu ó sọ fún àwọn èèyàn wípé ẹ gbọ́dọ̀ lọ máa wọlé ẹ gbọ́dọ̀ lọ máa kópa pẹ̀lú àwọn kèfèrí àwọn yahudi àti nasọ́rọ́ so ibá ẹnìsìn nínú ọdún wọn náà wọ́n ni Umar ibn Khattab radiyallahu anhu ó ní àbí kákọ́lọ̀ wọnú ẹgbàwá tó wà nínú Sahih Bukhari rahimahullahu ta'ala alimami Bukhari mu wa wani a anba'ana Nafi an Yazid sami'a Salman ibn Abi Zainab wa Amra ibn al-Harith سمع سعيد أو سمع سعيد ابن سلمة سمع أبان سمع عمر بن الخطاب قال رضي الله عنه قال عمر بن الخطاب سوى اجتنبوا أعداء الله في عيده اجتنبوا أعداء الله في عيده عمر بن الخطاب سوى اجنسي عن وطاولون با نبي أدون وطبانشي أما با وقوقا نمو اجتنبوا أعداء الله في عيده اجنسي عن وطاولون با نبي عيده أما با وجن ودون ẹ má ba wọn kópa nínú ọdún náà ẹ má kí wọn kú ọdún náà ẹ sì má gba ẹ̀bùn lọ́wọ́ wọn lórí ọdún náà ẹ̀yin náà sì má ṣe àfihàn ìdùnnú àbí àfihàn àwọn nǹkan tí ó máa hàn wípé à ń kún wọn lọ́wọ́ lórí ọdún náà ìtumọ̀ nìyẹn ẹ jìnà sí gbogbo àwọn nǹkan tí ó bá lè jẹ́ sí pé yóò máa túmọ̀ sí pé ẹ ń kún àwọn amru abdullahi ibn amru ó ní man bá nàbí biladil àájì gbogbo ẹnikẹ́ni tó bá ń gbé ìlú àwọn tí ò kí ń ṣe lárúbáwá fasọ́nà àìlè ìrúzàhù wa mihrajanahu tó wá ń bá wọn sí ọdún wọn ọdún lè ìrúz òun náà ni ọdún tó máa ń ṣe ní ọjọ́ alákọ̀ọ́kọ́ oṣù march òun ni àwọn paris àwọn persia náà máa ń sọdún àwọn yahudi wọ́n máa ń ṣe ọdún yẹn ní ọjọ́ alákọ̀ọ́kọ́ oṣù march náà máa ń sọdún yẹn abdullahi ibn amr ibn al-as ó ní gbogbo ẹnikẹ́ni tó bá bá wọn tó bá gbé ìlú àwọn tí ò kí ń ṣe mùsùlùmí àwọn tí ò kí ń ṣe lárúbáwá tó wá ń bá wọn sọdún wọn wà mihrajanahum tó sì ń bá wọn ṣe mihrajan ọdún yẹn wọ́n máa ń ṣe yẹn náà ní ilẹ̀ iran watashabbaha bihim tó sì ń kọ́ sí wọn hatta yamuta tó fi kú lórí ìṣesí yìí wa huwa tó sì wà lẹ́ni tí ń bá wọn sọdún yìí tó fi kú

ali ó ní utiya ali radiyallahu anhu bi hadiyatin bi hadiyatin nairuz utiya ali utiya ali radiyallahu anhu bi hadiyatin nairuz فقال ما هذه قالوا يا أمير المؤمنين هذا يوم هذا يوم النيروز قال فاصنعوا كل يوم نيروزا قال أبو أبو أسامة كره رضي الله عنه أن يقول نيروزا wọ́n ní wọ́n mú ẹ̀bùn wá fún Ali a anhu lọ́jọ́ Nairuz ọjọ́ tí wọ́n ń ṣe ọdún Nairuz tí wọ́n ní wọ́n máa ń ṣe lọ́yìn ọjọ́ kìíní March yìí wọ́n wá bí Ali bèèrè pé kí lè tẹ́ mú wáyìí wọ́n ní àyá ni wa a ojoojúmọ́ ma ayé yẹn máa ṣe Neiruz ńgbà yẹn ẹ̀ ṣe máa ṣe ọdún Neiruz ní gbogbo ojúmọ́ ayé tí bá ní ṣe yìí àwọn àbá ní Ali Abi ó ń sọ yẹn fún wọn láti kọ ẹ̀bùn wọn ni tí bá ní ṣe yìí pé ìṣẹ́ ọjọ́ kan sọ́tọ̀ fọ́dún Neiruz ẹ̀ ṣe máa ṣe ní gbogbo ọjọ́ ayé wọ́n pé gbogbo ọjọ́ ayé lẹ́mọ̀ ṣe tó bá jẹ́ pé ìjọ́ ìlẹ́mọ̀ ṣe dáadáa lẹ́mọ̀ bọ̀ àwọn ẹ̀lẹ́bùn ẹ máa ṣe ọjọ́ ayé kẹmọ bọ̀ àwọn ẹ̀lẹ́bùn yóyojúmọ́ so bá nìsìn náà eléyìí báyìí ó jẹ́ kó a máa ń yapa àwọn ọ̀tá ọlọ́run a a wọn òun náà ni wípé hadithu kan bẹ tó ń pé àwọn àfáàfà ìdájọ́ yọ lórí ẹ̀ hadithu wá látọ̀dà nabi sallallahu alaihi wasallam lọ́jọ́ kan abubakar ni siddiq radiyallahu anhu ó wọlé abubakar ó wọlé annabi sallallahu alaihi wasallam ìgbàtà abubakar wá wọlé annabi 1245 ìgbàtà abubakar wá wọlé annabi sallallahu alaihi wasallam lọ́jọ́ ọdún ọjọ́ ọdún léyá ní ayyamul àwọn àríyámù nìna àwọn ọjọ́ tàà máa fi sọdún ilé yáyìn táwọn alálàájì ti wà ní mìnà ń gbà yìí Abubakar wá wọlé ànábì sallallahu alaihi wasallam nítorí pé Abubakar jẹ́ àna sí ànábì sallallahu alaihi wasallam tó ànábì fẹ́ ọmọ rẹ̀ tí ó ń jẹ́ Aisha radiyallahu anha hadith yìí wà ní Sahih Bukhari àti Muslim yàwó Aisha sọ pé دخل علي أبو بكر وعندي جاريتان من, جو من جوار الأنصار تغنيان بما تقاولت به الأنصار يوم أبو, يوم أبو عاد قالت وليستا بمغنيتين فقال أبو بكر أبي مزمار الشيطان أبي مزمور الشيطان في بيت رسول الله صلى الله عليه وسلم من رواية مين أبي مزمار الشيطان في بيت رسول الله صلى الله عليه وسلم وذلك يوم عيد فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا بكر إن لكل قوم عيدا وهذا عيدنا يواي يوا عائشة رضي الله عنها وني أبو بكر الصديق تيشي بابا ياي ولو ولتوا لجوكا wọ́n ní àwọn ọmọ obìnrin kéèkèé méjì sí wà lọ́dọ̀ àwọn ànújọ́ náà nínú àwọn ọmọ kéèkèé Madina àwọn ọmọ kéèkèé yìí wọ́n kọrin wọ́n ń kọrin nínú ilé bọ́ ṣe ń kọrin bẹ́ẹ̀ ni wọ́n lu dúfù wọ́n lu ìlù sí dúfù wọ́n wá ń sọ̀rọ̀ nípa in tí àwọn àǹsọ́rù rí lọ́jọ́ bu'ath qalat ìyàwó Àìṣà wá sọ pé wà lẹ́ìsà tàbí mọ̀gànnìyàtẹ́ yìí àwọn ọmọbìnrin yìí wọn kì ń sakọrin tẹ́lẹ̀ wọn kì ń ṣẹni tí ó jẹ́ akọrin tó yẹ pé wà wá lọ rẹ́ǹtì wọn kán mọ́ kọ́ kò yé báyìí sí wọn kì ń sakọrin tẹ́lẹ̀ ní pé wọn èé ṣẹni tó gbajúmọ̀ pẹ̀lú pé ń forin kíkọ ṣiṣẹ́ ọjọ́ yìí nìkan náà kàn kọrin nítorí pọ́tọ́ fún wa láti kọ àwọn ọmọ kéékèèké obìnrin láti kọrin lọ́jọ́ ọdún léyà kọ́dẹ̀ máa lu dúfù àmọ́ àwọn obìnrin tó ti di gbàgidìgbàgidìgbàgidì tí wọ́n ti wá ń fi orin ṣiṣẹ́ kíkọ wọn àti ẹ̀gbọ́dọ̀ kọrin tiwọn tó yẹ láyé ṣàfihàn pé wà lẹ́yìn tàtà dìmọ̀gàn nìyàtẹ́ yìí àwọn obìnrin yìí èsì ẹni tí máa ń forin kíkọ ṣiṣẹ́ tẹ́lẹ̀ fàkọ́ọ́lá Abubakar Abubakar wá sọ pé ah irinṣẹ́ èṣù nínú ilé ànẹ́bì ẹ̀ ń kọrin ẹ̀ ń lùlù irinṣẹ́ èṣù rèé anábì sallallahu alaihi wasallam sọ fún abubakar pé abubakar yá abubakar abubakar fi wọ́n lẹ̀ inna li kulli qawmin ìdá gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní ìdù tiwọn ló ní ọjọ́ ọdún tiwọn wa hadha ìdúnà òní ọjọ́ òní lọ́jọ́ ọdún tiwa àdífì wà nínú sahih bukhari àti muslim nínú ẹgbàwá mi anábìnrin ja ẹ̀húnmà fàmílì jìkalẹ̀ yá abubakar ìrẹ́ abubakar fa innaha ayyamu eid torí pé àwọn ọjọ́ ọdún ti wà lélé yìí so ó sì jẹ́ ọjọ́ ọjọ́ mìíràn afọ́wà Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n wá ní àwọn ẹ̀rí ta lè fàyọ nínú àdísì yìí wọ́n lọ́nà tọ́pọ̀ ní alákọ̀ọ́kọ́ wọ́n ní qawluhu inna li kulli qawmin 'iidan wa hadha 'iiduna gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ní ọdún tí wọ́n tó ẹ́ pàwọn nìkan ni wọ́n máa ṣe tí àwa mùsùlùmí ò ní bá wọn dá sí tàbí tó bá sọ wípé à ẹ̀rọ o gbogbo ìdílé kọ̀ọ̀kan ló lálàádà tí ẹ o àládà ti wà rèé ìtumọ̀ ní wípé ìdílé tí yílẹ̀ máa ṣe àládà mọ́gbéyẹ̀wọlé tiwa àkèésà àládà tiwa nìyẹn à ìlú kọ̀ọ̀kan ló lálàádà tí ẹ o tẹ́rí ìlú tiwa ń ṣàárẹ̀ àládà tiwa lélẹ́yìí ìtumọ̀ nǹkan yẹn tánàbí ń sọ nìyẹn pé gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ní ọdún tí wọ́n bẹ́ẹ̀ pàwọn nìkan náà ni wọ́n ní tí wọ́n mọ̀ dá sí tí mùsùlùmí ò ní bá wọn kópa ń bẹ̀ nígbà táwọn ò tí wọ́n bá wọn kópa nínú ọdún wọn torí pé kọ̀tọ́ fáwa ọdún tiwa náà lélẹ̀ ìjáwa náà ṣe ó ń túmọ̀ ìtìsọ́ọ̀sù yújìbù ìtìsọ́ọ̀sù kulli qawmin bi'idihi ó túmọ̀ sí pé gbogbo ìjọ kọ̀ọ̀kan ni wọ́n ní àwọn ọdún wọn tó ẹ́pàwọn nìkan náà ni wọ́n máa dá sí ládásà lẹ́sà tá àgbọ̀dọ̀ bá wọn kópa ń kama anna allah subhanahu lamma qala wọ́n tó pọ́nà ọba àríkẹ́lá àríkẹ́ ẹgbọ́n ọba àríkẹ́lá ti sọ nígbà sọ́nà ọba ń sọ náà al-Qur'an pé walikullin wijhatun huwa muwalliha gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní ibù dájúkọ tí wọ́n tí ó ma dájúkọ tẹ́yìn musulmi ò gbogbo ẹ̀yà nẹ́bí ọlọ́ọ̀bà afúnyí tí yín lọ́tọ̀ọ̀tọ̀ tó ń kálukọ́ tí ó mọ̀ tẹ̀lé wọ́n ni aujaba dhalika ikhtisasa kulli qawmin bi wujhatihim wa bi shari'atihim ah, wọ́n ni ó ń túmọ̀ sí pé ìjọ kọ̀ọ̀kan ló ní ìbùjájúkọ tí wọ́n tó yẹ pé tọ́wọ̀ bá ti fẹ́ dára wọn ò ní dájúkọ ìbùdájúkọ wọn ìwọ́n tọ́wọ̀ bá ti ń dájúkọ ẹ tó bá fẹ́ wà nú mùsùlùmí ọdún mùsùlùmí ní ọmọ bá wọn ṣe tó bá ti mú ọmọ dájúkọ ìbùdájúkọ àwọn tí è ṣe mùsùlùmí ó ti wà lára wọn nìyẹn tó bá ti mú ọmọ ṣe ọdún àwọn tí ò kìí ṣe mùsùlùmí tó ráwọn náà lọ́dún yẹn ó ti wà lára wọn nìyẹn òun kálukú ló ní ṣẹ̀rí àti ẹ̀ ló ní ìbùdájúkọ ti ẹ̀ wà dhalika anna láàmà túrìkù ikhtisas wọ́n nítorí pé láàmù tó wà ń bẹ̀ yẹn ọmọ ń túmọ̀ sí ń tàbí ń ṣe ìdásàlẹ́sà nǹkan fún èèyàn kan tẹ́nìkan ò pẹ̀lú ẹ̀

wọ́n ní torí pé láàmù tó wà ń bẹ̀ yẹn wà ìdọ́fà àti iṣẹ́ ìfin nǹkan ti sọ́dọ̀ nǹkan yẹn yàtọ́bí ìṣègọ́rọ̀ ó túmọ̀ sí pé gbogbo tó bá ti ń jẹ́ ọdún àwọn mùsùlùmí ti wà ní ọmọ jẹ́ fàyàtọ́bí àyàkúnà jínsà ìdínà àwò jínsù ìdínà munhasiron fi jínsì dálikàlíọ̀n a jẹ́ àbígẹ́bí anábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ rẹ̀ pé tahrimuha at-takbir wa tahliluha at-taslim ntí a máa fi ntí máa ń sọ di èèwọ̀ kí a máa ṣe nǹkan míì lórí irun òun náà ni ta bá ti ṣe takbiratul ihram ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ò gbọ́dọ̀ rẹ́rìn má nǹkan àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ ti dèwọ̀ fún ọ nìyẹn bákan náà nínú àwọn ọ̀nà tí Ibn Taymiyyah fàyọ alwajhu thali òun náà ni pé annahu rakhkhasa fi láàbì aljawari biduf anábi ṣe ó ṣe ìdẹ̀kùn wípé kí àwọn ọmọ kéékèèké ká máa ṣeré pẹ̀lú dúfù lọ́jọ́ ọdún wàtàkọ̀ ní wá fi sábàbí sí

wọ́n ní tó bá ti wá jẹ́ pé nítorí pọ́ ọdún wa lànàbì fi láwọn ọmọ kéèké lè dùdù wọ́n lè dùnú bẹ̀ a jẹ́ sí pé kò gbọ́dọ̀ tayọ ọdún tiwa yẹn tó bá ti di ọjọ́ ọdún àwọn ẹlòmíì tí èso ọdún tiwa kò tọ́ nítorí kí ló tó fi tọ́ nítorí pọ́ jọjọ́ ọdún wa a jẹ́ pé tí èyí bá ti sọjọ́ ọdún wa kò ní máa tọ́ nìyẹn ni pé ìdí tàfà tó fi tọ́ ni ajẹ́ sí pé tí èyí ti sọjọ́ ọdún wa kọ̀tọ́ so ajẹ́ sí pé lọ́jọ́ ọdún àwọn kèfèrí èyàn gbọ́dọ̀ bá wọn dunnú ẹ̀ tí ọ̀nà sáà bá tó bá ti di ọjọ́ ọdún àwọn kèfèrí ò gbọ́dọ̀ bá wọn dunnú ò gbọ́dọ̀ bá wọn lùdúfù kọ́mọ bá wọn káwọn ọmọ kéèkéé wá kó wọn jọ ẹ̀ sì gbọ́dọ̀ bá wọn wọ́sọ tuntun ẹ̀ sì gbọ́dọ̀ bá wọn gbẹ̀bùn wọn nítorí pé kèé sọjọ́ ọdún wa àríwẹ̀ kọ́ ni torí pé ńlá àbí ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé a ilẹ̀ lágbáwá nígbàtí àtàrẹ́bí sallallahu alaihi wasallam fi wà láyé àwọn Yahudi àti Nasara wà ń bẹ̀ ó wà lórí ilẹ̀ yìí so ló fi jẹ́ sí pé ìgbà tó di àsìkò Umar ibn Khattab ni Umar lé wọn kú pátápátá lásìkò kìláfà rẹ̀ àwọn yahudi àti nasọ́rọ́ wọ́n wà ní madina lọ́pọ̀lọpọ̀ lásìkò anẹ́bì sallallahu alaihi wasallam àmọ́ ìgbà tó yá kó tó rípa anẹ́bì kú ẹ̀rọ̀bá wọ́n padà dínkù wọ́n padà dínkù náà wọ́n ní ìtọ́bí dáàbìmọ̀ pọ́n bẹ lásìkò anẹ́bì ni pé ìgbà fi kú anẹ́bì fi dírí ìrẹ̀ aṣọ ogun rẹ̀ fi jókòó lọ́dọ̀ yahudi kan tó pọ̀ra nǹkan lọ́dọ̀ rẹ̀ àwọn nasọ́rọ̀ wọ́n ní wà mí nàl màálùm ibi táwọn lọ lélẹ̀ yìí wọ́n nínú nǹkan tá a dẹ̀ ti mọ̀ àna ha ọ̀la yìí kánat lahum àyàdùn yabtakhiduna ipe àwọn yahudi àti nasọ́rọ́ wọ́n ní àwọn ọdún táwọn náà máa ń ṣe a sì ní wọ́n bẹ lásìkò anábì sallallahu tí wọ́n máa ń ṣe lọ́jọ́ ọdún òun náà ní kíni jíjẹ wọ́n máa jẹ lọ́jọ́ ọdún wọ́n ma mu wọ́n dẹ̀ ma wọ aṣọ wọ́n dẹ̀ wọ́n ṣeré wọ́n ma sinmi àtàwọn nǹkan tọ́jọ báyìí wọ́n ni gbogbo àwọn nǹkan wọ̀nyí a ti mọ̀ wípé yóò ma ṣẹlẹ̀ ní Madina nítorí pé àwọn Yahudi àti Nasọ́rọ́ wọ́n ń ṣe àwọn ní ọdún wọ́n sì ń bẹ ní Madina lásìkò tánàbí ń bẹ láyé wọ́n ní ta ti mọ̀ ní pé wọ́n máa ṣe ọdún yìí nítorí wípé kò sí nǹkankan tí ó kọ̀ fún wọn ká má ṣe tí è bá ti ṣe wípé ṣẹ̀rí àbá takò tí è bá ti pánàbí sọlọ́sàn àbá kọ̀ fún wọn wọ́n máa ṣe wọ́n ní khususan fínú fúsì siriyan wà nìsá wọ́n ní pàápàá jùlọ lẹ́mí àwọn ọmọ kéékèèké àtàwọn ọmọbìnrin àtàwọn obìnrin ẹ̀rọ àwọn obìnrin láìkí gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ báyìí àtàwọn ọmọ kéékèèké wa aktaru al-farighina min an-nas àtọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tọwọ́ wọn tọwọ́ wọn sò tí wọ́n ní tí wọ́n ń ṣe nínú àwọn èèyàn gbogbo wọn náà wọ́n fẹ́ sinmi wọ́n fẹ́ waṣọ wọ́n fẹ́ jẹun wọ́n fẹ́ mu wọ́n dẹ̀ fẹ́ ṣeré wọ́n ní àwárí wípé lásìkò ànẹ́bì táwọn ń sọ páwọn Yahudi àti Nasara ń bẹ láyé yìí àwárí pé wọn ànẹ́bì ọ̀wá aláwò wọn láti máa ṣe táà sì mọ̀ wípé ọdún ní ìtí máa ń wu ẹ̀mí láti ṣe ni wọ́n fẹ́ ṣe wọ́n bẹ láyé ńgbà yẹn wọ́n bẹ nílùú pẹ̀lú ànẹ́bì àwọn Yahudi àti Nasara wọ́n bẹ wọ́n fẹ́ ṣe wọ́n ní àwárí wípé lásìkò ànẹ́bì ànẹ́bì ọ̀hàlá òun kí wọ́n ṣe wọ́n ní tó bá jẹ́ sí wípé ó bá dá ká máa ṣerú ọdún yìí wọn ni ànẹ́bì sallallahu alaihi wasallam ní ṣe kí ni kò ní mà náà àwọn ká máa ṣe nítorí pé wọ́n ṣe wọn òní dẹ̀lílù dẹ̀lílù pé islam ṣe kíni islam kánṣu ẹ̀ ló fi jẹ́ sí pé ààrí wọn kí wọ́n ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam ṣe rà nísìn so tó bá yẹ pé ni tó bá sallallahu alaihi wasallam bá fi wọ́n lẹ̀ lórí ẹ̀ nítorí wọ́n ń bẹ lásìkò ànábì àsìkò tí wọ́n sí ní Madina rárá ni Umar lé wọn kú pátápátá so gbogbo àwọn eléyìí báyìí oúnjẹ kó yọ wípé àwọn ọdún wọ̀nyí kìí sí ọdún tí àwọn mùsùlùmí gbọ́dọ̀ yọ́nú sí kìí sí ọdún ní àwọn ibi tá a bá ní ìkápálé lórí nínú ilé wa ṣé báyìí nísìnyí àwọn ọ̀gbọ́dọ̀ máa bá wọn àgbọ́dọ̀ máa bá wọn dunú ọdún náà àgbọ́dọ̀ máa kún wọn lọ́wọ́ lórí ọdún náà àgbọ́dọ̀ máa gbẹ̀bùn ọdún náà kí wá ṣe lẹ́yìn nìkan ẹgẹ́ bá ṣe sọ torí pé àwa mùsùlùmí àkíńjẹ́ni tí máa ń rólé apákan dápákan sí gbogbo ọdún tí ò o àbí ó jẹ́ ọdún hijira o àbẹ́ ó jẹ́ ọdún birthday ọdún à ń sọjọ́ ọ̀bí ara ẹni ni àbí ó jẹ́ ọdún àwọn ìyá àbọ́jẹ́ ọdún ọjọ́ ọdún àwọn èwe àbọ́jẹ́ ọdún àwọn ẹlẹ́ṣẹ̀ àbẹ́ ó jẹ́ ọdún ọdún valentine àbọ́jẹ́ ọdún new year gbogbo àwọn ọdún wọ̀nyí èèyàn gbọ́dọ̀ bá wọn ṣe àwọn oúnjẹ tó bá wá fún yẹn nínú àwọn ọdún wọ̀nyí èèyàn gbọ́dọ̀ bá wọn jẹ àwọn ẹ̀bùn tó bá fún tó bá yẹ pé nítorí ọdún yìí yìí fún yàn èèyàn gbọ́dọ̀ gbà èèyàn gbọ́dọ̀ jẹ́ tí ó bá ní tìyí àwọn tí wọ́n bá ń tà fún ọdún yìí gangan tó yẹ pé fún ọdún yìí gangan ni wọ́n ń tà fún tó yẹ pé síwájú kọ́dún tó dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kì í tà ọdún yẹn ló bí títà àwọn nǹkan yẹn àgbọ́dọ̀ bá rà tí ó bá ní tìyí àmọ́ àwọn nǹkan tó wáyé pé wọ́n ti ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí èlùbọ́ bí láìsì bí àwọn ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè rà á torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àti ń rà á lọ́jà síwájú kọ́dún yẹn tó dé kò yẹ báyìí nísìnyí so

làwa náà ti bá wọn ṣe rí àwa náà máa yin báńgà ń gbà yẹn torí àwùjọ tá a wà yìí ni àwùjọ ìjọ sí gan ọlọ́run bá ní ká gbọ́yé ọlọ́run bá ní kọ́ ẹ̀ṣẹ̀ máa dé ni tẹ́yẹ bá wo àsìkò tó ti pẹ́ ó ti pẹ́ tó ẹ́ pé àti ń ṣe papọ̀ níbi àwọn nǹkan ayé tí máa ń pa ọmọ ẹ̀dẹ́ ènìyàn pọ̀ islam kọ̀ọ̀kọ̀ fún akájọ́ sáré pàwọ̀ pẹ̀lú ẹ̀ tẹ̀gbẹ́ náà lásọ pé anabi ó lakum dinukum waliya din so ká sọ́ra fún àwọn ilé báyìí so kí wa kọ́lọ̀run wàdékẹ́lá kí ó sọ wa kúrò bí àwọn aburú ó kéré ni ó tóbi ni ó hàn ni ó pamọ́ ni kọ́lọ̀run wàdékẹ́lá kí ó là wá kúrò mẹ́ abẹ́lọ́run ba ilé tí a sọ yìí kọ́lọ̀run wàdékẹ́lá kí ó jẹ́ kó tó pọ̀ fún gbogbo ẹni tí ó ń gbọ́ àti ẹni tó sọ la ilaha illallah abẹ́lẹ́ ọba àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ kọ́lọ̀bà lẹ́gẹ́lá kí ó mọ́ dùn wọn ládàá rẹ̀ kọ́lọ̀bà kó mẹ́pin wọn nípa kọ́lọ̀bà lẹ́gẹ́lá kó túnbọ̀ mọ́ gbà wọ́n láyè kọ́lọ̀bà kó túnbọ̀ mọ́ ràn wọ́n lọ́wọ́ láti máa ṣe àwọn ètò tó pọ̀ báyìí tí wọ́n fi máa lè tàn mọ́lẹ̀ sí fún àwọn èèyàn kó omi òkùnkùn táwọn èèyàn wà láṣàkà pé rẹ̀ tó wá ń ṣe irú nǹkan báyìí àwọn gan náà fẹ́ fọ ìlú mọ́ àwọn gan náà fẹ́ lo àwọn èèyàn kúrò ní ibi oko parun ìbínú ọlọ́run ba wọ́n fẹ́ fà wá lọ sí ibi tọ́lọ́run bá lékẹ́lá fẹ́ so kọ́lọ́run bá lékẹ́lá kí wọ́n pè wọ́n pa kọ́lọ́run bá lékẹ́lá kó jẹ́ kí wọ́n pọ̀ dáadáa láwùjọ wa irú wọn kọ́lọ́run bá lékẹ́lá kó jẹ́ ká pọ̀ láwọn ìlú káàkiri káàkiri náà abẹ́lọ́run bá kọ́lọ́run bá lékẹ́lá kó jẹ́ ká pọ̀ bẹ́ẹ̀ so gbogbo àwọn eléyìí tí wọ́n ti rí ṣe kọ́lọ́run bá lékẹ́lá kí ó fún wọn ṣe kó ṣe rọrùn fún wọn la ilaha illallah subhanaka allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله والصلاة والسلام على رسول الله أدوكم سنة وعفاوة سنة فاوة sọ̀rọ̀ olówó iyebíye ní àtàrọ̀ ó sì lérò pé gbogbo wa náà ti àjùmọ̀wá yìí náà ní agbọ̀rọ̀ yìí wípé wọ́n sọ ọlọ́ńtà sí àlékún náà fún ọ̀gbìn fún wa. àwọn atọ́nà fún àwọn àfáwà náà tọ́lọ́ ṣàṣàlékún mímọ́ wọn ọlọ́run ṣàṣàlékún àlàáfíà ara lálá ilá ìyọlá ó kún ẹ̀mí gígùn tí àwọn fi gbádùn ọlọ́mọṣà ṣe lálá ṣàlọ́ ọ̀làkùnwọ́tá ìlà ìlà ìlà ìlà àwọn fi àkókò yìí sọ fún gbogbo wa tí a ń gbọ́ wa náà wípé àsìkò ìbéèrè náà ni a wà yìí àwọn tí a ti ní nínú wípé à ìsọkúsọ náà wọn tó ti wọn jáde wá sí ìbàyí wá sọ ti tẹnu rẹ wá fi béèrè pẹ́sìn lọ́dọ̀ àwọn àfáwà àti àkùwá wọ́n á béèrè question bí wọ́n ti jẹ́ insha Allah àwọn aṣàlẹ̀ wọ́n ṣe àlàyé rẹ̀ fún ẹ kó jáde. ẹ àwa ń sọ fún gbogbo àwọn tí àwọn alẹ́ náà ibi ká máa gbìyànjú láti máa gba gbogbo àwọn ọmọ wa ní àyè àwọn ọmọ wa tí wọ́n bá ń gbìyànjú láti máa ṣe tún náà ẹ jẹ́ kí a máa gbà wọ́n láàyè ẹ má jẹ́ kí a máa fi ìnira kú wọn mọ́ ẹ bá wọ gbàgbé wá sí àwọn ọmọ rí àwọn tí wọ́n wọ̀ wọ̀ kú àwọn tí wọ́n mọ̀ fagbó àwọn ni wọ́n kú gbòòrò sí àwọn tó wá di kí wọ́n á ṣe tún náà àwọn ní àmọ̀ ìgbé ìnira kàn wọ́n eléyìí ò gbójú mu ara yìí tó fi fà á tí a fi gbé àwọn àfáà wa láti Ìlọrin lélẹ́yìí mo rí i pé gbogbo àwa tí à ń gbọ́ ara náà a rí i pé èyí tí wọ́n sọ fún wa yìí náà ojúlówó ọ̀rọ̀ ni inú Quran àti inú sunna onáà ni wọ́n ti sọ ilé ìjáde wọ́n sọ nífẹ̀ẹ́ náà ara wọn bí o sì pé wọ́n sọ nítorí wọ́n sọ ní ìbámu sí eh, Al-Quran àti sunna onáà ni wọ́n fi bá wa sọ gbogbo àwọn tí a gbọ́ ní ọlọ́run sì kí a máa múlò ọlọ́run kò wá pa wàlá ilaha illallah wàlá hawla wàlá quwwata illa billahi ìyàwó. níṣì báyìí a gbé gbogbo lọ sí ọ̀dọ̀ àwọn àfa àwọn ọba kan àwọn pẹ́sà aláǹsà tí àpẹ́sà tí àwọn ẹbí kọ́ sí wọn ọmọ bá a kà á síta. السلام عليكم ورحمة الله وبركاته بيجي أنا قولي بي أولي بي بي بي السلام عليكم لاني الولاء tí ọmọ tí ọmọ tó ń tọ̀ ìbéèrè wa bẹ̀rẹ̀ sókè ni pé lẹ́yìn tí ọba ṣàlọ́lá ọmọ wa tọ̀ sí yàn lára tàbí tí ó àbí táwọn fọ táwọn fọ bẹ́ẹ̀ ni ṣé ó bá lọ́lá dé náà alhamdulillah wassalatu wassalamu ala rasulillah lẹ́yìn tí wọ́n sàlọ̀ látán tí ọmọ wa tọ̀ síyàn lára àbí èèyàn tábà fún ọmọ bí ọmọ ṣègbọ̀nsẹ̀ àbọ̀mọ tọ̀ tí wọ́n bá tábà fún wọ́n ní tó bàlùwàlá jẹ́ kò bàlùwàlá jẹ́ tí wọ́n bá tọ̀ sí wa lára lẹ́yìn tá sàlọ̀ látán a kàn fọ ààyè ibi tí ọmọ yẹn tọ̀ sí lára wa báyẹ pé ọmọ kékeré ọmọkùnrin kékeré ni ààrà fọ omi síbẹ̀ afọ omi síbẹ̀ àyẹn tó bá yẹ pé ọmọbìnrin ni afọ tó bá yẹ pé àwọn méjèèjì tí ma jata ni òun tó yẹ pé wọ́n sì ń mọyàn lọ́wọ́ tó bá yẹ pé wọ́n ti ń jata afọ méjèèjì bá lè ṣe fótó ọkùnrin náà láti fótó obìnrin so tá a bá ti fọ àyè ibi tó má tọ̀ sí yẹn ó ti parí àlùwàlá wọn bàjẹ́ kò sínú nǹkan tó ń bá àlùwàlá jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ kékeré ẹni tí ń tọ́ ọmọ ọmọ wá sí gbọ̀nsẹ̀ wá tábà fọ́mà alọ́ aláàrẹ̀ ò bàjẹ́ ọlọ́run àdà àwọn fatuwa àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí ìwà bá nínú fatawa àwọn alájẹ́ ti dáìmà àwọn àgbàfà tí ìjọba Saudi kójọ pé ká máa dáhùn alámàrí ẹ̀sìn tó bá dájú jù ràn yà lọ́wọ́ bákan náà bá nínú mẹ̀tún fatawa Sheikh Mumbaz ọlọ́run àdà. Naam, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh oníbèrè ìbéèrè wípé àwọn gbọ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n bí àlẹ́mì kò tí sí wípé wọ́n ń ka oṣù pé oṣù báyìí oṣù báyìí oṣù báyìí oṣù báyìí so àwọn béèrè pé ẹjọ́ ìṣàlàyé fún àwọn nípa ọjọ́ táwọn èèyàn ń pè ní ọjọ́ ìnáwó pé oṣù báyìí so àti pé lónìí pé kò tí sí nǹkan kan tó fi ń ka nǹkan ọjọ́ oṣù. káwá bí ṣàlàyé nípa ọjọ́ bí ànábì alákọ̀ọ́kọ́ ni pé síwájú kọ́ tó gbé ànẹ́bìdì lójíṣẹ́ àti kí wọ́n tó kí wọ́n tó bí ànẹ́bì sallallahu alaihi wasallam kọ́ tó bí ànẹ́bì láwọn yẹ́ tí ń ṣe òǹkà torí pé òǹkà nínú àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ni ọmọ ẹ̀dẹ́ ni ìṣẹ́mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó rò papọ̀ mọ́ ká mọ òǹkàǹkàn púpọ̀ so ìgbà tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam tàbí síwájú kan tó bí ànábì àwọn lárúbáwá ùmíyù ni wọ́n ìjọ kan ni wọ́n tó ẹ́ pé wọ́n lè kọ wọ́n wá ń de ìṣẹ̀lẹ̀ in wọ́n máa ń dè mọ́lẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan tó bá ṣẹlẹ̀ lásìkò yẹn fún bí àpẹẹrẹ sí ó wà nílẹ̀ Yorùbá náà kọjá sí wípé tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á máa fi ìṣẹ̀lẹ̀ dé mọ́lẹ̀ eléyìí tí ó hàn sí mi dáadáa tí ò síyè méjì ń bẹ òun eléyìí tí mo bi mọ́mì mi lérè wọ́n sì wà láyé mo fẹ́ ma ọjọ́ orí wọn wọ́n bí wọ́n lè rí pé màmá ẹ̀yàkùnjọ́ òun náà bí iná wọ́n wá jẹ́ kóyé ni pé wọ́n bí àwọn síwájú ọdún tí yọ wọn wọ́n a ma ọdún náà ká lè sọ wọ́n a dẹ̀ ma ọjọ́ ká lè sọ àmọ́ wọ́n fi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n ni wọ́n bí àwọn síwájú ọdún tí yọ wọn ẹ̀ẹ̀mẹ́jì sí ní yọ wọn inú ta ìyọ wọn wọ́n jẹ́ kọ́yìn pé àbúrò àwọn náà bí lọ́dún sí yọ wọn ìyọ wọn alákọ̀ọ́kọ́ síwájú ìyọ wọn alákọ̀ọ́kọ́ náà ti bí àwọn ìyọ alákọ̀ọ́kọ́ so wọ́n ní síwájú ẹ̀ wọ́n bí àwọn àbúrò àwọn náà so ibẹ̀ mo ti máa ń calculate ojú ọdún wọn pé ah, àwọn ará jọun ó kéré jù wọ́n gba ọdún mẹ́ta 1932 ẹ̀tí ọ̀nà sáwà yìí so in tí mo fi ń ka kúrò tọ́jú orí wọn nìyẹn wọn mọ́ irú nǹkan báyìí làwọn ará ọjọ́ ọmọ fi ń ka pé ah, ọdún tí ọba ìdúnrin tí wọ́n ń ṣe ìwúyè ọba àdúnrin labíọ́ ah, ọdún tí ọba àná tó gorí oyè ọdún náà ni bàbá rẹ̀ kú wọn so lásìkò anábì ìtànjẹ́ kó wíwá ọdún wọn náà bí ànẹ́bì ọdún ìṣẹ̀lẹ̀ nígbàtí àwọn ará Yemen tọ́fẹ́ wá wó kàábà pẹ̀lú erin lọ́ba Yemen ọba Yemen nígbà yẹn tọ́fẹ́ wá wó kàábà pẹ̀lú erin ọdún yẹn bí ní ọdún wo lọ jẹ́ kọ̀sẹ́ni a ló fi jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé wọ́n ń ṣe ọjọ́ bí ànẹ́bì pé wọ́n bí ànẹ́bì ní ọjọ́ kejìlá oṣù Rabiul Awwal ẹ sọ pé ìrọ́ ńláńlá nípa ẹni ibo ló wà nínú ẹ̀rí nínú alukur'an àbí nínú súnà ànẹ́bì tánàbì ti sọ fún rẹ̀ àbí nínú nínú ibo láti lè rí àgbàralé àwọn

àmà oṣù yẹn àmà oṣù yẹn tí ó bá ní sí àmà ọdún jàre bẹ̀t àmà oṣù nítorí pé àmà ọjọ́ tí ànábì sallallahu alaihi wasallam tó fẹ́yàwó ìgbà tó pé 25 years ni tẹ́ ń pé pẹ̀lú pé ànábì pé 25 years a lè dìtàmì ọdún tán bí a mọ̀ yí pé ànábì sallallahu alaihi wasallam ìgbà tán gbèjì lójíṣẹ́ 40 years ni ó túnmọ̀ sí pé tàbá ka ọjọ́ tẹ́gbẹ̀ jẹ́rẹ́ òjíṣẹ́ tàbá ka sí ẹ̀yìn iye ọdún ẹ́ ọdún ọdún tẹ́gbẹ̀ jẹ́rẹ́ òjíṣẹ́ tàbá ka sẹ́yìn láti mọ ọdún tó bí ànẹ́bì sallallahu alaihi wasallam a sì mọ̀ wípé ó kú lọ́mọ ọdún 63 ọmọ ọdún mẹ́tàlé ní ọgọ́ta pẹ̀lú ìtìfàk láìsí iyèméjì mẹ́ láìsí ìyapa mẹ́ gbogbo mùsùlùmí gbà wípé ànẹ́bì kú ní ọmọ ọdún mẹ́tàlé ní ọgọ́ta ó túnmọ̀ sí pé pẹ̀lú yẹn a lè mọ ọdún tó bí ànábì àmọ́ oṣù wo ló jẹ́ sóṣù Rabiul Awwal ni oṣù Rabiul Thani ni kò sẹ́ni tó mọ̀ a mọ ọdún a sì mọ ọjọ́ ọjọ́ wo ni a mọ̀ nù hadith ànábì ọjọ́ Monday ànábì ló sọ bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ ni àmọ́ oṣù tó jẹ́ kò sẹ́ni tó mọ̀ so

gbogbo 23 years tó fi jíṣẹ́ ọlọ́run bá kò ṣe abúbákírì ọdún méjì lòun náà lò lẹ́yìn ànẹ́bì tó fi jẹ́ àkọlífà mùsùlùmí kò ṣe ẹmọ́rù òun lo ọdún mẹ́tàlá kò ṣe ẹmọ́rù lo ọdún mẹ́wàá kò ṣe ẹ̀sùmọ́rù lo ọdún mẹ́tàlá kò ṣe àníyù náà ò ṣe alhussein àníyù alìlò ọdún mẹ́rin kò ṣe hussein lóṣù mẹ́fà kò ṣe Muawiya kò ṣe gbogbo àwọn sọ̀hábà nẹ́bì kò sẹ́ni tó ṣe àwọn Imam Malik gbogbo àwọn àyíma wa kò sẹ́ni tó ṣe kò bá wọn láyé wọn gbọ́ orí láyé tó wá jẹ́bẹ̀rẹ̀ kìyàmà táwọn bá ń gbọ́ pé mọ̀lúdì kan bẹ wọ́n mọ̀ pé à mọ̀lúdì lọ́sì ànẹ́bì ń jòlò yóò dé wọn ni ẹ̀mà wọn olọ́dálẹ̀ àwọn ọ̀tá ànẹ́bì àwọn ṣíà àwọn tí máa ń ṣépè lé ìyàwó ànẹ́bì àwọn ní àsìkò tí wọ́n àwọn ni wọ́n dálẹ̀ ṣé bá nísì kò sẹ́nì kankan tó ṣe rí àwọn ni wọ́n dálẹ̀ kéèṣe ní nìkan náà dálẹ̀ wọ́n sí ọjọ́ bí Ali náà wọ́n sí ọjọ́ bí Hassan àti Hussein àti Fatima àtọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam àwọn wọ̀nyí dẹ̀ ní ọ̀tá Ànábì ni wọ́n so kọ́ mọ́ jẹ́ sí pé ọjọ́ ọkú ànẹ́bì ni wọ́n ń dunú fún yín pé ọjọ́ tánẹ́bì jáde láyé nẹ́gbó afẹ́yìn tẹ́yìn pé lọ́jọ́ bí ànẹ́bì tó pọ́ kẹrin ilẹ̀ pé ọjọ́ ọkú ànẹ́bì ni ọjọ́ kejìlá Rabiul Awwal kọ́lọ̀ bá kó ṣàánú wa

wọ́n ní ká ṣe àlàyé nípa àfáà kan tí a mọ́ ń gbókọ rẹ̀ dáadáa nílọrin wọ́n mọ́ ń pè ní àfáà jàbàtà àfáà jàbàtà wọ́n ní ṣe àfáà súnà ni tí a lè mọ mú ẹ̀sìn látọ̀dọ̀ rẹ̀ tá a lè mọ gbọ́rọ̀ rẹ̀ àfáà yìí ò kí ń ṣe àfáà súnà nínú àwọn tó yẹ sí pé wọ́n ń pèpè sí ìlànà tó yapa sí ìlànà nẹ́bì àti ìlànà àwọn sọ̀hábà ìlànà àwọn kọwárìjì tánàbí sallallahu alaihi wasallam tó sọ àlùmọ̀ yìí lára nípa wọn tánàbí sallallahu alaihi wasallam tó sọ àlàyé nípa wọn dáadáa fàlùmọ̀ yìí àti aburú wọn àtẹ́wu wọn ìlànà wọn ni àfáàjàbàtà rìn torí pé àfáàjàbàtà yìí wọ́n máa pe mùsùlùmí ní kéfèrí pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ sí pé kò sálùsúnnà kankan tí pè yàn kéfèrí lé lórí fún bí àpẹẹrẹ àfáàjàbàtà sọ pé yẹn tó bá ti lo tẹ̀sùbà táwọn bá ti sọ mú tí ò bá ti gbọ́ ó ti di kéfèrí nìyẹn kò sí kódà dé maka àwọn lo tẹ̀síbà ń bẹ̀ kò sáfà súnà kankan tó sọ pé kèfì kódà àwọn síìtì kan bẹ ní maka tó yẹ pé bí ìgbà pé èèyàn bá ń ta dàbí nù ṣe ń ta tẹ̀síbà ṣé báyìí nìsín ẹ bá tẹ̀síbà lọ báyìí ni kò sẹ́ni kankan kò sáfà súnà kankan tó pe èèyàn ní kèfì rí nítorí pé ń lo tẹ̀síbà ṣé báyìí nìsín yìí so àbájá bàtà ní ẹni tó bá ti lo tẹ̀síbà kò sí àbá súnà kankan tó sọ pé téèyàn bá fi síbi jẹun ọsẹ lọ́wọ́ ọba bèèlè pé yóò di kèfèrí òun gbà lórí ìwádìí síbi jẹun ó sì jáde kóòrùn Islam sí bí ní ọba di síbi jẹun kẹsẹ̀ mùsùlùmí ma torí pò fi síbi jẹun ẹ̀tí ọ̀nà náà so àfá yìí oríṣiríṣi àwọn ọ̀nà báyìí níbi ń pèyàn ní kèfèrí ẹni tó bá ti ṣèkómọ tó pèyàn síbi ìkómọ náà pé káwá báwọn jẹun ó ti di kèfèrí ẹ̀ lérí nínú tíra kan gbogbo àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí mo fi Ọlọ́run bá búra mo ẹ̀ lérí nínú tíra kan ọ̀rọ̀ tó dáhùn lágbárí tí è ìsìnà tó dáhùn tó dámú wà ní ẹn tó bá ti ṣèyàwó tó pé àwọn ẹ̀ká ṣe wà sí mẹ́ ó ti ṣe kèfèrí ó ti jáde kóró ìsìláàmù nìyẹn àwọn ọ̀rọ̀ bí wèrè bí wèrè náà làbá yìí máa ń sọ àwọn ọ̀rọ̀ bí ìgbà pé nǹkan dààmú làákàyè yàn òun náà làbá yìí máa ń sọ lọ́sí pé èèyàn máa fura sí yàn pé ṣégeje pé nìyí ṣégeje pé ó ti gbàlejò ọ̀ràn báyìí gan wọ́n bàbá wa láyé jẹ́ tó bá ó ṣe ṣe ká máa gbọ́ kọ́mọ ní ẹ̀rí mo mú wá o ẹ̀rí mo mú wá o ṣe rí kéèyàn mẹ́rin wá kò jà gẹ́gẹ́ bí kẹ́ ẹ lo ẹ̀rí síbi tí ẹ̀rí ń lọ gẹ́gẹ́ èyàn lè máa mú àyà kùránì wá ó lè máa mú àdìsá níbi wá tí ó sì máa tu síbi fẹ́nu rẹ̀ tí ó sì máa tu fáwọn kọjá àkókò sẹ́yìn wípé àwọn èèyàn kan máa ń sọ pé súnà súnà ni tòun táwọn èèyàn dẹ̀ gbọ́ nípa súnà ni pé ìgbà tí òun ṣe ọ̀ràn yẹn àti irun gan so wọ́n tún wá bẹ̀rẹ̀ pé bóun ni obìnrin ṣe gbọ́dọ̀ máa múra. náà ọ̀rọ̀ nípa ṣòkòtò pé kí ó má kọjá kókósẹ̀ <coughs> so wípé àmọ́ ń gbọ́ pé súnà ni súnà nẹ́bì ni so wọ́n sọ wípé. àwọn èèyàn rò pé à tó bá ti jẹ́ súnà nǹkan tí Sọ so àti irungba náà pé kí ni àlàyé lórí ilé báyìí súnà ó pín sọ́nà méjì níbi abala elétọ́jẹ́ súnà ẹ̀sìn súnà ti di tẹ̀sìn ó pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ ni súnà tó jọ́ ọ̀rọ̀ ẹni tí ò bá ti ṣe súnà ni ó sì ń bẹnu súnà eléyìí tí ó sọ ọ̀ràn yẹn tẹ́sípẹ́ tí ò bá ti ṣe kò ní jìyà nínú àwọn súnà tó jọ́ràn yẹn tọ́ẹ́pẹ́ ni tí ò bá ti ṣe yóò jìyà òun náà ni kí sòkòtò kọjá kókósẹ̀ ọ̀ràn yẹn ní sòkòtò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ ẹni sòkòtò rẹ̀ bá ti kọjá kókósẹ̀ yóò jìyà bóò la ṣe mọ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì ni ma asfala minal ka'abaini minal izar fafinnar anábì ní gbogbo ìntọ́ bá ti lè kọjá kókósẹ̀ níbi aṣọ tí bá wọ̀ ó ẹ̀wù ni ó jẹ́ ṣòkòtò ni ó jẹ́ ìró ni fún àwọn tí bá máa ń ró ìró lọ́kùnrin tẹ̀pá àwọn ará kan bẹ tí máa ń rorò àwọn alárúbá náà máa ń rò anábì ní gbogbo èèyàn tó bá ti lè kọjá kókósẹ̀ yóò gbé ìrànwọ́ náà nínú nẹ́ni lọ ṣé aṣọ ni ọ̀wọ́ náà àbẹ́ni tí ó lasọ ẹ̀sìn ti jẹ́ kó yé wa wípé aṣọ kìí ṣẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn aṣọ ò ní ládá tí ó gbà bẹ́ẹ̀ lásì òníṣẹ́ lọ́wọ́n ba ẹni tó dá aṣọ yẹn kọjá kó sẹ̀ ní òwò náà kọ́lọ̀ bá kó sọ akó mẹ́ anábì ní sàlásàtù àwọn mẹ́ta kan bẹ la yukallimuhum Allahu yawmal qiyamati wa la yanzuru ilayhim wa la yuzakkihim wa lahum adhabun alim ọlọ́wọ́n bá àlékẹ́lá kò ní bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ gbéra nítorí pọ́nà bá ń bínú sí wọn wàlá yanzuru ilayhim ọlọ́wọ́ bó sì ní síjú ànúwò wọn wàlá yuzakkihim ọlọ́wọ́ bó ní fọ̀ wọn mọ́kún bí ẹ̀ṣẹ̀ wọn walahum azabun alim ìyẹn ẹlẹ́tẹ̀ elérò sì máa jẹ́ ti wọn ó di ìyà mélòó jẹ̀má ìyà mẹ́rin Abu Musa al-Ash'ari sọ pé kọ́ọ̀bù wà kọ́ sí rù arẹ́bìn a wọ́n ti ṣòfò wọ́n ṣe ibi wọ́n pàdánù láwọn tọ́rọ àwọn owó gan lọ́rọ̀ wọn wá burú tó báyìí rà nábì ẹni aláàkọ́kọ́ tánà ní ọkà almusbil ẹni tí òkútó rẹ̀ aṣọ rẹ̀ ẹ̀wù rẹ̀ jalabiya rẹ̀ tó ń kọjá kókósẹ̀ ìnira alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni almanan ẹni tí máa ń ṣèrègún ń fi rọ́ tajà so àwọn nǹkan wọ̀nyí tí máa ń gbèyàn wọ náà ní kọ́lọ̀bà kó sáwà kó mẹ́ so bá nìsí anábì ní israel mu'min ìlà àǹsọ́ ti sàfẹ́ yìí anábì ní aṣọ mu'min ní kò gbọ́dọ̀ kọjá ìdajì ojúgun rẹ̀ ìdajì ojúgun gangan ló dáa jù kó máa dé anábì wá sọ fún Hudayfa pé fain abẹ́yìta tó bá wá rò pé ò lè rí yẹn ṣe ó ní ọ lára mẹ́rin yóò ti gbé fa asphalt jí ó lọlẹ̀ díẹ̀ sí wa in abẹ́yìta tó bá tó wá níyẹn òtún ìmánì òtún sí ìdàgbàsókè débẹ̀ fa asfa yóò tún lọ síbẹ̀ sí àníkàníbi ní fara àkọlù ìzár tí màdúnà tààrí ànábì wá ní kọ̀ wá tọ́ fún aṣọ kankan o kó kọjá kókósẹ̀ ànábì sallallahu alaihi wasallam bí abdullahi ibn umar rújọ kan ọwá sálámà sá nàbì ànábì ní man anta ó ní yá na abdullahi ó ní abdullahi ní mi ẹrú ọlọ́ọ̀ni ní ànábì ní in kunta abdullahi farfa izarak in kunta abdullahi farfa izarak tó bá jẹ́ pé ẹrú ọlọ́run bá ní ọ̀n tó tọ́ fa ìzáàrù ẹ̀ sókè fasọ rẹ̀ sókè farọ̀fá ẹ̀tùhù ó ní mo fà á fakọ́ọ́lá zid arẹ́bìnrin tó fà sí mo tún fà á fakọ́ọ́lá zid arẹ́bìnrin tó fà sí mo tún wá fà á ọwá ní mo sọ ya Rasulullah kí má bàa máa dà ọ́ làmú rẹ̀ ànábì níbo gan ni kí n fà á dé kí n fà á lẹ̀kan náà sọ

anabi wa ni faso kò sọ ẹ sókè faso ẹ sókè a ó ní anabi ojúgun mi ó ṣe gbágungbàgun ni kò ṣe wò anabi ní kódà kọ wá faso kọ fasókè káwọn ẹ máa rí ojúgun rẹ ó lóore fún ọ ju kí ṣòkòtò rẹ máa gbálẹ̀ lọ aburú tí ń bẹ fún ọ ní kí ṣòkòtò rẹ máa gbálẹ̀ ó kọjá aburú kí àwọn ẹ máa rójúgun rẹ tí ò fáyìn tó ń wò yẹn kò yí báyìí nísìnyí tí wọ́n rò pé torí ẹ̀ ló fi ń ṣe ìsúwàgbé so hadith pọ̀ hadith pọ̀ tó yí báyìí nísìnyí so anabi ní kí wọ́n ránṣẹ́ Abubakar ní Siddiq òun lè wá ṣe ìsìbáàlì kèé ṣe kí aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ abábákiri wá sọ fún anẹ́bí ìjọ kan nígbà tánẹ́bí abákiri bí anẹ́bí ṣe tẹnumọ́ kìíní pé ọ̀rọ̀ yìí lágbára gan o ọwá ni a inna izari yastarhi ahyanan illam ata'ahad dhalik ìdá anẹ́bí aṣọ mi a máa lọlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọ́mọ́sọ wọ́n nǹkan máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó túnmọ̀ sí èmi a máa bínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìtumọ̀ ẹ̀ ní pé nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé rẹ̀ kéèsé kíni ìrẹ̀dá Abubakar sọ yẹn a jẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé Abubakar aṣọ rẹ̀ máa ń dé ibi tó yẹ kí mùsùlùmí máa ń dé àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó wá ní inlam àtàhàdì dáríkà tí ń bá kíyèsí gan tójú ń kàn mí ní máa ń ṣe bẹ́ẹ̀ kí ló fà á sọ́rọ̀ Abubakar jẹ́ni tí ó sanra aṣọ rẹ̀ máa ń jábọ́ a anábìnrin innaka lasta mimman yaf'aluhu kòyàlá ìwọ sínú àwọn tí ní ṣe gbéraga ẹnìkan wà ní ẹ̀hà èmi náà sínú tí ní ṣe gbéraga anábì sọ wípé isbalul izar minal makhila kéèyàn máa máa gbójúlẹ̀ lọ́rán aṣọ kọjá kókósẹ̀ lọ́dọ̀ télọ̀ ìgbéraga gan nìyó àwọn bá kiri ọ̀rán aṣọ kọjá kókósẹ̀ dédé bí tó yẹ kó dé lóde ń jábọ́ ni bí tiẹ̀ náà bá ń jábọ́ ẹ̀hẹ́n máa jẹ́ yóò máa já sókòtò rẹ bọ́ tó bá bù kọ́ bẹ́ẹ̀ tí bá ní sí ìyẹn alákọ̀ọ́ tó ju Abubakar Siddiq so kò sí jíjẹ́ ìsìbáà nínú Islam anábì gò ṣe <coughs> ṣòkòtò anábì kódà ibi tó lágbára dé àwọn obìnrin kan tó gbọ́ yé pé àbáwọn náà àwọn náà mọ fa ṣòkòtò àwọn àwọn mọ fa ṣọ àwọn sókè ni ìyàwó àwọn mùsàlámù alọ́bà anábì pé anábì ọ̀rọ̀ yìí lágbára sátàwọn obìnrin náà anábì lẹ́yìn obìnrin kò síbẹ̀ àwọn ọkùnrin nìkan mọ̀ ń bá wí o láwùjọ tiwa lónìí àwọn obìnrin lásán tí wọ́n máa ń fò sókè kódà àwọn tó ní nǹkan ó tún ti kúrò ní mini skirt báyìí ó ti di micro skirt micro àwọn obìnrin tí wọ́n máa ń fasọ sókè ni débi pé wọ́n fẹ́ lè wọ pátá àwọn ọkùnrin ní máa ń ju aṣọ tí wọ́n lẹ̀ ìdàkejì tí ń ṣẹlẹ̀ lásìkò ànẹ́bì àwọn ọkùnrin lásìkò ànẹ́bì máa ń fa aṣọ tí wọ́n sókè àwọn obìnrin máa ń wọ́ tí wọ́n lẹ̀ ní nígbà nìkú bẹ̀tà àwọn obìnrin tí wá àwọn máa dáṣọ bí ìgbà wípé wọ́n bá kìnnìún jà síbẹ̀ nìkú àwọn ọkùnrin àwọn máa bá aṣọ wọ́lẹ̀ kọ́nà kó sànù wa ìmúra obìnrin òun náà ti jẹ jáde ń bẹ̀ obìnrin ó da aṣọ gbogbo ara rẹ̀ láti fi bò ọ̀ṣọ́ rẹ̀ nítorí pé ọlọ́run ọba tó dá wa lọ́kùnrin àtobìnrin ó ti mọ báwo ló ṣe dá wa ó mọ̀ yí pé inú nǹkan ti máa ń kó wàhálà bá ọkùnrin láyé tí ẹ sì jẹ́ kí gbèsè ayé ọkùnrin lójútùú òun ní pé kó máa rí obìnrin tọkùnrin bá ń rí obìnrin ẹ̀mí rẹ̀ ó dàrú yóò sì máa pèpè lọ síbi zìnà zìnà sì ni tọ́lọ́mọba àlékọ́lá ṣe léèwọ̀ ni so ọlọ́run bá lékelá pa obìnrin láti láti máa bo ara wọn nítorí pé kí zìnà bàbá máa wáyé tí zìnà báyìí ṣe ń wáyé yọ máa da mọ̀lẹ́bí rú ọmọ máa dàpọ̀ ní wọ́ọ̀dù tó ti yé báyìí nísìn mọ̀lẹ́bí ọmọ dàpọ̀ mára wọn ayé òní rójútù mọ́ ayé òní gbogbo nǹkan máa dà papọ̀ ọlọ́run fẹ́ sọ al-ansab mọ̀lẹ́bí wa ọlọ́run bá fẹ́ sọ nínú àwọn daruratul khams nínú àwọn nǹkan márùn tí islam mójútó òun náà ni an báwo ni mọ̀lẹ́bí ò ní dà papọ̀ mára wọn tẹ́lẹ̀ lẹ́ni òfin nílọ jogún ẹni tí ó kó jogún nítorí ẹ̀lọ́wọ́ bá lékẹ́lá fi ṣe zìnà léwọ̀ nítorí ẹ̀lọ́wọ́ bá lékẹ́lá gbogbo àwọn tó bá ti wá lè jẹ́ in tí máa ń pè yàn lọ síbi zìnà ọlọ́wọ́ bá lékẹ́lá wá sí léwọ̀ bákan náà inú ẹni kí a máa wo obìnrin lóbìnrin inú ẹni kóbìnrin máa síralẹ̀ ọlọ́wọ́ bá lékẹ́lá wá sí léwọ̀ fóbìnrin pé ẹ̀yọ́ obìnrin ẹ̀gbọ́n máa o nítorí kí zìnà bàbá máa ṣẹlẹ̀ ẹ máa bo ara yín obìnrin yóò gbogbo ara rẹ̀ pátápátá tí a ṣé báyìí nìsín eléyìí báyìí ni a sọ àwa mùmìnì ọlọ́run bá nípa sọ pé ọlọ́run yá ayọ́ nàbí qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihinna dhalika adna an yu'rafna fala yu'dhayn ọlọ́run bá nílẹ̀ ànábì sọ fún àwọn ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tó bá yẹ pé àyà ìbá dúró síbí sí àwùjọ wa wọ́n ní àwọn ìyàwó ànábì àtàwọn ọmọ ànábì nìkan lọ́lọ́run bá wí ọlọ́niwà ni sáà ìmòmìnì àti gbogbo obìnrin mòmìnì pátá àti ìyàwó ti ẹ náà àbí tí èbá sí obìnrin mòmìnì lọ́yàkù yùdẹ̀nínà àlèhínà mìjàlàbí ìhìnà kan wọ jìlìbáàbù wọn kan dábò ara látòkè kó fi kanlẹ̀ so ibà nísìn so ni mọ́rọ̀ obìnrin so ibà kó sànà wa ẹnìkan ló nira subhanallah nítorí kó nira fún ọ òun náà ní pé ṣètọ́ọ̀nù wà pẹ̀lú ẹ ìṣúfìlà òun náà lójú kó nira bí àwọn obìnrin àwọn ìyá wa tẹ́tí ń lò léèrè pé sí ó nira wàláhì ó rọrùn fún wọn ó rọrùn fún wọn dáadáa tí ó láìrí sí yìí tó tí kọ́lọ̀wọ̀n bá lè kẹ́lẹ̀ kò gbébọ̀ wá lọ́rùn tágbàra wọn ká tí kọ́lọ̀wọ̀n lè fẹ́ kó sànù wallahu a'lam irùngbọ̀n ìdájọ́ irùngbọ̀n Nabi sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì ọlọ́run ọba kò sẹ́ni tí ò ní irùngbọ̀n ní wọn kódà àwòrán fake jesus ó jesus ayédèrú wàláhì ó ní ah, káì ọlọ́run wa ah, <laughs> àwọn èèyàn o mọ̀ yí pé gan wọ́n mọ̀ yí pé ẹni tí àwọn ń gbé àwòrán rẹ̀ káàkiri jésù yẹn wọ́n mọ̀ pé ẹni tó ọmọ India tó ṣe fídíò Jésù òun ni wàláì òun náà ya fọ́tò rẹ̀ káàkiri wípé ní Jésù bá bí ìtànẹ́bì Yusuf ẹni tó ṣe ànẹ́bì Yusuf yẹn kẹ́ẹ̀nà ma ya fọ́tò ìjọwà lánàbì Yusuf nù ẹ̀dẹ́kùn èyàn wo fídíò ó sì wàláì ẹni tó mọ̀ ń yà òun ẹni tó mọ̀ ṣe fídíò ànẹ́bì tó mọ̀ ṣe bí ànẹ́bì yìí sáà bí fídíò mẹ́ni ah, ọlọ́run wọ́n mọ̀ sánú wàláì wàláì mo fọ́nà bàbúrà ìgbàgbọ́ àwọn christians ní pé jésù gẹ́gẹ́ nù nẹ́fí ń gbé kọrùn àbí ẹ̀kọ́ ni nẹ́fí ń gbé kọrùn pé jésù ẹwà bí wọ́n lè rè pé ní lásìkò jésù ṣe fọ́tò wa ẹ ẹ wúrú fọ́tò tán lò ní kí mọ̀ sí fọ́tò ayé òdi òní mọ̀ ní abẹ́ rí àwọn fọ́tò tí yẹn máa ń yà pẹ̀lú kinní báyìí kí mọ̀ sí aláfọwọ́ lásìkò anẹ́bì kẹ̀kẹ́ kò tí sí kámẹ́rà tẹ́nu yà fọ́tò ká má sọ lásìkò ànábì Ìsá ibo lẹ ti bá rírun fọ́tò ayé òdi òní yìí <laughs> wàláì ayédèrú jésù gan onírùngbà àbí ká má wàá sọ jésù gidi àdàmàndí jésù abirun jésù gan onírùngbà ànábì wa Musa nírùngbà alukurani lè gbé wa Harun nírùngbà alukurani gbé wa kò sánẹ́bí ọlọ́run bá kẹ́ tí onírùngbà bẹ́ẹ̀ lànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam náà so gbogbo ẹni kẹ́kẹ́ bá fẹ́ tẹ̀lé àwọn ànábì ọ̀ràn yẹn ní kí ẹ̀dá àrùngbọ̀n sí bẹ́yàn bá ń fárùn gbọ̀n yẹn ẹlẹ́ṣẹ̀ ni o ẹlẹ́ṣẹ̀ ni kódà náà ẹ̀ṣẹ̀ ńlá ńlá gbígbà pé yẹn mutí lọ́wà tọ́lọ̀ wà kó sára kó mẹ́. Assalamu ní ọdún wọn ṣé oúnjẹ fún àwọn náà àbí ẹran ọdún fún wọn náà wọ́n ní ṣéyàn lè àwọn christian ti máa ń gbóúnjẹ fún wa wọ́n ní ṣéyàn náà wá lè gbóúnjẹ fáwọn náà àbí fún wọn lẹ́rọ ọdún alákọ̀ọ́kọ́ ni pé a gbọ́dọ̀ gba oúnjẹ ọdún àwọn christian tó róúnjẹ ẹbọ ni tó o bá ti lè gba oúnjẹ ọdún oníṣàngó oúnjẹ ọdún ológun tó bá ń sọ ọdún ògùn wọn olóúnjẹ ọdún kí ló pé tẹ̀kaná sọ́ọ̀sẹ̀ tó bá ti lè gba oúnjẹ ọdún sọ́ọ̀sẹ̀ tí ó bá nísìn yìí so ajẹ́ sí pé o lè bá christian náà nìyẹn torí pé alkufru millatun wahida kúfùrù ìlànà kan náà ni so bá nísìn yìí so oúnjẹ ọdún wọn àgbọ̀dọ̀ bá oúnjẹ bọ́ ni àgbọ̀dọ̀ bá rárá tó bá wa ẹjá sọ fún wọn pé ah, a ẹgbẹ́ padà àwọn kété pé àwọn àgbà dànù jẹ́ kọ́ mọ̀ pé yóò rẹ̀ àbí kó rẹ̀ náà tí ó bá nísìn pé ààrán ah, o ẹ̀sìn ti wá lòdì sí o islam of àyìnbá ká máa jẹrún jẹ yìí tó bá jẹ pọ́ lọ́jọ́ lásán lẹ bá ṣe ráìsì wá kódà kẹ pẹran sí ìmá jẹ <coughs> tọ́lọ́lọ́ bá ríkẹ́ síkò yàpẹ́ àlè jẹ àbí ẹ̀kọ́ ni àmọ́ tó bá ti di bí ọdún ẹ̀sìn ni àbí rẹ̀ àwọn tí wọ́n ní ká pín oúnjẹ ọdún léyá fún àwọn tí wọ́n jẹ́ aláìní mùsùlùmí aláìní tán fẹ́ kí inú tí wọ́n náà dùn tí wọ́n ní pẹ́ran tí wọ́n ní tí wọ́n jẹ oúnjẹ ọdún so ìbá ní lágbára láti gbé fún tàbá wá rí pa gbé fún gbogbo wọn tó ti wá tán oúnjẹ wá kù ẹ̀hẹ́ ìgbà yẹn ló lè gbé fún wọn mìmbáàbí pé ọfẹ́ fi ṣe kíni ọfẹ́ fi fa ẹ̀mí wọn sẹ́sìn ọfẹ́ fi ṣe dáadáa sí wọn so ìbá ní sí ẹ̀hẹ́ wallahu a'lam wọ́n ní sí alìsọ̀ fún a lè sọ fún wọn pé happy new year àbíkà táwọn lóhùn pé thank you. sálẹ̀ kíyàn kí happy new year kíyàn náà àbí tó bá kíyàn kíyàn ní same to you ọ̀rọ̀ burúkú nìyẹn ṣé báyìí nísìnyí so ọ̀rọ̀ burúkú nìyẹn èyàn kí ń kíyàn kú èyàn kí ń sọ pé happy new year tó bá sọ sí ẹ̀rí sí mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ dáhùn pé same to you ṣé báyìí nísìnyí ìtumọ̀ happy new year ni pé ẹ kú ọdún ẹbọ o ẹ kú ọdún tuntun làwọn tún sí happy new year bẹ̀ta àwọn mùsùlùmí ṣe new year làwọn àbáyì oṣù kéré làwọn àbáyì oṣù kẹta àwọn mùsùlùmí ti wà ní àti wà ní oṣù kẹta pé ah happy new year kèése mi nìyàn èmi ò ṣẹ̀ṣẹ̀ wọ new year láti ìgbà tí a ti mú hijira 1438 lèmi ti wọ ní new year tèmi ó sì pẹ́ ní celebrate ẹ̀ ó sì pẹ́ mi ò ẹ̀ tí <laughs> jáàmà wo bí táwọn mùsùlùmí wáyà mọ́kún mẹ́kọ̀dé kódà àwọn tí ń ṣe ìjìrá ẹ̀ ní ríkíṣẹ́ nǹkan sọ pé Abi ìjìrá àbí àbí ní ìyà ìjìrá láíláí àwọn òní bá yín gbé ti yín lárugẹ láyé àmẹ́yìn rẹ̀ yọ́n bá yín gbé ẹwà ọdún kankan náà ni àwọn kírísítẹ̀ nìkan sì gbà pé ọdún kékeré ni kírísímàsì ọdún ńlá àtàwọn ẹni kíni ọdún ńlá ọdún ńlá ni yíyẹ so ìyẹn bá wọn kí wọn kó mẹ́rin kí ọdún ẹ̀ sì ní kí wọn merry christmas so ẹ bá ní sí yìí tẹ́yìn bá ti kí wọn merry christmas sóra nísìn so nǹkan burúkú gbà lòun náà kí wọn yẹn sóra nísìn yìí so nítorí pé òun náà ní túmọ̀ lọ́dọ̀ àwọn Yahudi eh, lọ́dọ̀ àwọn Nasara rà so àyò ní kí wọn kú ọdún wọn nígbà ní kí wọn kú Merry Christmas èyí sí ní kí wọn ní kí wọn Happy New Year Allahu Alam. so eh, ní báwo ni oúnjẹ ọjọ́ lásán pé ṣé a lè gbà so a lè gbà tó yàtìkù nàbẹ́ yìí náà béèrè wípé ṣé tí ọ̀rẹ́ òun bá ń ṣe bẹ́ẹ̀ dé ṣé a lè bá ṣé a lè ṣé a lè gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tàbí kí àwa nàbà ṣe so a lè a lè gbà nǹkan lọ́wọ́ rẹ̀ kábà lè fi ràn sí pé ìgbà tó ṣe ìgbà tó dẹ̀ <clears throat> àti pé a lè bá ṣe nítorí ìgbà tó dẹ̀ nípa ní ọ̀tàn àwọn ọ̀nà àwọn ọ̀dẹ́ tẹ̀kọ̀wá wọlé ọ̀tàn àwọn kama kun ẹ lọ lórí aburú so ìbéèrè tí ó gbẹ̀yìn náà ní pẹ̀lú ìbéèrè pé ṣé a lè pínlẹ̀ fún àwọn àfa wa so wọ́n dẹ̀ ní wọ́n báwọn ṣàlàyé lórí ẹ̀ àti àwọn náà gbọ́ pé ṣé adam ṣe kàmá yìí pé wọ́n sàn kan pa pé kí báwọn sọ̀rọ̀ lórí náà ṣé a kí àfa wa àbí ẹlòmíì náà tó wà nípò pé ká àfá àwọn àgbà òun náà nàbí sallallahu alaihi wasallam òun ni àfá àfá wa òun ni àfá àfá àfá wa òun àfá gbogbo ayé bá nàbí ṣe wá jẹ́ àfá àgbà tó yìí kò sẹ́ni kankan nínú àwọn sàhábà nàbí tó kúnlẹ̀ fà nàbí bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ sí àwọn sàhábà nàbí àtàwọn ọmọ nàbí sí wọn ní respect ni bẹ́ẹ̀ yàn bá fi lè sọ báyìí ó di kèfèrí nù ó dáràn nù pé àwọn sàábà nẹ́bí nǹkan wọn lẹ́kọ̀ọ́ wọn ní wọn ní àpẹ́lé wọn lójútì bàbá ńlá wàhálà ló dálẹ̀ sílẹ̀ lọ́rùn ẹnìkan ni ẹ tó yẹ kò sínú àsàwọn lárúbáwá ni a ní bẹ́ẹ̀ ni kò sínú àsàwọn lárúbáwá bẹ̀sí lásìkò ànẹ́bì àwọn tí è ṣe lárúbáwá náà wọ́n rò papọ̀ pẹ̀lú àwọn lárúbáwá àwọn lárúbáwá sì yìí bá ṣe ń ṣe wọ́n wá fẹ́ máa ṣe bẹ́ẹ̀ fánẹ́bì ànẹ́bì sì kọ̀ fún ọkọ́ ṣe wọ́n tún rí lára ẹranko lára ràkúnmí tí ràkúnmí ṣe bẹ́ẹ̀ fà nẹ́bì àwọn tó fà nẹ́bì kí ànẹ́bì ẹranko lásìlásàn sáà náà ní máa kọ́ sí ẹranko báyìí ànẹ́bì ni ẹmọ́ fìlà káyìn dọ́gba ti ẹranko ẹ̀yẹn má jẹ ẹranko ẹranko ní máa ń ṣe bá nì torí pé kò ní làákàyè ni ẹ̀yẹn má ṣe bẹ́ẹ̀ ànẹ́bì kọ̀ fáwọn sàhábà tí ń tánẹ́bì kọ̀ fáwọn sàhábà pé kán má ṣe kán má kúnlẹ̀ fún yẹn kankan ní àfáà wa kan bóòlù àwọn sàábà bẹ́ ṣe fà nẹ́bí pé ànẹ́bí rẹ̀ ká máa pọ́n olé ànẹ́bí ni wọ́n gbọ́dọ̀ ṣe tó bá ní sí pé wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run ọba nìkan lẹ́mọ́ ṣe bẹ́ẹ̀ fún tó bá yẹ kó bá tọ́ ká máa ṣe bẹ́ẹ̀ fún rẹ̀ ni ni ìyàwó lòun ọba ní ká máa ṣe bẹ́ẹ̀ fọkọ tó kò tọ́ ká máa kólẹ̀ kíra wa tó bá ní sí àṣà Yorùbá tí ò dáa ni wọ́n wá ní ọ̀rọ̀ bàbá Sheikh Kamal wọ́n láwọn rí ọ̀rọ̀ Sheikh Adam bẹ́ẹ̀ ni Sheikh Adam sọ̀rọ̀ ń parẹ́ nítòótọ́ nínú tíra wọn tán pè ní adínú nasiha àti al-islam wa taqalidu jahiliya so ṣe kádà mú sọ bẹ́ẹ̀ wípé ìmá kúnlẹ̀ kíra ni ìmá dọ̀bálẹ̀ kíra ni wọ́n ní àwọn èèyàn wọ́n rò wípé àwọn ẹjọ́ àwọn yorùbá wọ́n rò pé àpọ́nlé ni so wọ́n ní àmọ́ wọ́n sáré màkà nípa ìtumọ̀ àpọ́nlé ìtumọ̀ lójútì ṣe kádà mú ní kò tọ́ bákan náà àwọn akamari náà àwọn náà sọ nínú tẹ̀síìrù wọn wọ́n máa ń ṣe nínú àwẹ̀ ó sọ nínú tẹ̀síìrù yìí wọ́n ní àtẹni tí ń kúnlẹ̀ fún èèyàn àtẹni tán kúnlẹ̀ fún gbogbo wọn pátápátá ní òòrùn jọ wájú ọlọ́run ṣé báyìí nìsín wọ́n sọ tó clear kódà wọ́n ní báyìí nígbà àwọn nìkan àbáwa ahmed aláyé àwọn náà sọ nínú wáàsí wọn the same thing bá kàmá nìyí sọ́la àwọn náà là mọ́lẹ̀ bẹ́ẹ̀ so àfáwa àbútó náà àwọn náà sọ bẹ́ẹ̀ so kẹ́ni bá mọ̀ pé lé báyìí so kòwé sọ ọ̀rọ̀ pé kéní ọ̀rọ̀ òdodo ni ṣébà nísìn tí àwọn tí gbogbo àwa yòókù náà tó ń gbà láàfà náà nìyẹn ṣébà nísìn tí kọ́ lọ́wọ́ kó sànú wa ẹnìkan wá ní àwọn ọmọ ń kólẹ̀ tí wọn àníyàn ọ̀kan wa wọ́n kólẹ̀ tí wọ́n wá ní àníwá ní nǹkan ọ̀dá tó bí àpẹẹrẹ ń sìn àwọn àbá ọmọ ní zì náà ọ̀dá àbí wọ́n sọ bẹ́ẹ̀ ẹ́ àwọn àbá ń ṣe kódà tó tó ń nà jẹ́ gbàgbé mọ́tò wàláì tó tó ń nà jẹ́ gbàgbé mọ́tò tó ti lọ sí ìsìnà láàgbà aláàfà àgbà nípa tó wá sọ pé ìsìnà dánú kódà ìkan nínú àwọn tí máa ń sọ ìsọkúsọ náà àfà rẹ́ pé òun kàn sáà máa ń sẹ̀fẹ́ tí ẹni ó ní gbogbo àìrìn pé àwọn ọmọ ọlọ́rin tó bá díjọ́ ìgbìyànjú jámọ̀ tọ́lọ́ bá ti ní ẹ̀yẹ olè ìyá tájú kèkàn wá ìyá làkà ìyá kèkàn wá ẹjọ́ tí wá kọ́hùn bá ti ní àwọn tí máa ń bàtẹni jẹ́ bá ti wá ní ẹjọ́ tó kàn báyìí bísmìlá ẹjọ́ oníṣìnà ni wọ́n fẹ́ má dìde ìyá sàkà ẹjọ́ ti kàn wá ó ẹjọ́ ti àwọn bèbèlà ẹjọ́ ìsìnlẹ̀ ẹjọ́ tí wọ́n ṣùgbọ́n kó sànù àkóso kó dáa náà so a ní ìkéde ní méjì fún wa òun náà ní pé àwọn tí a bá fẹ́ pé a bá ní àwọn ìbéèrè yìí so kí a máa kọ nọ́mbà wọn. <coughs> so now.